tí wà lórí láìsí àtúnṣá a ní kí lórúkọ ẹ̀ tangerine we have orange we have orange check orange gègé gègé we have huh? Yeah, do you want to? I said orange or tangerine. Which one do you want? Okay, we have orange too. Give me tangerine. Tangerine. One. You two, you want, huh? Hey. Oh God, what did I move? my hard. I want to. You have, you have, baby. I mean, why we not say hello English? You know, child teach. I we can also. Adúpẹ́, ó ti ń lọ. Tí àwo etí for ni. No. Why is it sounding like that? Tó bá ti gbé àwo sórí mábù yìí. Sórí bó ṣe ń sàn. I see something that is crack o. Ó ti crack. The plate ó ti crack. Oh, Tolu. Àwo ti crack. Don't crack it. Oh. Sorry, lazy. Yeah. You see? You see? It sounds right. Look at this simple small. no it's sound sorry no ó ti crack Oh, tí mọ̀ ni so tó bá fọ́ inú washing kìíní tó ti kó jáde yẹn náà ó mọ̀ pé ó máa ń fún àbò ṣé o mọ̀ pé wash kìíní wa yẹn ah ó mọ̀ pé ó ti fọ́ many glass uh, glass cup wa yeah. uh -huh, so ó lè jóun ló ló sàn sára tó bá gbóná jù ẹ ká sàn this is twelve thirty in Canada kí n tiẹ̀ kọ́kọ́ àdírẹ́sì àwọn tó sọ pé àwọn kankan tí mo ti lánàá àwọn kan sọ pé they don't, don't believe me <laughs> orí yìí ti bàjẹ́ go It's not allowed to curse any child on this platform on this social media ẹni bá ti curse wọn báyìí a máa ṣe èpèdè fún èpèdè ẹni bá ti curse ọmọ ọmọ kékeré yẹn a máa ṣe èpèdè fún because àwọn èèyàn kan kí n tó máa gbàdúrà you know I can't do without prayer àwọn èèyàn kan wọ́n protect àwọn kan àwọn tó ń protect yẹn wọ́n mọ ikú àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn tó ti jáde látọwọ́ wọn. Heavenly Father, eternal rock of ages, we worship you, we thank you because you are God, nobody like you. Is well not without that be there. So tell be glorify forever in Jesus. Now I cover myself, blood of Jesus, my daughter with blood of Jesus. I want to speak right now. Father, come and speak through my mouth in the name of Jesus Christ. No weapon fashioned against me shall prosper. Anybody that uh, planning evil against me, Father, destroy their plan, destroy their evil in Jesus' name. I, Bola Folashade, together with my children, I shall be the end of the day. I will let the nation not borrow. Every power of darkness working against my finance, working against my glory. Father, Lord, destroy them. Thank Father, because you answer prayer. worship you, Lord, because you are God. In Jesus' wonderful name, I pray. Amen. Ẹ káàbọ̀ síbí, ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń wọlé sí ìbà, ẹ bá wa share. You understand me? Ẹ bá wa share o. Ó ti yé? You're the truth to bitter. We are not saying that in the beginning tí what are you looking for something Tolu ṣé mi ti delete Mohbad case ní orí platform bí on the Auto Success last six months ago quickly bá mi check it bá mi check it bí àmì ti delete. No, I don't want the one on the YouTube. I just want those one But tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn that's September. I think that boy died in September 12, no one announced. He died in 11 or so. Or 11, September 12. Ah, yeah. So you are welcome to this platform. Please share. Happy weekend. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ mo rí àwọn ẹni tí mo post sórí platform rẹ̀. Tẹ́mi bá ń tí n hate on somebody. I don't hate people but tí bá ti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ tó bá ń try láti prove stubborn àbí tó fẹ́ máa believe pé wọ́n smart I will expose them so Yeye Kuti tí mo post orí platform mi pẹ̀lú baba Mohbad àwọn èèyàn ti sọ pé Yeye Kuti fúnra rẹ̀ sọ pé à ah, wọ́n sọ pé òun máa lóyún fún ṣé mo ti gbàdúrà ṣá have I prayed mm-hmm. on this eh, platform now mm-hmm. mm, I forgot to. torí kíní ní screen yìí máa ń tàn sójú mi jọ can you can you give me one glasses i mean sunshade to cover my face or let me use this sunshade to feel flare ìyàwó lè mo kàn fẹ́ fi cover ojú mi náà ni mi fẹ́ máa wo lẹ́ǹtì yẹn mi fẹ́ kí ojú mi máa ṣe bí oní dókítà ṣe sọ direct kan kíní yẹn so tẹ́yìn náà bá ń ṣe try to protect your eyes when your phone is getting close to your face face to face try to do what protect your it's good for you for future purpose so ẹ káàbọ̀ sórí ètò yìí happy weekend to you too ọlá ifá bùsáyọ̀ ọlá jésù ọlá ọlọ́run you are welcome mo ṣe ń yorùkọ ẹ sí ọlá ọlọ́run I promise. I promise not to talk about K1 again. Like condemning him because when you look at me yesterday, into Mosolano, eh, I tried to cover him. Not cover him, I try to. I'm I'm being truthful. Really, I'm a real person. I want mọ̀ mommy, mommy. I can't say because um, oh mommy, tó jókòó bó ṣe díẹ̀ sí mi tó ọlọ́run nìkan ni mi ò kí ń ní òṣèré rebook if I talk about you when I even rebuke some people at times it don't mean that I hate them but we need to rebuke ourselves with love so mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ yẹ̀yẹ́ kúdí kò ń ṣe ọ̀rọ̀ yẹ̀yẹ́ kúdí fúnra rẹ̀ mo ti gbọ́ nínú ṣáàtì tó ti ṣe ṣáàtì tó sọ pé ah they have been saying that he's going to have baby for Baba Mohbad because of this picture the way this, the because eh, the way being wọ́n ṣe jọ jókòó husband and wife So ti the way wọ́n ṣe jọ jókòó husband and wife I àwọn èèyàn ti fi ṣe dp náà dàtà àwọn èèyàn lè sọ pé ìyá Mohbad purọ́ and then then support ìyá Mohbad obìnrin lèmi o. I mean àyín tẹ́ ń support baba Mohbad I support baba Mohbad ní bìkínní àwa tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí support baba Mohbad rí I tell you èmi ò lè ń sọ pé torí pé mi ò fi sentiment sí nǹkan I'm not mi ò ń fi sentiment sí nǹkan I talk about anybody anytime I talk about anybody when I talk about mi ò ní robi síyàn mi ìdẹ̀ robi sí anybody but tíyàn bá ṣe nǹkan tí pín máa ń tójú bá ń ṣe pín nígbà míì téèyàn bá fi wọn olójú olójú yẹn lè má mọ̀ tó ti yẹ yín èmi kẹlẹ̀ rí mi ò ń ṣe ẹni tí ò kì í yọ ìpín ojú èmi ò ń ṣe ẹni tó máa ń yọ ti ojú olójú tí ò ń yọ ta rẹ̀ when I talk about you I talk about myself àwọn tó mọ̀ mí dáadáa mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ nípa ara mi gan mo máa ń fara mi ṣe sample kò ṣe pé mo kàn fẹ́ máa sọ story but nítorí pé tí n bá sọ story yẹn ó máa bá àwọn míì tó jẹ́ pé wọ́n bìlí pé they cannot be wọn kò yẹ kó sọ̀rọ̀ wọn tó dẹ̀ pé àwọn ló ń control Facebook àti crowd àti if you want your platform to be pleasant you want your platform to be bubbling you want your platform to be growing you know you have to shut up your mouth over some people or else they be flagging They be reporting you and also they have people in Facebook and also they have many things to destroy you including your platform so i'm not surprised and kò dẹ̀ worry me gbà me okay nígbà míì when i see people misbehaving sowing some some hatred and some things no ah mo kàn máa ń fi pé ah i really touch some people but those people tó bìlí pé wọn kì í touch wọn yẹn they always love to touch people they go around sending people after touching people they also send people to touch people like touching kì í ṣe pé ordinary touching to you know to to to offend and to do evil to people you know they will do it themselves and also they will be paying money to do it they will hire as many they can to go after some people so it's not good like that so there's nobody that is that is above the the law and uh, that cannot be control i mean tí O ní ṣe bá wí ní ṣe kì í ṣe bíbáwí má jẹ́ ń lo bíbáwí torí pé wọn ń ṣe ọmọdé tí èèyàn máa sọ pé tí ò ní lè sọ̀rọ̀ ẹ̀ just let us correct ourselves rebook yourself in love okay so you are welcome to this platform today i'm going to talk um, yeye kuti mi ò bu gbogbo ẹni tẹ́ fẹ́ máa bú mi àti wèrè kan tó ti máa ń wá sọ́dà platform mi tẹ́lẹ̀ tí àwọn olórí burúkú kan bẹ̀ sọ́dà platform tó ti lọ sọ́dà jésù ìsìn tó wá ń sọ pé mi ìfẹ́ dárúkọ ẹni o kò jẹ́ kórìí ẹ̀ pé olórí burúkú. And I don't want to be causing these days because I know my cause hmm. come to pass. Mm. You are welcome once again. So, ẹ jẹ́ bá mi ṣí ẹ torí Ọlọ́run kò ní bàjẹ́ fún wa. Ẹ Olúwa Tayo happy Easter. Oh, thank you. <laughs> Tomorrow is Easter actually. Yesterday was uh, Good Friday. Hmm. so Yéyékúdí kì í ṣe pé bóyá mo fi yẹ̀yẹ́ ẹ̀ kó dẹ̀ ṣe pé mo fi mo kàn fi bàbá Mohbad ń sìn náà bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn náà kókàn máa kókàn máa máa wò pé wọ́n fẹ́ẹ́ dá bàbá kan sí kan wá sọ pé ẹnìkan sọ pé kan wá máa fẹ́ sọ pé wọ́n fẹ́ go against children bíbélì kan sọ pé ẹ jẹ́ kọ́ ọmọdé wá sọ́dọ̀ mi torí pé irú wọn ni ìjọba ọlọ́run hmm. so anybody tó bá ti ń bá ọmọ kéékèèké jà ọmọdé tí ìyá ẹ̀ bàbá ò dẹ̀ ṣe tó yẹ pé ọ̀rọ̀ fámìlì àwọn eh, Wùmí àti àwọn alọ́ba àti fámìlì àwọn Wùmí àǹkóyẹ it's because um, boy yẹn jẹ́ celebrate òun ló ṣe go bẹ́ẹ̀ yẹn àkàìmọye nǹkan tó similar pẹ̀lú kéèsì Mohbad yẹn tó ti ṣẹlẹ̀ lẹ́yìn tí Mohbad kú but ẹni yẹn kì í ṣe celebrate so nobody know them nobody pick it up nobody support them but ẹ ta ń ṣe yìí náà we must not ẹ àgbúdọ̀ máa bá sí ẹ̀yìn ká kan you understand tí ojú bá ń ṣe pin àgbúdọ̀ wọ́n kàfi wọn lójú pé olójú o ojú ẹ̀ ń ṣe pin etí yé. the truth wọ́n tì nípa mi ní pé àwọn kan máa fẹ́ kàn sọ tòótọ́ ilé wọn nífẹ̀ẹ́ kan sọ títí wọn kò dáa àwọn tó bá dẹ̀ wà ní society wa tí ò bá ní forgiving spirit náà tí ò dẹ̀ ń ṣe pé wọ́n ti pààyàn fún you got to be careful about them as well. so yeye Kudi kò ń ṣe pé mo yẹ̀yẹ́ ẹ̀ kí lẹ́yìn ṣe pé torí gbogbo wọn sọ pé ẹ stop don't call baba Mohbad àṣẹ who is baba Mohbad baba Mohbad is aṣẹ́wó paraku òbẹ́sẹ̀ sọ pé wọ́n sọ pé aṣẹ́wó ni mí paraku ò kì í ṣèmi o ó ní wọ́n sọ pé lòun paraku o nígbà tó dẹ̀ ń ṣaṣẹ́wó yẹn àwọn tó ń ṣaṣẹ́wó jùlọ wà wọ́n bàbá Mohbad mo ti rí pé aṣẹ́wó ni kì í ṣe rọ́ báwọn náà ti bá máa pọ obìnrin nìkan láṣẹ́wó gan ọkùnrin náà ń ṣaṣẹ́wó náà àwọn kárùwá pọ̀ rẹpẹtẹ ń gbòòrò ó ṣe robert jàre ó ṣe ìyá mi báwo ni báwo ni family yóò dára fún gbogbo wa àtọmọ wa àwọn kan wà tó ṣẹ̀mí gan seriously lórí media yìí mo celebrate wọn àtọmọ wọn gbà to tó bá wù mí láti gbé wọn kúrò má kàn gbé ọmọ wọn má fọmọ wọn sílẹ̀ torí má kàn gbọ́ àwọn àwọn bàbá yìí àbáwọn ìyá àbí anybody you know má kàn you know understand mo kàn ń sọ fún yín so don't anybody should not be coming out kan máa ṣe pé bàbá Mohbad kan máa pọ́n bàbá Mohbad lè kan máa fẹ́ fi destroy ọmọ kékeré yẹn kò ní lè jọ láké kò ní lè ṣe kí ni kò lè jọ lẹ́niwẹ̀ẹ́ wọ́n ti nípa mi ní pé tẹ́mi bá speak fáwọn èèyàn you don't know nísìnyí mo like láìdé gan-an ṣé mo láìdé bákàrẹ̀ yẹn láìdé ọkọ ẹ̀ tí mo máa ń speak fún ó ti di ẹ̀sẹ̀ ń sin yorùbá mi lè sọ ó ti bímọ fún ó lè padà later láìdé yẹn òun ló help me if not ọkọ ẹ̀ yẹn náà bá wà náà wọ́n ti máa drag torí wọ́n sọ fún ọkọ ẹ̀ ńgbà yẹn nǹkan tọkọ ẹ̀ ṣe ńgbà ẹ̀ kò ń ṣe nǹkan tó máa ń ṣe ṣé ti eyín bẹ̀rẹ̀ tí mo fẹ́ rẹ̀ǹtì lé tó gbowó yẹn tí ò tètè fún mi lówó láìdé ló bá mi gba owó yẹn ló pe ọkọ ẹ̀ pé kó fún mi lówó yẹn láìdé bákàrẹ̀ yẹn òun ni mo pè é ńgbà yẹn ńgbà tí mo ṣùgbọ́n wọn nẹ̀dẹ̀ mú fóònù mi kan báyìí nọ́mbà láìdé wà lọ́wọ́ mi méjì ó ní mo pè ó lè má mọ̀ pé mi mò ń pè pàápàá tí wọ́n ti sọ̀rọ̀ yìí tí mo pè mí mo pè ń gbà yẹn àlọ́ ọkọ̀ ẹ sọ so àmì pa nígbà yẹn ọkọ̀ ẹ̀ tó wá sanwó fún mi yẹn mi wá padà wá dráàgì dá ilé tó torí ọkọ̀ mo tún dráàgì ẹlòmíì tó torí ọkọ̀ ẹ̀ so kò ń ṣe pé bóyá mo ń ṣe nítorí pé akama ni wọ́n wọ́n máa ń ṣe nǹkan ẹbí ò ṣe nítorí pé mo mo fẹ́ máa look for people to follow me because ọ̀rọ̀ tẹ́mi ń sọ àwọn tí bá sọ̀rọ̀ wọn ìwọ̀n ní láì láti follow mi tí bá dárúkọ láìdé tí wọ́n sọ pé ẹ eh, láìdé wà kò ní mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ó lè kọ́kọ́ wò pé ah kí ló tún ti ṣe báyìí wúmà yìí ó tó bá dárúkọ mi kíníkan kíníkan all of them majority of them because àjàjà kó wà lọ jẹ you understand me they fear people who know them that also talking on social media alright so ìtí media yìí dẹ̀ ń sọ fún wa sí náà ni pé please dear water is disturbing me my darling má bínú olólùfẹ́ mi you can go to the bathroom here or the other one so má bínú darling mi ò fẹ́ distraction púpọ̀ olówó worry me. god bless you darling so hey, so kì í ṣe pé bóyá mo fi ṣe nǹkan burúkú àbí pé tó bá dárúkọ èèyàn sìn àbọ̀sọ̀rọ̀ èèyàn wọ́n ti hate ẹ̀ ní blackmail ah blackmail but àwọn èèyàn ṣe nǹkan tójú bá ti kojú ojú máa rí dẹ́tẹ́ ojú bá ti kojú báyìí ẹnu á máa rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ everybody can àwọn míì dẹ̀ wà tó yẹ pé blackmail ló máa jẹ́ because wọ́n bá wá sọ fún ẹ pé nǹkan báyìí bá ló ṣẹlẹ̀ tí ò dẹ̀ ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n dẹ̀ believe ẹ̀ nítorí pé ẹnìyẹn ti ṣe nǹkan kan tí ò dáa fún ẹ you believe it ẹnìyẹn ti ṣe nǹkan mẹ́wàá tí ò dáa O wá ń ṣe hundred tó O ó wá kù nineteen lẹ̀ mẹ́wàá dẹ̀ ló ti ṣe tí ò dáa kò sí nǹkan kan tó bá ló ṣe tí wọ́n bá ti sọ pé yes ó ti ṣe one twenty mẹ́wàá ló máa ṣe mi hundred ló kó sílẹ̀ ó ṣe náà ni irú nǹkan tó ṣe nígbà ìrẹ̀lẹ̀ àó ṣe irú nǹkan tó ṣe nígbà báyìí ìrẹ̀lẹ̀ àó ṣe irú nǹkan báyìí tó ṣe báyìí ó ṣe so ẹ káàbọ̀ sí bí so ẹ̀yin wọn yẹn Bukky Jesse àwọn crowd ẹ sọ fún wọn tán bá wá sí platform láti wá búlé mi èpè kan ní máa jẹ́ fún yín èpè kan òkúta kan báyìí ni máa sọ fún àṣetánì yín bẹ́ẹ̀ ni agboyin dẹ̀ máa dàrú lágbára ilé ìdìbò torí ẹni tí wọ́n bá like ni òun fẹ́ bàjá iṣẹ́ tó ti ṣe pé nígbà tí a gbé bàbá Mohbad sópe ké àwọn fẹ́ báyìí bàbá Mohbad jẹ́ o mo bá Mohbad wọ́n dẹ̀ ń kú after bàbá Mohbad wọ́n fẹ́ fojú bàbá Mohbad gbólẹ̀ o bàbá Mohbad wá bẹ̀rẹ̀ sí falẹ̀ ọmọ àṣẹṣe obìnrin káàkiri máa ṣe yamayama wọ́n sẹ̀tì ẹ̀ fún ni wọ́n sẹ̀tì ẹ̀ bó dẹ̀ ti ń sọ́ngbà yẹn náà pé wọ́n máa sẹ̀tì ẹ̀ gbogbo táwọn èèyàn bá ti ń láìkẹ́ lórí social media yìí wọ́n make sure pé ò ṣe nǹkan tí wọ́n fi ní láìkẹ́ mọ́ they will make sure the people behind those people tó bá sọ̀rọ̀ òun against wọn àbí náà ti ní ẹ sínú make sure pé wọ́n redirect ayé ẹ̀ wọ́n máa rí pé wọ́n láìkẹ́ ni you do thinking in your belief pé ṣe ni wọ́n love ẹ tó fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣe ni wọ́n fẹ́ redirect ayé ẹ láti yẹ káyé ẹ lè bàjẹ́ ẹ jẹ́ ká gbẹ́nu kúrò ńbẹ̀ Yèyé Kúdí àti bàbá bàbá Mohbad Yèyé Kúdí ò mi ò níbi tó ti ṣépè fún ọmọ yẹn rí ọmọ yẹn ó ń ṣe ẹni tó dẹ̀ ní ó fẹ́ gba béèlì ẹ̀ náà tó bá wọn dáwọ́ tó ṣe wọ́n ṣàti fi ojú ẹ̀ kan àbùkù náà òun náà kẹ̀dẹ̀ rèé tí ó wá ń gbọ́wọ́ sí láyà àmì tó ń gbọ́wọ́ sí lára tó ń fọwọ́ sí lára báyìí tó fi ya fọ́tò yẹn it may be a set up ṣe ni mo yes ó ti ṣẹlẹ̀ sí mi rí ni mo fi mọ̀ pé bàbá Mohbad is easily being controlled by some bad people yes èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ó ti wà nínú game you understand me ó dẹ̀ gbọ́dọ̀ tètè change because ilé ẹ̀ ọmọ ẹ̀ àwọn tó kù yẹn náà ọmọ ẹ̀ ni wọ́n jẹ́ ìyá Mohbad lè misbehave láyé ọlọ́run lè ti dáríjì tipẹ́tipẹ́ ó ti yẹyin bẹ́yẹn ọlọ́run náà ò dẹ̀ fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe kó ronú kúwàdà ìyàwó tó dẹ̀ ti fẹ́ rí ni tó ti bí ọmọ fún kò ń ṣe ọmọ kan kò ń ṣe méjì odidi ọmọ mẹ́ta kì í ṣe àbọ̀ so nípa ọ̀rọ̀ yẹyẹ kúdí gbogbo ẹ̀yin tẹ́ wá síbẹ̀ ẹ́ẹ́ don't talk about yẹyẹ kúdí o yẹyẹ kúdí tó bá ìwà àwọn tí èrò tiẹ̀ náà sọ fún wọn mi bú ẹ ṣé mo ti bú ẹ ṣe bó wà náà kàn fi ṣe kí ni mo ní bàbá mo bá ṣe mo sọ pé yẹyẹ kúdí pàṣẹwó ni mi ì sẹ́ pàṣẹwó ni yẹyẹ kúdí náà ṣe bí wọ́n ti pé èyí kú dín náà ṣe wọ́n rí òun náà dẹ̀ máa ń blog oríṣiríṣi àwọn èèyàn ó mọ̀ bóyá wọ́n sẹ̀tì bọ̀bọ̀ yẹn wọ́n sẹ̀tì ẹ̀ wọ́n fẹ́ fi picture yẹn grab ẹ̀ kọ́ dẹ̀ kọ́ dẹ̀ máa gbé kiri kó di ní future kọ́ máa sọ̀rọ̀ èmi ò tí ì sọ ìyẹ́yẹ fún mi kú dín fúnra rẹ̀ sọ pé Eh, òun o wọ́n sọ pé òun máa bímọ fún bàbá Mohbad ìyẹn mi pé wọ́n ti sọ fún pé wọ́n ti sọ láàrin ara wọn pé bàbá Mohbad bá sùn yes kó tó di pé àwọn So lè sọ bẹ́ẹ̀ pé yèyé Kúdí o ó máa bímọ fún bàbá Mohbad ìyẹn mi pé wọ́n sọ pé ọjọ́ tó lọ bẹ̀ yẹn kò sí nǹkan tí wọ́n lè cook kò sí nǹkan tí wọ́n lè form kò sí nǹkan tó wọ́n lè ṣe wọ́n ti ṣe fèmí rí mo sọ pé mo lọ sí patí wọ́n pè mí Koko Zaria kọ́ ló pè mí àwọn fámìlì ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ ṣèyàwó ló pè mí sí patí ó ní kí n wá mo ní mi ò lọ mo fún ní microwave mo fún ní kí ni mo tún rà fún gift méjì mo fún as a present àmì mo dẹ̀ tún fún bàbá ẹ̀ kí n má fún lówó mọ́ àti ìyá ẹ̀ àti òun fúnra rẹ̀ mo fún wọn ní owó ó lóun ò fẹ́ owó yẹn nìkan ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ni pé kí ikàn wá bẹ̀ nítorí pé àwọn tó pé ẹ̀gbọ́n ẹ̀yẹn tí òkín bá mi sọ tó nílé tí ń ṣe Koko Zaria àti àwọn union tí ó kù àbí àwọn kan tó rò pé wọ́n mi gbà ẹ̀ ọjọ́ ìkọ̀kan náà download mi sọ́wọ́ MC MC mo ti dáríjì ẹ o ti dáríjì ẹ o so wọ́n download mi mo ní mi ò lọ ó ṣàní kí n má bínú pé kí n jọ kí n ṣàwà mo dẹ̀ lọ́bẹ̀ àṣẹ is a plan work èmi ò tiẹ̀ get torí pé mo ti jẹ́ dìdìrín gbà kan ni mo ṣe ń sọ fún mo ti jẹ́ victim kan àwọn nǹkan míì ti máa sọ you just come out kìríkan kìríkan máa wá sẹ́pẹ́ ní group you cannot do that to me o if you look at me very well i know dey i know dey fear anybody but if i shut up my this gbongbola mouth <laughs> ẹnu mi tó dàbí pọ̀nmọ́ lọ́kọjà yìí ẹ́ tí n bá dákẹ́ pẹ̀lú ẹnu mi tó bẹ̀rẹ̀ àbí ẹsẹ̀ bàbá kánò bí mo ti ṣe máa bú mi nìyẹn máa wò ó rẹ̀rìn àbí. <laughs> <laughs> you understand me mo kò dákẹ́ ni you understand me wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí náwó sí mi láyà owó yẹn wọ́n ṣe ń gbà lọ́wọ́ àwọn aṣẹ́wó wọ́n dẹ̀ ń ná sí mi láyà wọ́n capture ẹ̀ wọ́n dẹ̀ capture mi ò mọ̀ mo kò rò pé wọ́n kàn náwó fún mi ni ṣé mo pàwọn akẹrẹrẹ ẹran àwọn tó bá lọ́yàn máa ń fẹ́ gbé ọyàn wọn sókè wọn máa fẹ́ gbé lárugẹ ẹ̀jẹ̀ tó bá fẹ́ jáde tó bá fẹ́ lọ wa wàá fẹ́ dúró kó dàbí wàá fẹ́ dìbí ẹ̀gúsí you understand me èmi ò mọ̀ ṣé mo pàṣẹ tí mo dẹ̀ wọ̀ yẹn dáhùn ni mo tún wá gbé kọ̀kọ̀ sórí ẹ̀ ọyàn yẹn máa ṣe ṣíṣe yìí lá máa kó tó máa dúró báyìí tó bá dẹ̀ tuntun wá kó tó tún wá lọ lo mú body body eh, body of little one àbí òkàn lọ lò kan tó kàn lọ lé bí wèrè wọ́n máa kọ́yàn báyìí bó ṣe máa dúró kéré sókè rè àwọn àfáà gan tó ń tó kó sókè pé áá ah, ah, kí ló dé kí lẹ kó ìkókúkó lẹ kó yìí àfáà tó wà nínú àwẹ̀ kí lorúkọ wọn <laughs> mi ò sọ̀rọ̀ àfáà yẹn burúkú rí o sọ gbogbo àwọn ọmọọṣẹ́ wọn tó ti tọ́ máa ń pè wọ́n yẹn náà máa ń sọ̀rọ̀ wọn burúkú àfáà kí lorúkọ àfáà yìí o <laughs> àfáà yìí o tó wà ń lọ rẹ̀ yìí tó máa ń lọ chọ́ọ̀chì bó ṣe pé máa lọ chọ́ọ̀chì bó tó máa ó ti lọ preach ní chọ́ọ̀chì rẹ̀ kí lorúkọ mo máa rántí sí wọ́n dẹ̀ capture kínní yẹn ẹ mọ ohun tó ṣe wọ́n dẹ̀ send ẹ̀ sí ngbà yẹn mo ṣì wà nínú relationship bàbá ọmọ mi gbà yẹn ó ṣì wà wọ́n dẹ̀ send ẹ̀ sí you understand me because they want to wọ́n fẹ́ dalé mi rú and sáyìn pé ẹ má bínú mi ò fẹ́ sọ̀rọ̀ kí wọ́n mọ́ sáyìn pé o ti fẹ́ ẹnìkan tó jẹ́ máfíà torí yẹyẹ kúdí náà bó ṣe wà yẹn kó tó ti pọ́ fọ́kọ ẹ̀ àbí kó tó fọ́kọ ẹ̀ yẹn ó ti date ó ti fẹ́ bímọ fún olórin rí lẹ́yìn tó bímọ fún olórin ó tún á lọ déètì k1 girlfriend ex girlfriend k1 ni àwọn olórin social media yìí tó bá ń sọ̀rọ̀ àwọn kan tó ṣe ẹ̀gbọ́n ó ṣe ẹ̀ jáde ṣùgbọ́n tó bá yẹ pé ó ti ó ti wọ̀ sọ́ọ̀bù díẹ̀ ó wà ń gbòòrò díẹ̀ ó ló lọ díẹ̀ ó jáde díẹ̀ fún ìdí ẹ̀ ó máa ti mọ kíwọ̀ tó ti kọjá ó ti lọ sí pàtírí ó máa ti kọjá kíwọ̀ ó máa ti kọjá lára wọn kí dẹ̀ ń ṣe fọ́ọ̀tì wa mi ò bú sí mo kàn ń sọ fún wọ́n ṣe capture kìíní yẹn wọ́n lè lo èké ìṣẹ̀ létà wọ́n ti ṣe fún mi rí wọ́n náwó fún mi pè mí sí pati àṣé gbogbo game tó ń fẹ́ ṣe ń gbà just to break my home again and èmi ò dẹ̀ mọ̀ pé gbogbo wọn ọmọ tó pè mí ẹ̀gán náà lè máa ìyẹn ọmọ tó fẹ́ ṣe party gan wọn ní kókò pè mí wá bọ̀ tí gbogbo wọn ti jókòó wọn ti mọ̀ nǹkan tó fẹ́ ṣe fún mi you understand me àwọn lè náwó fún mi owó tó ná fún mi ń jọ ẹ̀ náà èmi mo padà sọ o bọ̀ ni wọ́n gbé sí kámẹ́rà báyìí pé wọ́n lè náwó fún mi gan you understand me wọ́n wá gbé ibi tán ti ẹ mọ̀ pé wọ́n dẹ̀ ṣe náwó yẹn fún mi ọmọdọ̀ mi kò mí ò tiẹ̀ mọ̀ ṣé mo kó tó máa ń fọwọ́ sí ẹ lára ń gbà mí o lè má mọ̀ torí bẹ́ẹ̀ ṣọ́ra ẹ tó bá dédé ń bá ọkùnrin kan sọ̀rọ̀ tó kàn dédé fẹ́ sọ pé nǹkan kan wà láyà ẹ àbó fẹ́ wà láṣọ tó fẹ́ dédé fọwọ́ sí ẹ láyà ó lè jẹ́ pé bó bá ṣe fi ọwọ́ sí ẹ láyà yẹn kámẹ́rà wà bí kan tó máa ti grab ẹ̀ tán dẹ̀ máa send ẹ̀ síbì kan ó nílé ìfẹ́ ọ̀fọ́ ọmọ náà àwọn blackmailer pọ̀ they setting people against people tí mi bá wo nǹkan tí bá ti rí mo ti rí pé àwọn èèyàn ti ya plan fún bàbá Mohbad and he started mo ó ti wá ń irritate mi and àwọn tó dẹ̀ ń yà fún yẹn kí àwa irú àwa ká bá lè hate àtàwọn èèyàn gidi kó má lè hate ẹ̀ but àwọn tí ò bá ń ríran tí wọ́n mọ nǹkan kan tó máa ya plan fún tí òṣojú wọn náà fi ń wo nǹkan tó ń So tí ò ṣe tí wọn àti brain wọn náà fi máa ń sọ tó máa tó máa sọ jáde wọ́n ti sọ sí wọn lẹ́nu àwọn ò kì í ṣàwọn yẹn ojú wa eagle eyes làwa máa fi wò àti sense wa làwa máa lò so ti yẹ yín mẹ́yẹn so ẹ̀yin tẹ́ fẹ́ máa wá fún mi tẹ́ fẹ́ máa kọ̀kọ́ kúkọ sábẹ́ platform mi you can you know you are free but no you can give comments but mo kan tó bá máa sọ so ti yẹ bàbá Mohbad ò kì í ṣe family yín ẹ̀yin olè tí wọ́n máa sanwó fún tẹ́ pé two hundred dollars ẹ lè pa èèyàn tó torí ẹ̀ tán bá san hundred dollar fún yín lásán nàìjíríà oníjọ́ hundred thousand ẹ má máa lọ free free free fara fara fara káàkiri ni so tí bá sọ pé bàbá Mohbad ní aṣẹ́wó ṣé mo sọ pé Kudi ń ṣaṣẹ́wó so don't come for me ìwọ yẹn gbogbo yín tí mo rí yẹn mo ti rí torí tí bá jókòó sábẹ́ abẹ́ platform Bukky tó bá ń sọ̀rọ̀ àwọn kan tí wá sọ́dọ̀ mi rí tó pé tí bá ti ń sọ̀rọ̀ báyìí tí bá ti ń print wọ́n máa sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ńbẹ̀ àmọ́ máa rí wọn the same set of people to ń lọ káàkiri lórí social media yìí eh ló ń lọ tọ́n bá ti fún wọn ní direction pé bí báyìí la fẹ́ direct sí sí o wọ́n máa direct bẹ́ẹ̀ ni ẹni la fẹ́ ló ń sí o afẹ́kẹ́ ni short of for now wọ́n máa direct bẹ́ẹ̀ ni you understand me so ẹjọ́ ẹ torí ọlọ́run mi no mi no be say i dey fear people but tá bá ti sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ kémi sọ̀rọ̀ nobody should gang me o you come for me everybody ló ti dájá a máa gbómọra wa ní gbogbogbogbogbò bẹ́ẹ̀ ni ẹni tó bá dẹ̀ tirẹ̀ ló máa ẹni tó bá ti sí ló máa rẹ̀ you understand me ohun mi dẹ̀ loud ṣó ti yé tó bá tó bá mọ̀ ẹ káàbọ̀ síbí lẹ́ẹ̀kan sí ìyẹn ti yeye kúdí nìyẹn ẹ̀hẹ́ bó dẹ̀ ṣe máa wà lórí ẹ̀ náà ni aṣẹ́wó ni mo pe nìyẹn aṣẹ́wó mo pe bàbá Mohbad ó ti prove ara ẹ̀ níbí báyìí ọmọ èèyàn kú ó lọ sí Àbújá àmọ́ àfi tì sí ẹ̀ ó tún lọ síbì kan ó tún lọ sórí media ẹ̀ ṣé òun ti ẹ̀rẹ̀ rọ́mọ kan ní ọ̀dọ̀ kiri kan ní ìlú gbẹtẹ̀ wàmẹ́ ló lọ káàkiri what type of nonsense is that òtún yẹn ti lọ so internet tún sọ náà ni pé fún Bukky Jesse mi hate yẹ ṣùgbọ́n you must caution yourself àwọn kan dẹ̀ wà hmm. anyway mi fẹ́ sọ politics nsìn kì í sọ̀rọ̀ politics à ń sọ ẹ má bínú bí lábàá lóye ìjọba ẹ ó ń jẹun bí ọmọ ọkà rẹ bí ọmọ oko. Hmm okolowó ti ń jáde wá sí gbòòrò hmm. anyway ẹjẹ kọ́kọ́ ẹjẹ lọ sà sílé ibi láti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lónìí ẹjẹ àbẹ lọ́dọ̀ Lizzy Anjorin Lizzy Anjorin mo rí fídíò ẹ̀ kan wọ́n ti kọ tiẹ̀ torí ìgbà mi ṣe gbogbo ẹ mọ̀ ẹjọ́ pọ̀ gan <laughs> ní orí social media in fact I got your message clearly now okay you got my message clearly now oh. people <laughs> oh god people destroy people's things here oh, <laughs> oh no! ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ k1 ẹgbẹ́ tó bá ti rí kí ṣe pa ń blackmail mi blackmail k1 no, ẹ̀yin tẹ́ ẹ lọ blindly i don't hate him go and check it ẹni tó ti kì í ṣèmi nìkan láti eighty four ni mo ti máa ń gbọ́ k1 ó ti yẹ in fact ọlá mi yẹn orin k1 talaso disco ó pẹ̀lú orin tó jẹ́ kọ́mọ yẹn wá sáyé ó dùn láti jó because bàbá tó bí bàbá ẹ̀ yẹn bàbá bàbá great grandfather wọn gbà yẹn ó kú ìyẹn bàbá aṣọlá yẹn wọ́n wá lọ play gbà tí torí bàbá ẹ̀ wà òkè gbà yẹn olówó now gbà tó máa ṣe party wọ́n pè talaso yẹn ni wọ́n pè ní 1984 tó máa ṣe party 84 yẹn i mean mo ní wọn ò pé that's on one play káàkiri on no rain just like bí ẹ ti understand òun ló blow káàkiri gbogbo nàìjíríà ń gbà yẹn haúsá jo aláti ìgbà yẹn wàsíù orin wàsíù kò kú every series of it i fall in love to the music O tún tó stage kan ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi torí ẹ̀ mo máa mi ò tí ì mọ́ra mi ń gbà yẹn I do say things like this wa pé tí kò sí owó tí mo bá ní báyìí pé Wàsíù máa ó máa jẹ nínú owó bó jẹ́ pé kó jí mo máa ń sọ̀sọ̀kúsọ síra mi anybody ò lè rómi torí ẹ̀ ń sìn mo ti àwọn nǹkan tí n bá ti sọ tẹ́lẹ̀ tó wá padà wá sí ìmúṣẹ I caution myself so when you see me talking don't joke with my voice don't joke with my authority don't joke with my tongue don't joke with my clear I mean báwo mo ṣe máa tún lò mo fẹ́ wo with whatever I say okay don't joke with it because even myself ẹ mọ̀ kéèyàn má mọ̀ rẹ̀ àti kékeré náà ti máa ń sọ fún mi mọ̀mí sí mi yẹn bí mọ́mí mi ṣe bí mọ́mí mi ṣe wà spiritual tó tí ó jẹ́ pé ẹ mọ̀ àwọn èèyàn á máa mọ̀ ẹ́ ò ní mọ̀ rẹ̀ ó ní àwọn màmá kan báyìí wọ́n máa máa sọ pé mọ́mí mi tó bá lọ sọ́nà tó bá da tí ó bá lọ rajà tọ́jú ẹ̀ bá dànù wọ́n ní kó lọ bẹ̀ mí bó ṣe ń fìyà jẹ mí tó yẹn in fact mọ́mì mi ìbá má jẹ ìyà nígbà tí bàbá mi kú but bóyá torí pé ìkanra àbí kò mọ̀ ó wá fìyà jẹ mí wọ́n máa ní ó ní bàbá tó sì yẹn grandmama wọn wọ́n máa ma kàn sọ pé kó ṣe ń gbà yẹn wọ́n máa ń irritate mi and when I get angry over somebody mi ò ń tètè bínú o but mo máa ń hate kéèyàn máa wìlé mi kí n dúró sọ́nà kó máa wílé mi kí n máa ṣe báyìí kó máa wílé mi kí n máa ṣe nǹkan fún ẹ and some people have the spirit you understand me so know yourself these days mi ò dẹ̀ fẹ́ máa bínú mi fẹ́ máa ṣépè and tí bá dẹ̀ sọ pé mi ò ṣépè nobody should disturb me and want me to ṣépè tá dẹ̀ tún sọ pé ẹ má ṣépè fọmọlọ́mọ by the time èpè tá a ti ṣe fún àwọn ọmọ ní nàìjíríà tó bá bẹ̀rẹ̀ sí manifest àwọn ọmọ yẹn orílẹ̀-èdè náà máa fi bàbàjẹ́ orílẹ̀-èdè wa ó dẹ̀ mọ́ pé ọmọ tó ṣépè fún yẹn it can affect thousands of ọmọ ọmọ ẹyọ kan tí wọ́n ṣépè fún tó affect ẹ̀ tó jẹ́ pé bóyá ó ń ṣe nǹkan burúkú bóyá ìpè yẹn wà ló ń jà ó ló ń jalè bóyá ìpè ló ń jà ó wà ló ń ṣaṣẹ́wó bóyá tí wọ́n wà affected with one sickness ẹ mọ̀ yẹ àwọn èèyàn tó máa fún ni ẹ mọ̀ yẹ àwọn èèyàn tó máa affect ni so let us be careful àwọn tó ìsìnkú nàìjíríà ń gbà yẹn wọ́n ní àwọn méjèèjì wọ́n lọ ṣe aṣẹ́wó wọ́n máa ń ṣaṣẹ́wó wọ́n lọ ní hiv ń gbà yẹn wọ́n rò bóyá hiv ń gbà yẹn hiv ò tí pọ̀ wọ́n fún thousand of people ní hiv yẹn nítorí pé èpè àmú nǹkan tí àwọn ṣe tó fi jẹ́ pé àwọn méjèèjì kò ń ṣe ẹnìkan ló ní hiv méjèèjì ni wọ́n dẹ̀ ṣe ti detect wọn pé yes wọ́n ní báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní affect everybody so let us be careful isa ń sọ nísìn nípa ọmọ ẹ má ṣe pè fún bó jẹ́ wùmí náà ni wùmí bó ṣe wà yẹn tó bá padà ní ọ́dá tó bá padà wá tó wá jó nǹkan kan ló wá pa á tó wá sọ pé òkè mistake ni o wọ́n já o wọ́n gbúra wọn o àbí nǹkan kan o àbí gbá o àbáwo o tó bá wá padà wá yá kò ní láìkí ẹ̀ láyé ẹ̀ tó bá dàgbà kí kèsì gan parí pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ lọ́wọ́ òun àbó ṣẹlẹ̀ mi ò sọ pé òun ló ṣe o ṣe understand anybody tó bá go through except àwọn tó yẹ pé wọ́n ti ṣe láyà lé pé eléyìí ó máa kúkú okó máa kúkú ẹ̀sìn náà ni ló máa padà sí nǹkan tó bá ṣe tí ò dá tẹ́lẹ̀ you understand me some people tó bá ti ṣe mistake yẹn they will go tó bá padà jáde nínú ẹ̀ wọ́n máa máa gbégbé ayé tó jẹ́ pé torí ẹ̀ ni àwọn èèyàn náà yìí sọ pé téèyàn bá ti ṣẹ̀ tó ti lọ sọ́gbẹ́ tó bá ti ṣẹ̀ tán bá ti lè tán kán lọ kán try láti kán send ẹ̀ lọ sí kán ṣe judgement fún wọ́n lè temper justice later o like kí ó ti yẹ yín mẹ́rin kán fún pàrọ̀ tó bá rí yá but he has to pay he has to be kán ba lè mọ̀ pé there is law okay don't let us take things for granted you are welcome once again to this platform so àwọn mr kewola fẹ́ torí ẹ̀ mo ṣe kọ́kọ́ sọ ọ́n sì pé ẹ̀yin tẹ́ bá love wọn blindly we don't blackmail but mo rí fídíò Lizzy Anjorin kan tó ti sọ mi òwò mo kàn rí tó ń lọ kiri mo wá rí ibi tó ti sọ pé òun fẹ́ sọ ń sìn nǹkan tí kéwọ́n ń ṣe fóun ó níbọ̀ tó ń lọ́ọ̀bù wọn nísìn badly irọ́ ni ó máa ṣèrántí ọjọ́ tó bá rántí ní kọ̀rọ̀ kò ní choice nítorí pé ó lágbára jù kò dẹ̀ ní ìyá kò dẹ̀ ní bàbá kò dẹ̀ tún ní ẹni tó lè bá ajá tó máa bá kojú tó bá mọ politician gangan wọ́n máa sọ fún pé ó máa dáríjì náà ni ṣòtìyé you understand me but to me ni gbogbo ìgbà tí mo mọ̀ pé owo alagbara wà nínú ogun tó jalisi kí bola Bọ́lá Fọláṣadé kí n tó dìde fún nígbà yẹn láti gbàálẹ̀ lọ́wọ́ ogun ṣòtìyé yín kì í ṣèmi ò kọ́lọ́run tó lò mí láti gbàálẹ̀ lọ́wọ́ ogun mo mọ̀ later náà tó dẹ̀ wá ṣe pé ta ló want to go cross with you so mo dẹ̀ tún wá wo fídíò k1 kan lónìí tó sọ pé since I, I, I was born I've never committed a crime I've never been convicted to prison I've never been clinical they pardon k1 I hate that word Pad I they they are pardoning K1. Ẹ jọ̀ọ́. They are they are doing what? They are pardoning K1 àwọn míì ò ṣe tó kéwọ̀n tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n wọn ò ṣe tó kéwọ̀n tí wọ́n ti dájọ́ ikú fún ọ̀wọ̀ iṣẹ́ tí kéwọ̀n bá ṣe wọ́n fi ọ̀wọ̀ yẹn ń wọ̀ nǹkan burúkú dẹ̀ ni àwọn tó ń fi ọ̀wọ̀ yẹn wọ̀ náà àti wọ́n máa ṣe pé agbára ayé kan ni wọ́n fi ọ̀wọ̀ ẹ̀ wọ̀ àwọn nǹkan tó ń pè ní ọ̀wọ̀ yẹn ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀ àti Àkúrẹ́ ó ti yẹ yín ìlú ló ń jẹ́ ọ̀wọ̀ àti Àkúrẹ́ àwọn èèyàn ni wọ́n mọ̀ mọ̀ máa sọ wípé torí pé they want to be doing evil in society and tell bá dẹ̀ ti you have to pardon this Toro náà fẹ́ ṣe títí ẹ̀ wọ́n fi sí pé n tó bá wù mí ni máa ṣe kò sẹ́ni tó lè bí mi lọ́wọ́ wò nú ẹ̀ ọ̀rọ̀ tí máa sọ lónìí o tẹ́ lè sọ ẹ̀yin tẹ́ gbé kéwọ̀n tẹ́ lọ́ọ̀fù ẹ̀ gan tẹ́ máa believe pe. no jẹ́ tẹ́ love wọn má jẹ́ lo ó fún wọn jẹ́ lo respect at least ìbàjẹ́ pé wọ́n tọrọ yẹ̀sán lò lọ́wọ́ wa àbí wọ́n ti kọjá àyè wọn kò yẹ ká disrespect wọn èmi dẹ̀ máa ń respect ẹni tí èmi bá tiẹ̀ mọ̀ rí ṣùgbọ́n tí wọ́n bá máa treat mi ọkàn mi ò kì í lè fún ẹni náà ní ọ̀wọ̀ kódà mi ń fẹ́ gbà kúrẹ́ kọjá fẹ́ni náà ṣó ti yé yín. nígbà tí mo rí tí ẹjọ́ ogun yẹn pọ̀ mo fẹ́ gbé yín padà sí ogun tó jalisi kẹ́ ẹ lè mọ̀ wípé kéwọ̀n náà máa dín pẹ̀lú obìnrin systematically á jà ẹ́ lógun òní mọ̀ pé òun ló ń jà ẹ́ that time I know there's something fishing. Something fishing. Mo wo mo ní kí n tó mọ̀ pé mo pé mo ní wọ́n gbé ọ̀rọ̀ K1 omo ìwá sínú ilé mi. Wọ́n wá sọ. Tí K1 bá tún bẹ ẹja. Àwọn èèyàn bóyá àwọn ọmọ iṣẹ́ tó ti train ni o. So ti yin because K1 ti pen gboro tó bá gbé pentagon òun ni. So ti e wọ́n gbẹ́jọ́ Lizzy wá sílé mi tó tọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń ṣe nǹkan burúkú yẹn tó dẹ̀ pé ìmáyìn tó bá jẹ́ pé tòótọ́ ni Lizzy ṣe kò ṣe nǹkan tí wọ́n máa fi wọ́n síta gbangba especially tí wọ́n bá mú wọn ṣé tí o ti ọdún ò sọ pé wọ́n wọ́n pa àwọn èèyàn bọ̀tí yẹn kọ́ ẹ má jẹ́ ká sọ bẹ̀ yẹn ọ̀rọ̀ ti kéwọ̀ mo fẹ́ sọ ń sìn nígbà tí mo wo ṣáàṣì mo wo ibi tó ti sọ̀rọ̀ kéwọ̀ pé òun láìkí wọ́n sí o ní tí Saheed Balógun ṣe fóun rẹ o pẹ̀lú ngbà yẹn tóun fẹ́ ṣe patí tóun ṣe báyìí mo dẹ̀ mọ̀ pé kí wọ́n máa ń ṣe kinní yẹn gan ṣe mọ̀ pé ó fẹ́ ṣe patí yẹn náà tó bá jẹ́ kéwọ̀n ni ó pọ́sibù tó bá jẹ́ pé kéwọ̀n ni mo kọ́kọ́ gbé tó bá jẹ́ pé kéwọ̀n ni mo kọ́kọ́ gbé o pé òkè mo fẹ́ kọ́kọ́ ṣe promotion nílùú báyẹn o wá jẹ́ owó ni mo ti mo kọ́kọ́ kó fún àwọn olórin yẹn bóyá kéwọ̀n mo kọ́kọ́ kó fún ó possible kí la máa pọ̀ lọ́rùn wa àbí kémi má ní series of trouble tí mo wá ní mo encounter yẹn k1 even k1 fight opponent he fights opponent mo mí pé ẹlòmíì tí ò bá support e ti ò patronize business e. ó dẹ̀ lè jẹ́ pé ẹnìyẹn gan kò ní kò ní contact e àbí ó kàn wé pé this one is available at this moment or eléyìí ni wọ́n fún mi tó tender for me for now if i tell Lizzy is not my friend o ó ti yé yín because wọ́n ti lò láti come for mommy. Me le bagbe. gbàgbé bí mo ṣe nu omi díẹ̀ tó tí mo ṣe rere fún mo dẹ̀ ti wá mọ̀ nísìnyí pé dígbà tó wá sọ̀rọ̀ yẹn mo wá wò pé ẹ̀ eh, definitely kéwọ́n nítorí pé mò ń sọ̀rọ̀ kéwọ́n bá lè kò ní fẹ́ kẹ́nibọ́dì kí wọ́n máa bẹ ìjàdé pé kò ní fẹ́ kí anybody àfi tó bá gbogbo tó bá ṣe yẹn tó ṣe fún ẹ àfi tó bá fi ọ̀wọ̀ yẹn padà wọ̀ kó o fi ọ̀wọ̀ àti àkúrẹ́ wọ̀ ibi tí ò dé rí ibi tí ò qualify fún ibi tí ò wá láti ibẹ̀ o gbúdọ̀ fi wọ̀ ni toró sọ rẹ̀ di kókó tán gbúdọ̀ fi ọ̀wọ̀ ẹ̀wọ̀ igi tó sọ rẹ̀ di òrìṣà tán gbúdọ̀ fi wọ ìgbín ẹ̀ ẹ jẹ́ àgbọ̀ ẹ̀wọ̀n èèyàn ti gbé o wọ́n gé wọ́n gé bọ̀ mo rí pé anybody ò sọ ń pa ẹ̀ bọ̀ kò sọ pé òun bá Lizzy Anjorin i mean Lizzy Anjorin ò sọ pé òun bá Jansi o but mo fẹ́ pé àkíyèsí yín sí pé mm, definitely anybody going through things like that obìnrin kí ló dé tí kéwọ̀n máa báyàn jà An opportunity tí ó ní láàrin àwọn olórin in fact àwọn tó ní ló ń lọ yìí kéwọ̀n ní opportunity ní àárín àwọn olórin débi pé wọ́n tún fún ọlọ́run tún wá fún ní ẹnìkan bóyá ó ṣògùn débẹ̀ ni o tó tún wá sọ fún pé má lọ ṣe sínétọ̀ ṣáà máa kọrin owó tó rí ń gbà yẹn tó ti ń jẹ láti gbà yẹn tó bá ṣe sínétọ̀ ó máa ti broke tó ráka ìmúyẹ àwọn tí ń gbà tó lòun fẹ́ lọ sí fún sẹ́nìtì yẹn tó yẹ pé wọ́n ti broke tó pé wọ́n ń wá obìnrin tó máa fi gbéra ń sìn ni obìnrin tó máa lọ ṣiṣẹ́ kì í ṣe rọ́ I know about five of them but wọn ò lè jẹ́ wọn ò jẹ́ kó broke nítorí pé wọn ò gba láìní ọ̀nà yẹn lọ́wọ́ ẹ̀ iṣẹ́ yẹn ó lè máa ó dẹ̀ ń wá constantly an opportunity every day we see people ó dẹ̀ máa miss àwọn great people but he still fight àwọn tí ò tó ẹni tó bá dẹ̀ ti ń bá tó máa ń bá èràjà ẹni tí ò tó ẹ lójoojúmọ́ tó o bá ṣọ́ra tó o bá ṣọ́ra tó o bá ṣọ́ra in tó ń bájà tí ò tó ẹyẹn ó máa padà di bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí máa sọ lónìí o mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń lọ fún kéwọ̀n ẹ very careful mi ò hate ẹ̀ mo ti sọ fún pé láti eighty six eh, eighty four ni mo ti lọ ni mo ti ń gbọ́ orin kéwọ̀n tí mo dẹ̀ ń sọ pé tẹ́ bá jí ọmọ mi pẹ́pẹ́pẹ́ mi ò lè sọ a sọ fún yín tẹ́ bá jẹ́ ẹni tó bá close tó bá mọ̀ mí dáadáa mọ̀ mí a sọ fún yín pé orin báyìí báyìí ni Auto Bola máa ń gbọ́ àwọn tí mo tí mo dẹ̀ ti mọ̀ rí tí mo fẹ́ rí mo ti sọ pé tí n bá bínú wọn máa fi késẹ̀ tiwa sí òsì wọn fi máa bẹ̀ àti wọn bá ti kọrin sí báyìí àmọ́dẹ̀ máa rẹ́rìn inú létí bá mi ní sóúnjẹ màá dẹ̀bẹ̀rẹ̀ sí lọ sóúnjẹ àwọn tó dẹ̀ mọ̀ mí dẹ̀ mọ̀ pé mo máa ń sóúnjẹ gan o mi ì sóúnjẹ mọ́ ń sìn torí pé mi wáyé wá kàn wá sí èèyàn ká kàn sìyàn sìyàn sìyàn kan máa take it for granted yàtọ̀ sí kí n sóúnjẹ fọmọ mi tí n bá lọ́kọ tó bá ẹni tó bá ti gùdù sí mi kí n lọ́mọ ọ̀dọ̀ kan tó bá gùdù sí mi mo lè serve like you know ẹ jẹ́ ká lọ síbẹ̀ ọ̀rọ̀ ẹ má bínú o ẹjọ́ tó bá dẹ̀ ń sọ lórí ètò yìí don't take it personal we are just want to correct ourselves carry book ourselves with love and go away from all this nonsense tí ò bá dẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ni wọ́n gbọ́ tí kì wọ́n sọ pé òun ò lọ sẹ́wọ̀n rí bí èmi ṣe wà ń sìn wọ́n tì mí mọ́lé for four years wọ́n convince mi mi ò lọ sẹ́wọ̀n wọ́n jail mi ìtọ́lẹ̀ tì mí mọ́lé fọ́dún mẹ́rin fún mi ò ṣe é bọ́ lẹ́nìí ọlọ́run rán mi níṣẹ́ ni àwọn èèyàn bẹ̀ àwọn èèyàn rán mi wọ́n fẹ́ bà tèmi jẹ́ ṣùgbọ́n ọlọ́run fi rán mi níṣẹ́ ńgbà yẹn mo ti sọ lónìí ó di nǹkan tó kún ojú mi ó di nǹkan tó jẹ́ kí n mọ a lot of people mi ìgbọ́dọ̀ sọ gbogbo nǹkan tí mo mọ̀ ń pa àwọn èèyàn you will not like me at all you know do what mo sọ̀rọ̀ débi pé mo sọ̀rọ̀ bàbá mi bàbá tó bí mi lọ́mọ mo sọ̀rọ̀ ìyáláyá mi mo sọ̀rọ̀ ìyá mi abẹ́ ẹ̀gbọ́ kó mi pé bóyá mo hate wọn mo sọ̀rọ̀ ara mi mo sọ̀rọ̀ ọmọ mi mi ò kí ń yọ etí igi èèyàn ojú èèyàn kémi má lè yọ no because in bá ń tọ́jú àwọn èèyàn mo gbọ́dọ̀ tọ́jú ara mi torí nǹkan tí mò ń ṣe náà mò ń tọ́jú àwọn èèyàn ni ó dàbí àwọn tó ń ṣàìsàn tí wọ́n mọ̀ pé wọ́n sì we take care of them and take care of yourself as well. kì í ṣe lè láfẹ́ kì í ṣe lè kì í ṣe lè ń bọ̀. ẹ má bínú ẹ jọ̀ọ́. mo fẹ́ play ẹ̀kẹ́ gbọ́ ni kó má dàbí àròsọ ṣe ti gbọ́ mo fẹ́ play ẹ̀kẹ́ gbọ́ kó má bàa dàbí pé ṣe láròsọ. Can you lend me your your your phone, darling? Where's your phone? It's too long. It's going to break your. No, I'll, oh, sorry. Are you using it? I want to, to check here the WhatsApp. I think I sent something to WhatsApp, your WhatsApp. ẹ̀yin I ẹ ṣe fún mi tẹ́ fún mi ní star lánàá tẹ́ bá tún fún mi kò ṣe nǹkan kan ló dábàá ti ń sọ̀rọ̀ kí wà náà ní fún you hate me for what you don't hate me. ó dẹ̀ dùn mọ́ mi ò star tẹ́ fún mi lánàá now you give it to me too I pray for you this morning I pray for you openly and secretly to God mo ní wọ́sọ̀pù yín wà madam mo ní wọ́sọ̀pù yín wà mo mì and you can put little lemon in the, in the water ó ti yóò ṣàtẹ̀ tí ń lọ. Did you find it? I, I saw it. Okay. ẹ má bínú ẹ jọ̀ọ́ bear with me biko. Oh, yeah, it's connected. Okay. tábà tètè rí yẹn jẹ́ ká sọ ti yín ká first ṣé ti yẹn. mi ì lè sọ bóyá orí fóònù nílẹ̀ ni mo fi sí take it out now. I will take it out. Mm. Bamila, Bamila out there. Because it's like sand. Here? Yeah. Ẹ má bínú ẹjọ́. Jọ fi dá mi lẹ́jọ́ tí kì bá ń ṣe wípé mo fẹ́ sọ fún gẹ́gẹ́ bí abiyamọ tí kì bá ṣe pé mo fẹ́ sọ fún ẹ gẹ́gẹ́ bí ẹni tó máa ń ronú ọjọ́ tó pẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń rìnà kọjá iwájú orí ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé mò ń sọ nítorí pé mo fi pé bí àǹkan tó ṣe ò ni ọlọ́run jọ ṣe ìdájọ́ mi Portable mo fẹ́ kó ṣọ́ra ṣọ́ra kò mọ orí sì mo ṣe ní kó ṣọ́ra ó ṣeé ṣe káwọn èèyàn gbọ́ ṣó yìí kán bú mi but ọlọ́run á san mí lẹ́sàn-án gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi mo fẹ́ kó ṣọ́ra ìwọ rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn shows tó ń ṣe ó ṣe gba visa South Africa South Africa tó ń lọ yẹn ìlú àwọn tá à ń sọ yìí ni gbogbo bẹ̀yẹn ni mo ti lọ kò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ìlú tó ti lọ ń kọrin kò ṣe nàìjíríà ló fún ẹ lówó àwọn àwọn shows tó ń ṣe káàkiri ní european um, countries ní àwọn shows tó ń ṣe káàkiri àtàwọn streaming yẹn ibẹ̀ ló ti ń rówó ṣé àwọn ìlú tó ń lọ yìí ninety nine ọ̀bí eight seventy five percent wọn. mo ti rí nǹkan tí mò ń wá bọ̀ tí ọlọ́run fẹ́ ká kọ́kọ́ sọ eléyìí ni ẹ má bínú mo ti wá rí ṣé ti yẹn bọ̀ tẹ́ jẹ́ ká gbé eléyìí náà ká wá sọ̀rọ̀. ló ń practice nǹkan tí wọ́n kọ ní against yẹn ibi tí mo wà yìí mi ì sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nílé mi ì ló dá o mi ì dẹ̀ ní kò dá o bẹ̀rù ń sọ fún ẹ pé n tó kọ yẹn àwọn ìlú tí wọ́n ti lọ ṣe eré ninety nine seventy nine percent seventy five percent wọn ló ń practice nǹkan tó ń kọrin against. ẹ number one ẹ ṣe rí báwo táìtù mi máa rí pé contribution of sabarikolo àbí kí náà ń jẹ́ yínká to our society. Of recent two days ago àbí yesterday they even tag me that is doing good to the Muslim cooking for them kó tó di pé yínká ń so oúnjẹ fún mùsùlùmí mùsùlùmí ti ń jẹun ló ti yé wọn láwọn politician ò so oúnjẹ yínká ń kọ́ ló ń so oúnjẹ èèyàn torí pé ó fẹ́ jẹun kó wá bá tó máa jẹ́ láyé ṣó ti yé yín mẹ́ẹ̀ ní tó kọ́kọ́ fẹ́ sọ tó ń sọ fún eh, Portable ni wípé ó fẹ́ máa sọ fún Portable nǹkan tó ṣe kò dáa ó ti yé Yinka is a eh, is also bad influence and I want to tell you first because ó sọ pé ìlú tó ń lọ yẹn kọ́ má bàbá kàríà bọ̀bọ́ yẹn jẹ́ because ó sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kò lè bá kàríà ẹ̀ jẹ́ torí pé kò kọrin òyìnbó kò dẹ̀ gbé nílùú òyìnbó ń bọ̀ kò kọrin òyìnbó kò dẹ̀ gbé ní ìlú òyìnbó tí wọ́n torí ọlọ́run yín ká má dógùn wò lára mi o torí mo rí pé kí ló orúkọ lady tó ń ṣe kinní ní orí Facebook yẹn ọjọ́ tó sọ̀rọ̀ ẹ̀ wọ́n níṣe ló dógùn wò lára ẹ̀ tó lásídẹ́ǹtì tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tàgé pé ó tó má dógùn wò lára mi o àwọn tó má dógùn wò lára mi ẹni bá dógùn wò lára mi máa ṣòfò ó máa ṣòfò ní o ẹni bá dógùn wò lára ọmọ mi tó bá lò máa dógùn lára mi àbí lára ọmọ mi gbogbo tó bá ti rò sí mi má dàlẹ́ lórí o tó bá rò sọ mo má dàlẹ́ lórí o má dógùn lára mi ò yín ká yínká ìmélòó mo pè má dóògùn wò lára mi o. ntí Portable ṣe ó fẹ́ máa create fear sí lọ́kàn pé kàríà ẹ̀ máa bàjẹ́ o mo máa mú evidence jáde fún yín ipe ní Canada igan ẹ mọ àwọn tó máa ń dress bíi dragon wọn ń ṣe irú nǹkan tí eh, Bobrisky I mean tí Idris ń ṣe wọ́n kàn ń dírẹ́sì láti máa entertain pípé kẹ́ fẹ́ ṣe patí fọ́mọ kẹ́ ṣe bá bẹ́ẹ̀dẹ̀ àwọn ọmọ tó máa ń lọ yẹn tó máa wá máa ṣe patí tó máa máa entertain àwọn ọmọ June àti September last year mo kàn rí ni wọ́n tag mi wọ́n lọ protest ní Toronto wọ́n protest pé wọn ò fẹ́ kí àwọn yẹn wọ́n kàn ń dírẹ́sì tó máa wọṣọ tó máa tó make up sójú kì í ṣe yẹn ni bọ̀bọ́ yìí ń ṣe kò ń ṣe yẹn ni Bobrisky ń ṣe òun ti ẹ̀ kì í entertaining kò ṣe entertaining kò entertain anybody eléyìí tóun tó ń ṣe àbáríkòlò àbí kíni tó ń ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ now you looking for people again láti máa create impression pé ẹ wọ́n máa wọ́n lè báyìí ó máa ba kàrí ẹ̀jẹ̀ irọ́ ló pa Yínká mo kàn sọ ti Canada ń bíbá ni ó wà nínú news máa gbé jáde fún yín wọ́n ṣe ní wọn ní America àwọn kan wà bọ́n ṣe practice ẹ̀ tó àwọn oríṣiríṣi nǹkan àwọn kan sì wà níbẹ̀ tán pé wọ́n lọ sí school wọn ni this is what I want for my my child this is what I want for my for my kiri kan they allow them to speak their mind because you can't say because you are a Christian you have to everybody have to be a Christian you can't say because you want to behave like this you want to live your life like this and everybody has to be like that everybody has their mind has has to I mean has their life to live you cannot live I can, you cannot live my life for me I cannot leave here for you. When you desire something, you can't force it on me. You understand me? Now, in Nigeria, even here, tó jẹ́ pé wọ́n ti sọ pé and let me tell you one thing what you don't know. About this our politicians, some of them, they know that some things also are not good for them because they need, they need votes. They need supporter, they need crowd, they need everybody in their country. They will just because you say you like it, they will support it, not because they like it. And that's why you see some of them, they will go there. Our prime minister here, you do used, used to go to where they are doing dragon things. They just, it's, that one is not even things that the eh, boy, Imanche, he will go there, We put on his suit. He will go there because they are his citizen. Nobody against them. Nobody, and also nobody, they cannot also against people. But you now you are using that abroad as you are living abroad because that um uh Portable says something against Bob, I mean, uh, Idris. And now because of that, abroad going to go against against him and his career going to be spoiled for what? For what? He cannot. That's not good. Ọjọ́ tí Bob, I mean, eh, Portable náà tó ṣe nǹkan burúkú gbogbo ayé ló gbé jáde pé irú kí ni chove yẹn ó lọ sùn sínú kọ́fì everybody condemn him You understand me? Because people believe that, okay, this can also be dangerous for him. Oh. This can also be, have another influence in people. Oh. So when people want to, when people are talking, and lele, when they don't get it right, for real. Because Nigeria are not in sorrow, and it's a Nigeria, citizen of Nigeria. Like me now, I cannot go against anybody. I'm in Canada, I don't go against anybody, and nobody must go against me, because so far I'm not going against the community standard, and I'm not against the people who are doing things, let me tell you i have a lot of those people i mean dragon i mean queen that i will take i took picture with them toluwa ni do you remember one day like that and lọ sí town tara wọn kan tó you see i took picture with all of them and most of the time i post it you understand because i'm in canada it doesn't mean i'm doing what they are doing and i cannot against what they are doing because it's their life you understand me it's their life okay but if you have a child and you have a child and some people some standard of people are coming and you don't like the standard of the way they live their life you have authority over those children you can easily tell your child that this your friend this person coming to you I don't like it because I don't want to you know because that person you are talking to is your own child so we um uh, Portable is a Nigerian He go out, he go abroad. They do, I mean, invited him most of the time to go and sing in abroad, South Africa and anywhere. It doesn't mean he could not say things because that in Nigeria have not yet legalized. And Nigeria is a religious country. So, and you, Yinka, Sabari Kolo, you always teach children. You don't care. Ìwọ ló máa ń sọ fáwọn èèyàn tó máa cheating, tó máa cheat. Irú ìwọ báyìí ń sìn. Bóyá ìwọ wà nínú àwọn tó coach Wùmí tó tún wá jáde tó tún sọ jágbajàgba ńjọ́ yẹn because tó máa sọ pé èèyàn lè ṣe ọkọ o kó tún máa ṣe ìyá kó tún máa ṣàlè ń ta o tó bá lọ́kọ olè lálẹ́ tí ò bá ti rún ẹ dáadáa tó bá lọ́kọ olè tó bá níyàwó o tún lè máa rún èèyàn o lè ṣe báyìí you are giving bad influence ló jẹ́ ó dẹ̀ pé wọ́n rún ẹ ará ìlú Sódómù àti Gòmárà gbogbo nǹkan tó ń ṣe yẹn kí ló ṣe wọ́n ní Sódómù àti Gòmárà kí ló ṣe wọ́n ànàfin Sódómù àti Gòmárà ìwé bíbélì tá ń lò wọ̀nyẹn òfin Mósè àti òfin tó wà nínú àwọn bíbélì yẹn àti alikram ó wà nínú àwọn constitution tí gbogbo majority àgbáyé lò if you don't know so ó ń try láti sọ fún dóná yín ká ó ń try láti sọ fún Portable pé kó shut up láti máa jẹ́ káyà ẹ̀ já pé Portable o wọ́n lè ó lè rún kàríà ẹ̀ for saying that ṣé tó bá lọ sílùú òyìnbó ṣé wọ́n fẹ́ lọ pa ni tó bá wọn sọ̀rọ̀ tó dárúkọ èèyàn bẹ́ẹ̀ ni ní áfíríkà àti tiwa yẹn mi ò ègéèsì kan máa sọ̀kò kan máa sọ̀kò kan máa sọ̀kò pààyàn torí wọn ò pa èèyàn you understand me those people they didn't kill anybody they never go against anybody you understand me but if our what we are just saying that if our country don't like something and they are not wọn tí for what nǹkan kan tẹ́ bá ń ṣe ó ti yé tẹ̀dẹ̀ mọ́rú ìlú ta ní tó jẹ́ pé ìlú religion ni you don't do it ó wá create impression sí o fẹ́ máa dẹ́rù bá pé ìlú tó wà yẹn nílùú tó wà yẹn go and tell me that some people are not going to school to tell them that i want it happen mo ó wà nínú hold on first okay koko sọ̀rọ̀ ẹnu ká wá gbé jáde mo máa gbé jáde fún ni ní tó wà nínú. orin tí wọ́n ṣe ń kọ lómi ìfẹ́ kó ṣe nǹkan tó máa ba kárí àìjẹ. ẹ gbọ́. àwọn èèyàn bẹ́ẹ̀ gbé lóòótọ́ ó ń dùn wọ́n ṣe gbogbo ẹ̀ yes òfin ẹ fi ń you see Yinka is a jealous type. Yinka, she's evil. Happy Easter to Otobola and Sarah. Ah, thank you, Peter Odulaja. Ẹ goni. God bless me, sir. God bless you, sir. God bless everybody. Ẹ ṣé, ẹ káàbọ̀ sórí bíbá. Yinka ti rí wípé àwọn èèyàn gbé ó dẹ̀ eh, bọ̀bọ̀ yìí dẹ̀ go viral sí i ó dẹ̀ tún champion ó ti yẹyin bẹ́yẹn ṣé mo pé nígbà tó ń ṣe àbárí orí burúkú wọ̀nyẹn yínká tí yínká máa ń ṣe àbárí orí burúkú yẹn ẹ mọ̀ kan òun ló máa ń da gbogbo Facebook gbogbo ẹ máa ó máa fún báyìí nà a lot of tẹ́ bá ṣe tán lè dẹ́ máa ṣe pé wọ́n gérí èèyàn sọnù ẹ wọ́n jí èèyàn gbé ẹ wọ́n ṣe báyìí ẹ wọ́n shit on their husband ẹ wọ́n bí ọmọ àlè báwo ni wọ́n ṣe máa nǹkan tí yínká kọ́ wọn níbẹ̀ yẹn ọmọ àlè ò ṣe ní pọ̀ ó yẹ kẹ́ ẹ bèrè wo tó bá ní kọ́ máa ṣe DNA test ní nàìjíríà <laughs> mo dúpẹ́ tèmi ṣá o i'm very very sure adébùkọ́lá àti èmi ọmọ ọkọ ni wá ọlọ́run gbọ́ ó ti ẹyin pọ̀ mí lè sọ tiẹ̀ o wọ́n tó gbọ́ bẹ̀ má bínú sáà má bínú mà fún nǹkan tí yínká ti sọ fún wọn ní gbogbo àwọn tó lọ sunday yínká tó jẹ́ france yínká ẹ lọ wojú wọn dáadáa wọn máa lè ní majority ọmọ àjàjà wọn tó bá bí time yẹn tó bí sáà àti àkókò yẹn wọn máa lè ní wọn kì í ṣe yọ ó ti yé yín ṣó ti yé so nísìnyí ẹ rí pé ó ń try mo tiẹ̀ tún fi kùdùsì fún kí lorúkọ ẹ̀ ẹ̀ ẹ̀ kí lorúkọ ẹ̀ fadamade torí ìyẹn náà yóò tẹ̀ tún support ó tún kọrin yẹn nísìnyí orin yẹn dẹ̀ dùn ẹ sọ̀kò fún ah, mi ìfẹ́ jónsẹ̀ má jẹ́ ká tí ìjọ ìjọ kìíní ó ti yé torí mo sọ fún pé yínká mi pé àbíkẹ́ máa ń support evil mo dẹ̀ rí yẹn mo dẹ̀ support torí àwọn ẹlòmíì máa ń bẹ̀rù àwọn ènìyàn láti má sọ tòótọ́ fún wọn you can actually rebook your friend your husband your child your family yourself with love okay wàá dẹ̀ jẹ́ kó mọ̀ because ẹni tó bá bá ẹ wí tó bá ṣe nǹkan burúkú tó bá bá ẹ òótọ́ ni òótọ́ ló bá ẹ sọ. So ó ń fi system ó fẹ́ máa create impression sí sí ọkùn sí máìdí portable pé ṣe o mọ̀ pé nílùú òyìnbó yìí ṣé ìlú òyìnbó ló kọ́kọ́ blow portable ni ṣe wọ́n rí kó blow ni wọ́n ṣe invite ẹ̀ ni ṣé o rò pé tí o bá blow nàìjíríà tó bá lọ lóyìnbó gan wọ́n máa fi ṣe ọmọ ọ̀dọ́mọdọ̀ bí tiwa ló máa ṣe what do you think wọ́n ní wọ́n rí talent tó bá wù wọ́n ni wọ́n dẹ̀ ń pè pé wá kọrin bẹ̀ owó làbúrò ń pọ́n márùn-ún kàríà ẹ̀ nàìjíríà ló ń gbé nàìjíríà ní citizen ni. Nigeria, kò tí sọ pé òun fẹ́ lọ di citizen ìlú kọ̀ọ̀kan o ó kàn fẹ́ lọ bẹ̀ ni tó má ti pè fún business ẹ̀ kó dẹ̀ lọ kí ló fẹ́ rùn kárí àìbẹ́ ó fẹ́ máa create impression pé ìlú tẹ̀ ń gbé yìí in fact ẹlẹ́mìí òkùnkùn ni ẹ̀yin ká ẹlẹ́mìí òkùnkùn ó bà society wa jẹ́ tó bá yá o máa sọ̀kù fún wọn náà ni ó sọ̀rọ̀ ó máa sọ fáwọn obìnrin tó bá lọ́kọ ńlé kọ́ security kọ́ lọ sùn pẹ̀lú gateman kọ́ lọ sùn pẹ̀lú anybody òun hook up òun send àwọn ọkọ àti ìyàwó ẹni tó wà lé ọkọ wàá gbé fọkùnrin míì lórí lórí platform ẹ̀ ó ṣe ní tó ń ṣe ló against ọlọ́run ó dẹ̀ against system tí o tó ti ń ṣe náà ó ti yé torí ò gba license fún gbogbo àwọn tó bá náà fẹ́ dress bákan fẹ́ di kọ̀ọ̀kan wọn lọ bá ìjọba wọn ni wọ́n dẹ̀ àfikún ìfọ̀n dẹ̀ ní license ìwọ ò ní license kò shut up ẹnu ẹ̀ má àlẹ̀ mọ́ portable portable ti fẹ́ born again nìyẹn portable ó ti fẹ́ born again nìyẹn ọjọ́ tí mo ti gbàdúrà fún bí mo ti pé ń gbàdúrà tó sọ pé ẹ tó fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì tó fẹ́ lọ kọrin jọ ẹ̀ mo ti mọ̀ pé ó máa ìsìn ọlọ́run last last ni má halẹ̀ mọ́ portable kẹ́nìbọ̀dì má halẹ̀ mọ́ portable at this time Ah, ah yínká kí ló ṣorí ẹ̀ gan wàá máa bìlí pé ìwọ wo hmm, a nígbà fún ẹ kó o bá yí àwọn ọmọ wa jẹ mọ́ a dẹ̀ nígbà because ètò àṣìrán là ń rán sìn wọ́n máa sọ pé àwọn kéékèèké wọ́n ṣe ń kọ̀ wọ́n ṣe àtàgbàlagbà àtọmọdé wọ́n máa kún orí platform wa máa kọ́ wọn bọ́n ṣe ṣe nǹkan burúkú ó wá fẹ́ máa halẹ̀ mọ́ lóyìnbó tí wọ́n bá ti mọ̀ wọ́n lè ṣe nǹkan fún I tell you with I mean authoritatively I'm telling you right now authoritatively nobody nothing can happen to Portable to go travel abroad To bá lọ abroad ó máa ṣiṣẹ́ ó máa lówó kò lọ ó máa lówó wọ́n rí gift ẹ̀ ni wọ́n rà Bible say your gift will usher you to the front. Your gift will usher you to the front. Nika, shut up your mouth. Shut up your mouth. The season of colonizing, I mean destroying people's life is ended. God à ń gbàdúrà lójoojúmọ́ ó lọ la Nàìjíríà kọjá o Ọlọ́run gba orílẹ̀-èdè wa lẹ́ o Ọlọ́run oríṣiríṣi evil dey contribute to the system you náà wàá máa tó bá are pé ẹ ẹ fẹ́ máa create impression fún ìlú tá a wà yìí má ba kàrí ààrẹ jẹ́ irú advocate wo ló jẹ́ ìjọba òkùnkùn ni wọ́n ti rán ẹ. Shut up you are getting it right Bola. Mm-hmm. o lè fi àǹtí sí Àkàndé Olúwa bùnmi o ní respect if she is the baby father why is the is he ashamed to take ownership ọ̀rọ̀ àti àsọ̀rọ̀ Elekushi ń bí so ti yẹ yín ẹ take over platform yìí for now E ṣì ẹ pẹ̀pì E pẹ̀pì ẹ mẹ́lò nísìnyí kí ni melo, melo, melo. mẹ́lò alábòsí ni yínká ẹjẹ́ ṣẹ́rí yínká this time around tó bá ti ń ṣòṣì ẹjẹ́ akẹ́nubò ẹjẹ́ akẹ́nubò àtàwọn tó bá support wọn ẹjẹ́ akẹ́nubò kò yí sí láti rèsọ ọmọ kéèyàn rèsọ ọmọ to some level kó dẹ̀ máa bá yí ọmọ yẹn jẹ́ tó bá tó stage kan kò dá it's not a thing that, that good in our society òun ló fa nàìjíríà tá a fi bára wa ní stage tá a bára wa yẹn stage tí a bára wa nísìn àwọn pé kéèyàn máa train ọmọ kò train ọmọ to some level àwọn míì tó bá train ọmọ ẹ̀ dáadáa wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa hunt fún ọmọ yẹn ni many things wọ́n máa fẹ́ introduce bad bad thing sí ọmọ yẹn there is no amount of things wọ́n ti try láti ṣe pẹ̀lú ọmọ mi ìgbà tí ò bá easy fún wọn wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ní kán kán pamọ́ ẹ lọ́wọ́ àbí kán ṣe bákan bákan fún ẹ we have to say no to all these bullshit in our society society tí a ń pe ọlọ́run tí a ń bẹ ọlọ́run lójoojúmọ́ mo ọmọ àwọn ọmọ wa we are so blessed. We are so blessed with a good land, with good everything. And some people, eh, wọ́n dẹ̀ máa ṣe ìkà báyìí ojúkorojú. Ìkà ni yín kan ṣe. Téèyàn bá tún fẹ́ sọ báyìí, wọ́n lọ, One tẹ̀ láti strike ẹ tó bá ti sọ tòótọ́. Tí wọ́n fẹ́ kẹ́ni nǹkan dáa, wọ́n á wò pé kò gbúdọ̀ dáa tó pé nínú ìbàjẹ́ ni wọ́n ti ń jẹ. Kí ló dé? Sódómù, Madam Sódómù àti Gòmórà, enough is enough of your bullshit. kí ló dé gan kí ni pọ́tẹ́bù ti ṣe ń sì tọ́sí pé ẹ ìlú tá wà yìí ṣèbí UK ló wà àwọn èèyàn máa ń protest wọn dé even if e, e, everybody you know táwọn eléyìí máa ń ṣe báyìí eléyìí protest they allow people to protest to register their mind the government are not complaining they ẹ jẹ́ ká gbọ́ tó ń fi wá play ẹ̀ fún yín níbà kí wọ́n fi wọ̀nyí bí it happened in June and September here in Toronto just drag on ní àwọn tó máa ń báyàn ọkàn tó máa lọ ṣe party tí ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fọ́mọ àwọn kan láwọn ò like mọ́ because people children quickly grab things a lot of children are on the media àwọn tó tọ̀nà aṣẹ́wó tán ti gé orí wọn tán ti fi ṣe oògùn tán ti gé oògùn gún ọṣẹ yẹn náà orí mídíà náà máa sọ pé ní tó bá ti ní you have it for yourself and whatever you have you have to use it ìwọ ló máa sọ̀rọ̀ bí ajá ṣe ń bá èèyàn sùn you are from Sódómù àti Gòmárà nonsense ẹni bá support ẹ gan máa tó bá ti ń support ẹ fún iṣẹ́ burúkú yẹn ṣé mo pé mi bá ẹgbẹ́ mi sì máa kọ́ máa wò báyìí bí bọ̀bọ̀ làwù tán wò mo fẹ́ bá wọn dá sí sìn àìsílẹ̀ láì bá wọn dá sí tó dà pé bá àṣẹ bá wọn dá sí fún àwọn èèyàn mọ̀ pé kò dáa tó dáwọn èèyàn ń rí wa bí àwòkọ́ ṣe pé why is Bola is not talking about this thing a máa ń fẹ́ kí ẹ̀dìyẹ àbí kí ọmọ náà kó kú látọ̀ lówó ọlọ́mọ ni kí àkèrè gbé yín kójú ìbí tó máa fokùn sí lọ́rùn ẹ̀ every party báyìí yorùbá máa support ẹ̀ ni ah, ah. ó tún ti halẹ̀ mọ́ systematically you want to ruin your career ṣé kàrí àti ẹni òórùn ni ò lè rùn ṣé orí kàrí àtẹfẹ́ máa fi rùn ayé àwọn ọmọ wa yẹn àti orílẹ̀-èdè wa yẹn a fẹ́ rùn kàrí àyẹn tó ti yé yín kàrí àti ẹfẹ́ máa fi rùn kàrí àwa tẹ máa fi rùn àwọn ọmọ wa torí pé our children are force our career everybody tó bá ti ka ìwé tó bá tún ṣiṣẹ́ ó tún máa ṣiṣẹ́ lórí ọmọ our first career is our children that career that we want to be using to be run our career in Nigeria we want to run the career of evil ẹjọ́ ẹni tó bá ti wà lábẹ́ omi ẹjẹ́ àrùn career of evil in Nigeria let us see let us ruin the career of evil that want to be ruin our children. ó yá. nǹkan tí ẹ fi pé kò dá láwùjọ ni àmọ́ sórí àwọn ìlú tó ti ń kọrin nítorí career àti ẹ̀ òun láti wà very careful. ìlú wo ló ti ń kọrin ṣé ìlú òyìnbó ló ń gbé ní dídìrín Yínká ṣé ìlú òyìnbó ló ń gbé ní ó ti ṣe just want to count yourself relevant now especially tí ń dé bá àwọn ẹ̀mí burúkú ẹ̀mí èṣù ẹ̀mí kóbìnrin wà nílé ọkọ kó máa lọ já okó kiri gbòòrò ẹ̀mí kéèyàn níyàwó náà kó jẹ́ pé gbogbo obìnrin ìyàwó níyàwó kó máa já kí n tó pẹ́ yìí náà wá láti jọ pé èṣù wọ́n ní ká gbógun ti ìwà ìbàjẹ́ ẹ bá gbógun ti ìwà ìbàjẹ́ ní ìjọba Tinubu yìí ohun tí ó dáa kò dáa ẹ má jẹ ẹ jágbo ohun mi ti ohun mi dẹ̀ sí wà òkè ohun mi ọlọ́run jẹ́ wà òkè mi ti ẹ̀ mú orin kan whatever you are doing regularly you be doing it tell a máa ń kọrin bí Wàsíù okay ẹnìkan ní Auto-Bola Fadékẹ́mi Adélẹ́yẹ ó ní don't kill us a ní kú o ọlọ́run níjà kú lọ́mọdé ẹ tẹ́wọ́ gbogbo wa o ọlọ́run ṣàánú wa o má jà kú o gbogbo àwọn to fe rùn wa because your children are forced to your career o. bẹ́ẹ̀ ni ẹni tí ò tọ́ with the first education the people who are educating children more is the parents but now <laughs> people want to be using their own evil career to be destroying our career God will not allow them to destroy our career wọn ò ní destroy career wa ẹ tẹ́wọ́ àdúrà wa wọ́n destroy career àwọn èèyàn I you if it's possible if this gbogbo nǹkan tí Yinka máa ń kọ́ àwọn èèyàn lórí social media láti bí five wọ́dún wo lórí four years ago two thousand nígbà sí covid wà yẹn ló yọjú ìgbà yẹn ló dé láti ìgbà yẹn náà kẹ̀dẹ̀rẹ́ àwọn ṣìnà oríṣiríṣi ẹ lọ wo orí Oríyọmí Hamzat ẹ máa lọ wo oríṣiríṣi ọmọ àlọ oríṣiríṣi tó bá bí ìkókó ọlọ́run lè máa gbọ́ àwọn márùn lè máa jà lé lórí nítorí àbárí kò lọ àbí gbogbo ọ̀rọ̀ tí yín ká ti sọ fún ọ kì í ṣe rọ it's not a lie láti ìgbà yẹn ó possible tó yẹ pé tí wọ́n bá sọ fún wọn ìjà tó ṣẹlẹ̀ ń sìn Mohbad gan ó lè má kú honestly because when they are teaching some children they believe that is right One day when people started saying bad bad thing around my children in school, I said to them, I said to my daughter, run away from them. I know they are sending it. And people who are normally saying that Tomaniko suffer mommy, they are Nigerians. Because tó bá sọ teach your money ní to my dad dáa tó bá lè ó ní kọ́ ọmọ rẹ ní ọ̀nà kó bá lè fún ọ ní ìsinmi kì í ṣe fún ọ ní ìsinmi mọ́. Èmi kọ Bíbélì tèmi báyìí pé kọ́ ọmọ rẹ kó bá lè fún gbogbo àgbáyé ní ìsinmi torí àwọn ọmọ tí wọn ò kọ́ táwọn òbí wọn ò kọ́ sìn wọ́n ń dà wá láàmú kò ṣe nìkan náà dà láàmú wọ́n ń dà wá ní àmọ́ ìyẹn bó ṣe jẹ́. ok eh, fún mi Stella ó ní ká tiẹ̀ um, má jẹ́ dárúkọ ẹ̀ tó lè lọ́ọ́ fẹjọ́ tí wọ́n tọ́ pé ló ní kinní kan ó ní mo mo score mo mo mo mo avoid orúkọ ẹ̀yẹ it's very mo kàn máa pe Yínká mi ní fi ti business i mean kìnìún ẹ̀ torí ṣe ó ní it's very opinionated opinionated ẹ jọ opinionated destroying people no kì í ṣe yẹn là ń kà ó ti lọ mo dẹ̀ gbọ́wọ́ sí ó dẹ̀ lọ ṣe ẹ má bínú oh god fish is the only wise one our social media hmm, presentation are evil. She need to be stopped. I say no to that evil bullshit. Yes, me too. Mo what's okay for? I vote and we cancel it. Stella, good work. Can you imagine Yinka Ika Abiyamo? Olújo kújo. Ol, olójo kókóró. Mm -mm ẹ máa gbọ́ o olójú ok olójú kòkòrò ẹ má bínú hmm. oníṣekúṣe ìra òfò abi abiagba ok bóyá ìfẹ́ kọ pé ìyá òfò abiagba ẹni tó lè torí ọmọ ọlọ́mọ owó àti fèmù ẹni tó lè torí owó àti fèmù bá yé àwọn ọmọ rẹ̀ jẹ́ àti ti ọmọ ọlọ́mọ yínká fi London oní. yínká if London oníkàbíríkò oní ok London oníkàbíríkò ló fò ayé àdánù ló ṣó ó ga o Yorùbá yín gan ó tún sìkì bá pọ̀ ẹ má bínú lọ ṣọ́ra ẹ okay ẹ má bínú ẹ lọ ṣọ́ra ẹ̀yẹn mi pé hmm, Èdùmàrè wow nice Èdùmàrè lọ́ba Èdùmàrè lọ́ba you get it Èdùmàrè lọ́ba ó ní lọ ṣọ́ra ẹ̀ àfún wọn nìna ni bẹ́ẹ̀ ni ó fẹ́ máa lẹ̀ mọ́ portable Ah, tọmọ bá ti fẹ́ change wọ́n tún fẹ́ try láti change ọmọ ọmọ ọmọ yẹn padà sínú nǹkan tí ò da ah, kí ló dé ẹ̀fẹ́ kí tí kí ìjọba ẹ̀fẹ́ ká gbádùn lórílẹ̀‐èdè nàìjíríà ni ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ká gbádùn kẹ́kọ̀ọ́ kò fẹ́ gbogbo nǹkan burúkú burúkú burúkú ni ẹ kò fẹ́ máa fẹ́ jẹ́ kó gbalẹ̀ fún wa ẹ ọlọ́run yínká ó gan stop your bullshit má sá ògùn sẹ́mi o má sa oògùn sí mọ́lẹ́ àwọn tó bá sa oògùn sí ọmọ àníkọ́ lọ lásídẹ́ǹtì ẹni bá sa oògùn sí mi ẹni bá sa oògùn sọ́mọ mi ọlọ́run gbogbo tó bá ti pè olùdájọ́ ṣẹlẹ̀ sí lórí gbogbo àwọn tó bá tẹ̀lé lẹ́yìn tó bá ń wá nǹkan burúkú yìí olùdájẹ́ká burú máa ṣe wọ́n o bẹ́ẹ̀ ló máa rí kò ní í So don't create impression that the abroad are going to stop Portable for what? Portable is a star of Nigeria. He resides in Nigeria. He is a citizen of Nigeria. They all they only borrow him for some while, like hire him to go and play in other country. And you say South Africa, please, Emma má bẹ̀yàn sí o, ẹ má bẹ̀yàn sí kó ṣe South Africa, mean, think of combat, share, àbí wọ́n lọ attack ẹ níbì kan, Yinka you pay for it, simple as that. The Security tiẹ̀. Irọ́ ni. You are o. Irọ́ ni o. You know some of them they be doing it as if they say they are just advising you for your own safety and security o. Kìnìkan kìnìkan you say lie o. It's a very, very lie. Pure from the pit of hell, irọ́ ni. Rántí pé kì í ṣe Nàìjíríà nìkan ló fẹ́ jókòó sí. Rántí pé gbogbo àwọn ìlú tó ń lọ seventy five percent wọn ló ń practice nǹkan tó ń kọrin ẹ̀. In fact, kì í ṣe seventy five irọ́ ló pa. Babalá irọ́. I can Google it for you now. I can Google it. I don't just want to mention names. I'll Google it for you. How many percent of people practicing this in Canada, in America, in London, in Kiniko? It will give it to me. What dẹ̀ lè ṣe é kí n gbé sórí platform. Who ta ló of fún ẹ bẹ́ẹ̀? Pé Those who are not practicing wọn sọ come out by here now. Everybody have their that's what they want to do. Why are you now telling him he has opinion? He has his own opinion towards what happened. And people love that. Everybody love that everybody ló love majority ló love o ló love ẹ because ó ń sọ̀rọ̀ ní nàìjíríà ni kò dẹ̀ sọ pé oníṣẹ́ nàìjíríà ló fẹ́ jókòó sí ni owó tó ń mèkì nàìjíríà ṣó ti mèkì ó lè lọ sí lóyìnbó ta ló ń lọ èèyàn mélòó ló ń lọ kọrin ní àwọn tó ń London ṣé wọ́n blow tó wọ́n máa lọ nàìjíríà kan tó lè blow àwọn tó ń kọrin lamẹ́ríkà tí ò bá ti ń ṣe amẹ́ríkà tí ò ń ṣe ọmọ ọmọ amẹ́ríkà gọ́gọ́ kò ní lè blow dáadáa àfi tó bá lọlé what are you telling us yín ká má halẹ̀ mọ́ má dẹ̀ don't create má má má má má intimidate ẹ̀ má lè kọ́ọ̀sì nǹkan sí i láyà kó bá máa feel pé nǹkan tó bá wù kó sọ ń sìn ẹ máa ti lọ shut up ẹnu ẹ you had want to systematically shut up his mouth tó bá tún rí nǹkan tó fẹ́ dáa ní future kó má lọ kó má lọ ṣe leave this boy alone leave this boy alone. tó dẹ̀ legalize ẹ̀ kódà àwọn parents ló ń bá àwọn ọmọ sùn sọ̀rọ̀ nílùú yìí wọ́n ti wọ́n ti wọ́n ti teach àwọn ọmọ tí fẹ́ máa kọ́ àwọn ọmọ kan nípa ẹ̀ wọ́n ti fẹ́ máa fi kọ́ àwọn ọmọ ní school náà ń pè ní ẹ̀. irọ́ ló pa jọ́ irọ́ ló pa irọ́ ìtú pọ̀ jù àwọn ọmọ àwọn parent kan ló ń kọ́ ọmọ. yínká tó bá ti fẹ́ máa sọ ọ̀rọ̀ àbárí kò lóyà gbogbo òṣì tó máa ń sọ yẹn àwọn ọmọ tó bí kó wọn wá sábẹ́ ẹ̀bẹ̀ yẹn kó máa sọ fún wọn kó máa sọ lẹ́gbẹ̀ẹ́ báyìí torí èmi máa ṣe ń pèsè ẹ̀já rí mi máa sọ pé màá tún forí sẹ́nu pé báwo ọmọ mi sarah bóyá lọ́la o lè rìnrìn àjò má má gbàgbé o ibikíbi tí o bá lọ nílé ayé o mà sìn ọlọ́run aláyé o rántí ọmọ ẹni tí o jẹ́ o rántí ọmọ ṣadé tí o jẹ́ o rántí ọmọ bọ́lá tí o jẹ́ o má gbàgbé ilé ibikíbi tí o bá lọ nílé ayé o mà sìn ọlọ́run aláyé tí o bá ti ń ṣe iṣẹ́ ọmọ mi jókòó síwájú mi sí gbé ọmọ ẹsẹ̀ gbẹ́ẹ́ kó jẹ́ kó máa gbọ́ àbárí kò lóye àti gbogbo òṣì tó máa ń kọ́ wọn yẹn kó ní gbogbo tó ṣe tó bá ti lọ́kọ o kò jáde lọ wọ́n tún sọ bí tó tún sọ̀rọ̀ dé wọ́n ní ọkọ tó ń fẹ́ gan wọ́n ní olọ́kọ ńlé ọ̀dọ̀ wọ́n ló lọ́kọ ńlé o lọ sùn pẹ̀lú wa lọ sùn pẹ̀lú àwọn bọ̀dá yẹn náà jọ sí owó ọ̀dọ̀ ọkọ yẹn náà ó lè jẹ́ kínní ọ̀dọ̀ open relationship máa ń wà ṣùgbọ́n it's not a thing that we read in the Bible and in the Quran and those days now that's only two things we believe all right gb kinní kan níbí ní àwọn nǹkan tó ń sọ yìí má gbàgbé pé ní àwọn ìlú tó ti ń lọ tó lọ ń ṣeré àwọn yorùbá tó gbọ́ yorùbá wà bẹ́ẹ̀ tí wọ́n ń mm. practice nǹkan tó ń sọ̀rọ̀ against you mm-hmm. wọ́n dẹ̀ legalize. sọ́tọ̀ tó bá fẹ́ lọ ṣeré kò sọ pé òun bọ̀ láti wá máa against wọn o èyí tó bá wá tó bá like á wá ṣe bí ẹnìkan ló máa promote ẹ̀ promotion yẹn tó bá dẹ̀ débẹ̀ kò folóhùn force anybody àbó sọ pé òun lọ síbẹ̀ òun fẹ́ẹ́ kí ló kí ló kí ló we don't like it shut up ó ti tó nǹkan. ẹnujọ́ mẹ́ta pọ́fẹ́sọ̀ kan ní amẹ́ríkà hmm. ibo ni pọ́fẹ́sọ̀ yẹn hmm. ó má rí partner ẹ̀ òun àwọn méjèèjì obìnrin wọ́n má rí ara wọn òun lọ sí àwọn ìlú yẹn lọ ṣeré o ah, mi ìfẹ́ open ẹnu mi sọ̀rọ̀ but ibi tí mo sọ̀rọ̀ dé àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n wọ́n á ti ronú kọjá bẹ́ẹ̀. tí ẹ̀bọ̀ bèbí bá ti fún yín lóúnjẹ tẹ́ ẹ jẹ́ tó bá ti ní òun wá ṣe ṣáàrìtì lọ́dọ̀ yín ẹ gbàdúrà sí dáadáa o systematically wọ́n fẹ́ máa initiate yín náà ni sínú àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mọ́ pé wọ́n máa ní tó bá ti fún yín sweet wàá máa bá rẹ̀ kó òfò lóru tó bá ti jẹun ìwọ tó bá ti jẹ oúnjẹ yín ká tó wá fi tó jẹ́ mùsùlùmí tó wá fi sọ pé àwọn ọmọ àwọn àwọn politician wọn ò fún wọn lóúnjẹ nígbà wẹ̀ yín ká tí ò ṣe christian tí ò sì ń ṣe kiri kan òun náà ló wá fún wọn lóúnjẹ báyìí tẹ bá ti ń jẹ ẹ máa fò lọ ọmọ yín àti máa ṣe àbáríkòló kò ń ṣe rọ o ẹ tó bá ti fún yín lóúnjẹ ẹ gbàdúrà sí dáadáa kẹ má bàa torí oúnjẹ ìfẹ́ jẹ kẹ fi bá ń tẹ́ ẹ̀jẹ̀ jẹ láyé ẹ gbọ́ wà sí kékeré mo ṣe fún yín yẹn ẹ̀yin mùsùlùmí ẹ̀mí wá ṣìkà ó yá máa sọ̀rọ̀ lọ. ẹni tó bá wà ní ipò tó wà yìí àwọn nǹkan wà tí àwọn public máa ṣe tí ò bá wọn gbẹnu sí tó bá dẹ̀ máa gbẹnu sí tí wọn ní bá wọn ní rí wọn wọn ní mú báyìí. kí ni wọ́n mú kí ni wọ́n mú kí ni wọ́n fẹ́ ṣe fún shut up jàre èèyàn ń lo gift ẹ yóò mú wà nínú àwọn tó ń ṣòṣì bí ẹran níwò tí ò ní gift àwọn talentless àbí kí ni wọ́n ń pè kò ní àwọn yẹ àwọn tó ń wọn ní talent talent tó ń lò ń lò ó máa jó àbóòlì tó bá ń gbẹ́sẹ̀ ní tó máa jó yàtọ̀ sí pé a bá sọ pé kí ni òun lo talent ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ní òun sọ. Oh, ní talent burúkú ló ní nǹkan burúkú lè ti gbìzẹ̀ lọ́kùn yínká so òun wá èèyàn síjọba ẹni we say no bad we say no to kingdom of darkness mm. we say no to bad people you don't know that every bad child papa we disturb the government we disturb the city, citizen we disturb everywhere teach your children o. No? Mm. all right ẹ jẹ́ ká lọ síbòmí. olórin tó ń lọ jẹ́ tó ń lọ internationally tó ń travel out tó ń lọ sáwọn ìlú tó ti legalize nǹkan tó kọrin against orin tó kọ́ dùn. tó against ìlú yẹn ni àbó wà ní London àbó dárúkọ ìlú kọ̀ọ̀kan kì í ṣe single person ló dárúkọ ni àbí òfin kì í ṣe gbogbo nǹkan tó ń ṣe ní London ni wọ́n ń ṣe ní Nàìjíríà náà ìjọba pàkínní yìí yeah kọ́jú pọ̀ nǹkan tó ń ṣe Canada ló ń ṣe Nàìjíríà kọ́jú pọ̀ nǹkan tó ń ṣe America ló ń ṣe Nàìjíríà stop intimidating the guy and stop your bullshit here in Canada you do whatever you want but so far you traceable it to God I mean to the government and they approve it to you everybody do that I mean live their life but other people who are not doing what you are doing also you cannot force them to do everybody still have way there's, there's a way to you know I want to ń bí báyìí ó mú kan then ó yá sọ̀rọ̀ tán. ṣùgbọ́n ṣọ́ra. ṣọ́ra kí ni. shut up. Good job. Ejemfi. ń Yeah, I'm done with your phone. Thank you. No mo fẹ́ fi nǹkan tí òun sọ ń read for yourself you can read Me ìfẹ́ sọ̀rọ̀ Me ìfẹ́ read anything read for yourself i want to show you now. Do you see? Read, for. read for yourself. Are you reading? Ṣorí Canada ń bí. Ṣorí across. You see, I'm facing Jiri. Show Jiri, read for yourself. This is Canada. Okay? Otiye, people who live in Canada. So, Yinka, don't intimidate and stop lying because you are looking for people in your kingdom. Number two, let's go quickly now to Mr. k You know when people are eating twins in Nigeria, when they are eating, so far they are, that is fetching their money, they don't care. In Nigeria, that's why you have a lot of armed robbers, the fraudsters, the kidnapper, the terrorist, a lot of bad things. So far you are getting money. Like some people, when I rebook my family, I rebook myself, rebook my son, they see like a taboo. And I want my peace and I want my daughter, my son, and everybody in my family to better. Like me, I want to have, I want to, my own donation and whatever I want to give to the society, my surroundings, my country, has to be good one, good example. People don't control, they don't correct their their people. But if they don't correct them, awata let me know. The lion of Facebook, the lioness and the lion of Facebook, let's correct them okay ibi tí wọ́n ti ń preach wọ́n ń sọ fáwọn èèyàn nísìnyí tí wọ́n bá preach wọ́n ní pé kò dá ẹ jẹ́ ká sọ fún preaching also this bad thing Three, in fact anyway a word is enough for the wise àti sọyẹ lẹ́nu either there is winning sin Yinka correct yourself don't intimidate that boy he, has he's done a, he has done a great job at this junction ọlọ́run tó gbẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù sọ̀rọ̀ ó lè lu anybody ọlọ́run ló lo portable at that moment kì í ṣòun náà ẹ ṣe ẹ káàbọ̀ síbí ẹ jẹ́ ká lọ sórí lísì ló yá. gbogbo àwọn onítìátà ẹ̀rí pé bẹ́ẹ̀ lọ́lọ́ mo fàṣìkò dúpẹ́ lọ́wọ́ àti Ṣadé Yẹ̀pá Ṣáńdì ọlọ́run abámi lọ́ra ẹ̀mí gbogbo bí tẹ́ bá wà ojú òní tì í mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Fúnkẹ́ Adéṣiyàn mo dúpẹ́ lọ́wọ́ a lot of people. Mercy Aigbe was the MC and you all can see me how I been defending Mercy Aigbe here. gbogbo àwọn onítẹ̀. dáadáa dé tí um, Saheed Balogun tó ń ṣe birthday pé ní two thousand and eh, seventeen I think uh, I think. Uh, eh, balogun saheed balogun should be fifty something na i don't know èyí ṣàlù ń fẹ́ ṣe mí mọ bóyá fifty ló ṣe ń gbà yẹn then what happen is this eh, Lizzy Anjorin tó bá tó bá sọ tòótọ́ nígbà mẹ́jẹ́ ká sọ pé ó sọ tòótọ́ ó láìkì nínú industry yẹn ó láìkì saheed balógun àti saheed balógun close bó ṣe sọ. So so ìgbà tó wá tó suddenly bóyá ó wá lówó ju ọ̀gá ẹ̀ lọ because Saheed Balogun ilé sọ́ọ́sì bóyá ó ti lówó bọ̀ ṣe mọ̀ pé àwọn obìnrin yẹn náà ṣe mọ̀ pé pẹ̀lú gbogbo business àti gbogbo wọ́n tún ní business tó máa ń ṣe London tó ti yé so ó ṣàdìde ó lówó ó wá fẹ́ ṣe movie premiere yìí Saheed Balogun náà wá sọ pé òun fẹ́ ṣe birthday òun pe Sunny bàbá Sunny Wàsíù I mean eh, Saheed pé Wàsíù Àyìndé ah Wàsíù màmá ó màmá game play o meanwhile during that time yẹn Wàsíù Àyìndé bí mo ṣe gbọ́ story ó wà ní ah, wọn kò sọ ni ìwé má bínú eléyà lẹ́jì ni ṣùgbọ́n mo tún wá rí wọn ó wà ní àwọn tó ń báyàwó Saheed Balógun sùn Fathia má bínú o torí kò sẹ́ni tí Fathia náà Fathia kò tí ò tí ì fẹ́ ń bẹ̀ kò ń ṣe ẹjọ́ yín o but nísìn gbogbo yín lẹ ti dàgbà ilẹ̀ ti mọ̀ pé àwọn kọ̀ọ̀kan ò dáa ànódẹ̀ ti pẹ̀lú àwọn kan tó tún fi àlè lórí àwọn obìnrin yẹn náà kì í ṣẹjọ́ yín ṣùgbọ́n lágbára ọlọ́run gbogbo ẹni tó bá ń wọ́kọ̀ nù yín ọlọ́run ba mi fún lọ́kọ lágbára Elédùmarè èyí tó bá ti tí ò bá ti ṣépè fún mi lábẹ́lẹ̀ ni o gbogbo nǹkan tó ti ń wá á tó lọ́wọ́ tèmi náà á mi lọ́wọ́ tàwọn ọmọ mi náà á tó wọn lọ́wọ́ lágbára ọlọ́run now ó wá súnmọ́ Saheed Balógun ó close mọ́ side ṣáàdì balógun at that moment ó close mọ́ side ṣáàdì balógun kẹ bọ́ pé wọ́n sọ pé ó hate fetí of course fetí àbálógun ò ní láìkẹ́ because to bá ti jà pẹ̀lú ọkùnrin kan ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ ọkùnrin yẹn tí to tiẹ̀ tó bá jẹ́ pé wọ́n tiẹ̀ fẹ́ra wọn ẹ má máa beef ara yín àbí ìyàwó tó lọ yẹn má máa beef ẹni yẹn ṣòtìyé kò sẹ́ni tó máa ń fẹ́ ẹ̀sì ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ tó máa ní ó ti yé ìyẹn mi pé ìjà orogún máa ń le ìjà abẹ́ òdẹ̀ kì í tán òrìṣà dẹ́rin pé méjì obìnrin kò dẹ̀ dénú kò sẹ́ni tó rí obìnrin pẹ̀lú ọkọ ẹ̀ tí ò ní bínú tí ò ní máa feel jealous ṣó ti yé bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pé you are on contract tó jẹ́ pé wàá máa sọ pé ọkùnrin tó bá rí ìyàwó ẹ̀ tó bá sọ pé òun ò kì í jowú on contract ló wà a woman obìnrin tí ò bá ti jowú wọn lọ́bẹ̀ ò kì í dùn tó bá róbìnrin tí ò bá ti jowú mọ́ ńgbà tó bá ti ń fẹ́ obìnrin yẹn <laughs> ó ti lé ta ẹ̀ tó bá wọ pé èmi ti lé ta yín pátápátá oní tó ń kọ́ nínú ilé tó ń kọ́ lábẹ́lẹ̀ ni mò ń sọ fún ẹ̀ èmi ti lé ta yín o bùrọ̀dá o bùrọ̀dá ò ní làkúrègbè èmi ti lé ta yín ó ti yé tẹ́ bá rí pé ọkùnrin yẹn náà ò fi pé ó necessary mọ́ pé òun náà ò fi jealous mọ́ òun náà lè máa kọ́ lábẹ́lẹ̀ pé bí ọlá kọ́lá ìgbà tí ò lọ kí ló ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọkùnrin yẹn náà máa kọ́ lábẹ́lẹ̀ tó bá yẹ pé òun náà fi pé ah oh my love me kò náà kí ẹ̀ pé kí ni òun náà máa kọ́ lábẹ́lẹ̀ òun tó kọ́ láwùjọ òun náà kọ́ lábẹ́lẹ̀ ni bí ọlá ìgbà tí ò kí ló ṣe ìyàwó tí ò bọkọ ẹ dámọ̀ràn mi ò lọ kó lọ ìgbà tí ò lọ kí ló ṣe <laughs> yẹn náà ni níbi tá a wà ìjọ ṣọ yìí ò tí mọ kankan a ní ìhórè lẹ́wà o ìhórè lẹ́wà o bọkọ mi bá ti pọ̀ǹpù lálẹ́ ńhórè lẹ́wà ńhórè lẹ́wà bọkọ mi bá ti pọ̀ǹpù lálẹ́ ńhórè lẹ́wà ṣó ti yé bẹ́ẹ̀ so anyway ó close mọ́ ẹ̀yin tẹ́ rẹ́rìn yẹn kò ní bàjẹ́ fún yín eyín yín ìsàlẹ̀ àti iwájú kò ní yọ eyín yín eyín ọ̀kan yín ò ní kan o eyín yín ìsàlẹ̀ àti iwájú àtòkè àti gbogbo ẹ̀ kò ní yọ olórúkọ Jésù physically and spiritually God bless you so ó close mọ́ Saheed Balogun ìyẹn sí Lizzy Anjorin ní tó wá fún òní ni pé wọ́n wá disappoint ẹ̀ ìjà wọn wá set ìjà ṣe rí ngbà yẹn mo wá mọ̀ pé kéwọ̀n wá ayé yín ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan síbẹ̀ ṣe rẹ́rìn yẹn ẹ̀yìn yín ò ní yọ ẹ̀yìn ọ̀kan yín tòkè àti ìsàlẹ̀ lágbára Kristi kò ní yọ lágbára Ọlọ́run ẹ ṣe for smiling yẹ hmm. mo yọ sọ́rẹ́. So Kuti, God bless you. Mm. Fadékẹ́mi Adélẹ́yẹ, God bless you. Èdùmàrè lọ́ba Loba, o, God bless you. Mm. Lizzy Anjorin máa close mọ́ Fathia o, I mean small side Balógun o. Boya, hmm, ó wá dìgbà tí Lizzy fẹ́ ṣe nǹkan, ìyẹn náà bá gbé ètò sílẹ̀ pé òun máa fẹ́ ṣe kí ni, òun fẹ́ ṣe bẹ́ẹ̀ dì òun pe sànni ìyẹn lisi saheed ipoṣù ó pe k1 the ultimate but n tó fún ní sinmi pé saheed balógun sójú ẹ̀ ń dùn ẹ̀ ń gbà ẹ̀ wò ó rí pé má bínú o ṣọmọ pé ń jọ yẹn náà kọ́ màmá rí ti pọ̀ lọ́rọ̀ yín náà but mi ò ṣẹ̀mí púpọ̀ ṣèṣe mi ìdẹ́ ń ta síyàn tí ó bá ṣẹ̀mí ò dẹ̀ jẹ́ mi lówó ṣé ti yé bẹ́yẹn ṣé ìwọ mọ̀ pé k1 ó ti fẹ́ ó mọ̀ sí fún ìyàwó ẹ̀ k1 bóyá ó dẹ̀ tún wá fi system bóyá ọ̀rọ̀ Saheed Balógun àti Lizzy bóyá ó dẹ̀ ń fẹ́ torí àwọn ó ti yé ẹ mọ̀ pé Saheed Balógun náà kò bàjẹ́ ó máa ń ṣe fàwọ̀rajà ọmọ ọlọ́rin kọ́ ni <laughs> ó ti lo iṣẹ́ sára iṣẹ́ wà iṣẹ́ kọ́ màmá rẹ̀ ó ti yé bóyá nígbà yẹn bóyá K1 torí K1 máa ń ja secret ìjà ó máa ń ja ìjà ìjà àfọ́jú á máa jà á máa jà fún á máa jà á máa fọ́ nǹkan pọ̀ K1 ẹ má bínú sáà o ṣé mọ̀ pé nísìnyí lovely kì í ṣe torí báwo ìyọwó ìyàwó yín kọ àti ẹ̀rọ ojú wọn ń ta mú ok ó dáa bó ṣe gbójú wọlé ẹ̀ náà kọ́ kúkú gbé wọlé pátápátá ni o kì í ṣe pé tá a bá tún ti gbàgbé díẹ̀ sí i kẹtùn gbé jáde tẹ bá dẹ̀ ti gbé jáde àwọn màmá tó ti gbogbo àwọn màmá rere wọ̀nyẹn kẹ méjọ pé wọ́n gbójú jáde o promote them ó ti yẹ yín ṣé mọ̀ ipò dẹ̀ máa ń láì kó máa ja secret ìjà lábẹ́lẹ̀ ó lè máa gbèjà ó máa ń gbèjà rọ́flẹ̀ kò ní mọ̀ bọ̀tí nítorí pé pé ẹ sọ nílò lọ pé Wàsíù ah, máa yẹn ọ̀dọ̀ akọ̀ máa ń sọ pé ó ń jẹ́lọ́sì ni every woman be òun kàn activate jẹ́lọ́sì tiẹ̀ ni tí jẹ́lọ́sì bá dẹ̀ ti wà activated by the owner he has turned to evil don't activate your jealousy although you see things around you that will be making you to feel like ah ah kí ló dé ẹ̀yin nìkan ṣó tiẹ̀ but don't activate your jealousy everybody have it but don't activate it everybody has um, what they call it um, wickedness spirit. Don't activate it also. All right? Many things may be coming around you to like challenging you to activate your wickedness. Don't activate it too, because by the time you activate it, it will cause you problem. But K1 activate is jealousy. And that's what has caused problem also for him. And ọ̀kánjúwà, tí ọmọdé ti ń jealous, K1 your ọ̀kánjúwà èyí tó kó dání ó ń gbọ̀n sílẹ̀ bá ó ń ṣàn wálé ó ń ṣàn dànù ó ń ṣàn dànù bẹ́ẹ̀ ni olórí màmá ranjú mọ́ èyí tó wà mẹ́ẹ̀ ti yẹ may almighty save us may almighty help him ṣó ti yẹ hmm, because ọ̀rọ̀ wọn yẹn tẹ bá kàn ṣe pèsè ó kàn máa burú sí i. Hmm. Saheed Balógun ó wá lọ fi ọjọ́ déètì tiẹ̀ náà sí the same day tiẹ̀ rí pé irú gọ́fà àbí irú ọ̀rẹ́ òṣìwò lẹ jẹ́ ganan ṣáìdì ọ̀rẹ́ òṣì ni o òun náà ń jẹ́ lọ́sí lisi torí gbà ẹ̀ tí lisi lọ fara ti <laughs> aláàfin Ọ̀yọ́ ni bàbá rest in peace ni bàbá fẹ́ rest in peace nígbà yẹn náà a máa máa gbọ́n pọ̀ pàtó fi rojọ́ ẹ̀fẹ́ mi nílé yẹn wọ́n rojọ́ ẹ̀ kiri gan wọ́n bàjẹ́ náà ló máa tag mi ah, mi ò kò tí kò tí mọ̀ mí gbà ẹ̀ kò tí ẹ̀ lè mọ̀ kò lè mọ̀ mí gbà ṣe bọ́tì lónà máa sọ pé choose wisely if you want to choose godfather know the one <laughs> who you choose ó máa sọ̀rọ̀ ó kọ́ sábà máa ó náà máa kó ongo bí lísì ṣe wà yẹn ẹnu ọjọ́ mẹ́ta díẹ̀díẹ̀ àwọn àti pé ìjọba igan náà ẹ ṣe gan ni dáàdi wa god bless you sir ìjọba yìí náà máa So everybody rọ everybody na you have to be gentle and that is bó ṣe good náà nìyẹn tell yorùbá you yorùbá no dey gentle Lizzy Anjorin no gentle ó máa ń yí kò sẹ́ni tí ò lè bú o le lè má dárúkọ ẹ̀bọ̀ tó bá bẹ̀rẹ̀ <laughs> wàá mọ̀ pé Lizzy àbí sí títì ó dàgbà sí títì original street pẹ̀lẹ́ díà no problem no original street girl ṣé ti yé bẹ́ẹ̀ original street girl tó bá fẹ́ búyàn Lizzy Anjorin kò ṣe òun náà bó ṣe wà kò fi gbogbo ara gbádùn ṣé ti yé kò fi gbogbo ara wà òkè. Okay kò sẹ́ni tí ò lè bù ó máa máa yẹnu gbà yẹn but kò tètè yé mi pé kéwọn ló ń ta sí tó bá ti fẹ́ lo young godfather choose wisely ni máa máa gbọ́n gbà yẹn ní two thousand and ṣe sixteen mú seventeen yẹn kémi tó wá sáka Amẹ́ríkà kémi tó kúrò lé ní lọ́tọ́ ti ń tì sọ́ọ̀pù nígbà tí tó wá kúrò lé ṣá máa rí i pé wọ́n ń tag mi gbogbo àtọ́ fi ń sọ̀rọ̀ ẹ̀ tó máa wálé mi wá lólé mi wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ṣáà sọ̀rọ̀ ẹ̀ ṣó ti yé mẹ́rin òun náà máa ta sí wọn but èmi ò mọ̀ pé kéwọ̀ ló ta sí false fídíò tí mo wá rí ni mo wá fi mọ̀ pé kéwọ̀ ló ń wà ní ah kéwọ̀ ló you try o kì í ṣe rọ́ níta ìṣe lọ́rọ̀ wa ní Yorùbá lálẹ́ yẹn lórí small thing ní ọmọ àti airport kájà máa fàdúrà ràn yín lọ́wọ́ ló dẹ́kun a máa fàdúrà yín tí ó bá ti fẹ́ràn wọn yín tẹ́ bá jẹ́ fáǹsì fẹ́ máa gbàdúrà kọ́lọ́ba àgbọ̀n wèrè ní ìṣẹ́pẹ́ síwí omi ìṣẹ́pẹ́ ìyá wèrè náà bọ̀tì kọ́lọ̀ bá gbọ̀ngbọ̀kúgbọ̀ kú lára yín ṣó ti yín mẹ́yìn kọ́lọ̀ bá kánjú ọ̀kánjú wá yín kọ́lọ̀ bá fún yín ní ẹ̀mí ọlọ́run tó máa ń jẹ́ kí èèyàn máa mú gbogbo nǹkan yìí sí ṣó yín torí bẹ́ẹ̀ ṣe mú nǹkan ẹ ti bà nǹkan jẹ́ jìnnà o táwọn èèyàn bá dẹ̀ forgive yín ẹ ṣe é pa náà tẹ bá kàn pa yín wọ́n máa kàn tún fi kọ yín lọ́rùn pé wọn àwa la pa yín ni torí ẹ tí obìnrin bá pé pa yín bó ṣe wà yẹn kò sí nǹkan tó fi ń ṣe yàn ọlọ́run gbọ́ tóbìnrin bá pè payín kì í ṣe tàwọn ọmọọṣẹ́ àbáwọn ọmọ tó wà lẹ́yìn tóbìnrin lásán bá tiẹ̀ pè payín kò sí nǹkan tó fi ń ṣe yẹn ṣùgbọ́n àdúrà lọ́rọ̀ yín nídìí. Hmm. Hmm. Saheed Balógun ló bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kẹ́ni má mi ó ti jẹ́lọ́sì pa ló bá lọ ń fi déètì sí ọjọ́ tí Lizzy Anjorin máa ṣe the same thing what a wicked world if I should be in position of Saheed Balogun tó rí pé ọmọ tó mú ẹ ní kan àbí bó tiẹ̀ jẹ́ pé ti ọgbọ́n kankan sí nǹkan kan rí táwọn èèyàn wá sọ pé la ṣe ọmọdé yìí gbogbo àwọn ọ̀tá ìlà máa fi bá ẹja wa fẹ́ rádà ẹrú o tí wọ́n bá ti rán ọmọ níṣẹ́ ẹrú àwa fi tọmọ jẹ́ ìyẹn Saheed Balogun It show that you are envious you jealous him and you are I tell you Because most of you also, you are part of those men, you are going up and down. Seeking, looking for women to destroy, to devour. Ọlọ́run gbọ́. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́dàá obìnrin tó bí yín, ẹ má jẹ́ ó bá yín jà ò torí pé wọ́n fún mi ní àṣírí àdúrà kan. Wọ́n ní ẹlẹ́dàá tiwa tí ò kì í ṣe burúkú yìí. Àwọn ẹlẹ́dàá tó bá ti ń ṣe burúkú ká bẹ̀ wọ́n sáwọn èèyàn tó ń ṣe burúkú. Mọ́mísí mi ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn bí òwe fún mi gbà wọn kì í fọlọ́run bẹni tó bá mu tó bá ń sin èṣù pé kò bẹ̀rù ọlọ́run pé ṣù la máa fi bẹni tó bá ń sin èṣù mo wá sùn ní bíi two weeks ago the Lord showed to me that yọ ó ní mo máa sọ pé ẹlẹ́dàá mi bá gbogbo àwọn ọ̀tá mi jà ó lẹ́dẹ̀ẹ́dá mi ò kì í ṣe burúkú ó ní kí n bẹ ẹlẹ́dàá àwọn tó máa ń ṣèkà yẹn kí n bẹ wọn kí n bẹ ẹlẹ́dàá ìkà yẹn kí n bẹ sí wọn àwọn ẹlẹ́dàá tó ń ṣe ìkà fúnra wọn bí ẹlẹ́dàá màláìka ń sọ pé ẹlẹ́dàá màmá ẹ̀ tí ẹlẹ́dàá bàbá òun fúnra rẹ̀ o ìkà tó mọ̀ ṣe àti kíkọ́ ẹ anyway Saheed Balógun má dẹ̀ dìde ogun sí systematically ló fi ja ogun yẹn má dẹ̀ dìde ẹ̀ sí Lizzy Anjorin o and that time kẹ̀dẹ̀rẹ́ ó wá ní Mercy Aigbe ẹ mọ̀ pé Mercy Aigbe ìwọ náà tọ́ṣọ̀ mi bíbá ẹ̀ rí nígbà tí Kudi ń sọ̀rọ̀ ẹ lórí Facebook bíbá ló máa bẹ wá wàá máa bẹ́ sí mi wàá máa bẹ́ sí mi. ẹ mọ̀ pé mo ti sọ pé ìjẹ̀bú kakọ̀ sí bọ́tà àbújẹ̀bú nítorí èmi náà tọmọ jẹ̀bú mi ṣe wà ọmọ mi tó wà ń bíbá ó tọmọ jẹ̀bú sóò kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ìyẹn ló lọ ṣe mc mbẹ gbogbo àwọn tó jẹ́ celebrate tó pè tó yẹ kó pè báyìí wọ́n mọ̀ mọ̀ lọ crate kí nìyẹn lọ́jọ́ yẹn ọ̀dọ̀ wàsíù ni wọ́n lọ kì í ṣe ọ̀dọ̀ sáyẹ́jì gangan ni wọ́n lọ ṣùgbọ́n wàsíù gangan ni torí òun ló máa máa so wọn ó ti yẹ yín mẹ́yẹn ṣẹ̀mẹ̀ kó ti majority orúkọ yín ló wà nínú kóló kì í ṣe orúkọ àwọn ọmọ ẹ̀yìn wàsíù nìkan ló wà nínú kóló <laughs> orúkọ ẹ̀yìn onítíátà náà torí ẹ̀ majority ò ṣe ọkọ ètò jẹ́ ọkọ bible èyí tó bá ń wáyé Saheed yẹn náà orúkọ ẹ máa wà nù kóló òun náà ni tó bá lọ wájú díẹ̀ lọ sẹ́yìn bọ̀ tó ń lọ sẹ́yìn ju wájú lọ kọ́lọ́n kó ṣọ́ wa ń bẹ̀ o Ọlọ́run kó gbà wá hmm. Saheed má bẹ̀rẹ̀ sí ń dààmú ọmọdé yìí o ó má dààmú lísì o dààmú lísì o kò pẹ́ kó jìnnà <laughs> onítíátà kan bá ó fòṣánlẹ̀ ló bá gbọ̀run lọ ìfà Canada ń bí ló kú sí òun náà náà pè ní Mojíọlá ìyá mi àsúrẹ́sì perfect peace. ọlọ́run ló ní àti ìmọ̀ gbogbo story yìí before there bóyá tá a bá sọ̀rọ̀ tá a bá fi mú Saheed Balógun gan lè sọpa tún blackmail Saheed Balógun báyìí bọ̀ gbogbo ìwà tó wù báyìí ṣe ìwà tó da ni ìwà ọ̀dà lẹ́nu ìwà ìwà kẹ́ máa mọ̀ọ́mọ̀ fẹ́ bá tọmọ ọlọ́mọ jẹ́ kí ọba tí tẹ̀ bá ti ní nǹkan tó ní kẹ́ bá ti ẹ̀jẹ̀ ní ìsọ ó jalè àbí kò jalè ó bá tẹ̀ jẹ́ pé mìíràn ọba ló ṣe tẹ́yìn náà bá dẹ̀ wí pé ó lówó ẹ̀yin náà ọkùnrin àsọkùnrin gan tẹ bá join amúrọ̀bìrì tí gbogbo yín bá dẹ̀ join ẹ̀ tẹ kúkú join gbogbo ẹ̀ ẹ ti understand mi sọ pé kéèyàn jalè o ẹ mọ̀ pé mi ò hàn ìyẹn ò dẹ̀ disturb fídíò tí mo ti ṣe àbí tí má fẹ́ ṣe kọ̀ọ̀kan kí má ẹ ti understand bá fẹ́ sọ̀rọ̀ ẹ ti understand bẹ́ẹ̀. ó ṣàbẹ̀rẹ̀ sí ogun pẹ̀lú lẹ́sì pàtàn lọ́mọ Mojọ́láyà kú ní Canada ń bíbá the celebrity ní wọ́n wá council ẹ̀ wọ́n wá council ọjọ́ ó wá lóun dìde ó wá lọ sọ́dọ̀ onírìṣà ó ní nǹkan tó sún òun dé ọ̀dọ̀ onírìṣà nìyẹn ìyẹn mi pé before them wọ́n ní wọ́n ti ń pe aláàfin Ọ̀yọ́ ti ń bá wọn sọ̀rọ̀ wọ ọgbọ hmm, k1 k1 lọbìrì fún dàrídì ẹ̀ṣẹ̀ k1 go and ask for forgiveness àwọn tó ṣe ń support ẹ nísìnyí fún àwọn kan tó ti ṣe tí ò dáa àbí tó ń bẹ̀rẹ̀ ní ṣe kọ́ lọ́nba mi dáríjì gbogbo yín ọlọ́run kan ó wá wò pé bóyá kábíyèsí aláàfin ti máa pè ṣe mọ̀ pé kéwòn lè ti ń wá máyégún tipẹ́tipẹ́ tó ti ń bẹ aláàfin ìyẹn tó bá ti tó àkókò máa fún kò tètè fún ó ti yé yín gbogbo ayé ló ti ń pè rẹ̀ ní máyégún máyégún ní two thousand and seventeen àbí sixteen tí mo ṣe késẹ̀tì fún náà mo pè ó máyégún o igi òní dá lóko kó para alé àjà òní jì kó pèrò ọ̀nà ẹbọ ló máa ń pẹlẹ́bọ ìsàsí ló ń pa lásàsí ẹni máa mú Fọláṣadé lójú nísìnyí Fọláṣadé ni tó bá mú Adébùkọ́lá lójú kí wọn ó fojú wọn gbági ìkà tó bá fojú ìkàwò wá kójú olúwa rẹ̀ fọ́ dànù ìwọ lọmọ àgbógbómọjà èmi ọmọ òkàrẹ ni ìwọ lọmọ olúkàrẹ àlìlà Fọláṣadé ìwọ lọmọ arógun máṣá ọmọ aṣọ̀tẹ̀ márù ọmọ àtijọ́ aláṣejù bọmi gbígbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ akọ́là porùnkú ọmọ abẹni wá jẹun ọmọ abẹyàn wá jóye bàbá rẹ̀ ń bá kọrin ó ti ń bẹ aláàfin Ọ̀yọ́ ní oyè tipẹ́ i know the story that one i know it but ìyẹn kọ kò tètè fún lóye yẹn ní gbogbo àtọ́dẹ̀ bẹ́ẹ̀ lóye yẹn ẹ́ torí pé òun náà ń gbógun ti Lizzy ẹ máa gbọ́ o kẹ́ lè mọ̀ pé ogun tó ja Lizzy ṣe mọ̀ pé mi ti ẹ̀fọ́ pọ̀ sí gbà pé yá bí aláàfin bí ọ̀nìrìṣà lèmi tẹ̀lé bóyá ó ti ẹ̀fọ́ ogun ja Lizzy bíi pé bóyá òun ló ní ẹ̀sán ẹ̀sán sàn àṣẹ K1 ni K1 tí K1 fà fún ìjà ẹ ọ̀tọ̀ lẹ́nu tó máa rí ọ̀tọ̀ lẹ́nu tó ń jà ẹ lógun mi ìbínú sí yín sáà o ọkọ Emmanuela àbí wọ́n sọ pé Emmanuela tún ti lọ ni bá dẹ̀ tún fẹ́ wọ̀nà ọlọ́run ajá bá wa ṣàánú wa ṣàánú. ó bá gbéra nígbà tí Saheed gbé mú ọjọ́ ó bá ní kán bá ń pe Saheed Saheed kọ́ olóhùn lè ṣéǹjì gbà tí stéèdì wá ṣẹlẹ̀ tí bọ̀bọ̀ yẹn kú àmì tí bèbí yẹn kú mo jí the first to change date òun wá mú ṣé july seven àbí nǹkan kan seventeen ló lóun mú bí Saidi náà tún ti lè mú ọjọ́ yẹn nìyí <laughs> Saidi ó mú the first one yẹn ọjọ́ tó mú ni Saidi mú ẹlẹ́ẹ̀kejì náà ó tún mọ́jọ́ yẹn Saidi tún lọ mọ́jọ́ yẹn Saidi Saidi ṣé mo ti mọ àwọn Saidi àwọn Saidi tí mo mọ̀ bíi criminal bíi ẹ ti understand tí wọ́n mọ ẹ ti yé yín lọ́n ṣọ́ṣà ní wẹ́ṣọ́ Saheed ṣàtún lọ mú ọjọ́ yẹn o nígbà tó dẹ̀ di ọjọ́ náà wọ́n á bẹ̀rẹ̀ sí lọ bẹ̀bẹ̀ káàkiri ní Lizzy bá lọ ń bẹ̀bẹ̀ o Lizzy máa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ́ o ibẹ̀ ló má ti dọ́dọ̀ ní ìrìṣà o tí ó ti yẹ yín aláàfin ti sọ̀rọ̀ èyí tí ò sọ mo bá fi sí nìyẹn o ọ̀gbọ́ nítorí pé kéwọ̀n ló fẹ́ joyè aláàfin ọ̀dà lóhùn at that moment. aláàfin ọ̀ṣẹ́ kìíní kò dá lóhùn at that moment. ó wà lọ sọ́dọ̀ ọ̀nìrìṣà eh, torí pé ọ̀nìrìṣà ń gbà yẹn òun àti k1 wọ́n ṣe olè pọ̀ rẹ̀ wọ́n tún débẹ̀ wọ́n tún pe Saheed wọ́n tún pe Wàsíù wọ́n ní no no no no no wọ́n change ẹ̀. ṣe mọ̀ pé láti sọ wípé wọ́n fẹ́ bring down Lizzy pé èrò ò ní lọ àwọn ní celebrity bàbá sùn ní ní èrò tiẹ̀ o but àwọn celebrity yẹn gọgọgọ wọn ò ní wọn ò ní fi party Wasiu lẹ̀ kan wá lọ kan má tiẹ̀ láìkì Saheed wọ́n máa control wọn ọ̀dọ̀ Saheed Balógun náà máa lọ gbogbo wọn lọ sọ́dọ̀ Saheed Balógun pátá àwọn kọ̀ọ̀kan tó wá wà yẹn ló ń dárúkọ ṣadé lẹ̀pa ṣáńdì ó dárúkọ àwọn a lot of people not few of them tí wọn disappoint ẹ ní ọjọ́ náà tí ó ṣàrẹ̀rẹ̀ tó jẹ́ celebrity but majority ò wá. ó ní àti ìgbà yẹn ó ní tó máa ní kóun kọ history òun tó jẹ́ kóun quit iṣẹ́ tíátà pé Wàsíù Àyìndé ni he touched my story Wàsíù have have crashed a lot of glory of people ó dẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ di Ṣàngó tipátipá náà lè máa fi lọ́ọ̀fẹ́. ṣé wá rí pé wọ́n fi history ẹ̀yẹ wọ́n fi ń bú dáadáa former celebrity former celebrity sókè wọn ló wà ń bẹ oníṣùgbọ́n lónìí ó lòun láìkẹ́ ìbádìlẹ̀ tó bá rántí ní kọ̀rọ̀ á tó bá rántí kọ̀ọ̀rọ̀ á máa yes so gbogbo ogun tó ń jà Lizzy Anjorin <laughs> ìyẹn mi pé ẹni tó tó lóko lábá ti ń báyàn sùn ò ní lè ké wàá máa gbé ni tálágbára bá ti ṣọkọ ìyá ẹ ẹni tí ò ní jẹ́ kọ́mọ mi mí tí ò ní jẹ́ kọ́mọ mi gbáyé tí ò ní jẹ́ kọ́mọ mi ṣe tó da láyé tí ò ní jẹ́ kọ́mọ mi jẹ́yàn ọlọ́run ní gbé mi pàdé ọlọ́run lè jẹ́ kí n fẹ́ lọ́kọ. wọ́n ṣe pàtí ṣé mo pé sọ ní àdé gbogbo àwọn tó bá yìnbá tí wọ́n máa wá èyí tí bàbá aláàfin Ọ̀yọ́ ó ní gbogbo èèyàn wá àwọn èèyàn pàtàkì pàtàkì náà wá ó ní látàbújá wọn wá ó wá ní may God bless babájídé fàṣọlá mi rájí fàṣọlá mo tún wá kí yín sá o ẹ ṣe fún iṣẹ́ ribiribi tẹ́ ṣe fún ìfẹ́ fún ìyẹn náà mi dẹ̀ tún wá dùn pé àǹtí bímbọ́lá mọ́mí bímbọ́lá wọ́n jọ mí báyìí ẹ̀yin tẹ́ máa ń sọ pé àwọn tó ṣé wọ́n ṣé wọ́n ṣó slim bíi Lizzy Anjorin wọ́n jọ mí wọ́n fáwọn ìbáyìí dúdú ó ní Sunny àti Pasuma ló wá play níjọ́ yẹn ọmọ burúkú náà lọ́jọ́ tiẹ̀ wọ́n ṣàpè gbogbo wọn bàbá wa Fáṣọlá wá wá God bless you sir ẹ ṣé o. ó ní kí bàbá mi gómìnà ò wá ṣùgbọ́n wọ́n jẹ́ kí ìyàwó wọn wá wọ́n invite ìyàwó wọn ó ní wá níjọ́ yẹn ó greece the occasion yẹn it make the occasion wonderful um, beautiful thank you sir hmm. ẹ má bínú hmm. ẹ tẹ́ máa fi sọ pé kí n mú mi mò ń ju tanjalo sẹ́nu ẹ má bínú o. Hmm. wọ́n ṣàṣe pàtí pàtí lọ but in tí ọmọ náà expect ní ọjọ́ náà because of disappointment and the gang up the hatred he was disappointed he couldn't get what he wants he has money the people support him with money i mean support her sorry not him support her with money but the colleagues And without your colleagues, you cannot be somebody. And the same thing that K1 did to people. Tá bá ń sọ̀rọ̀ pé wọ́n ṣe burúkú ẹ defend the one. Oh no, no she fún àwa lórí Facebook yìí. Even when you want to be close to people, you no matter how nice you may be to them, they make sure they separate you. They want you to be alone. Wàsíù Àyìndé ló ń ṣiṣẹ́ yìí. Ẹni tó bá bímọ sílẹ̀ òkè hate àwọn ọmọ <laughs> You hate to the level you hate your mama. Because when you are treating women bad, you show the hatred you have for your mother kí ni mọ́mí ẹ̀ ṣe fún ẹ àwọn ìyá tó máa jìyà jìyà tọ́ wọn tẹ́ máa ṣe tán tẹ́ máa máa fojú wọn gbolẹ̀ tó bá fojú obìnrin gbolẹ̀ òun fojú mọ́mí ẹ̀ gbolẹ̀ òun fojú àwọn obìnrin tó gbolẹ̀. they are so later i can understand now nígbà tí mo gbé kinní tí mo rí kinní bá mo ní oh. it's a lot of secret but you guys don't know that it's a secret but because we have some things wọn ló ti ṣe ó ti yé listen o hmm. ẹ fi èyí kọ́gbọ́n nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ máa fi kọ́gbọ́n àbí etíẹ̀dì là ń ṣòǹsìn má torí pé wọ́n sọ̀rọ̀ fún ẹ nísìn àbí torí pé òkàn sọ pé lẹ́pọ̀ ní mo ṣe sọ fún yín mo kọ́kọ́ fi ṣàlàyé níbi gíní pé mi èyí ké wọn níbi gíní o bọ̀ tó bá di ogun tó di ìjà báyìí tó dẹ̀ di ọ̀ tó di wàhálà báyìí tí ò bá ní nǹkan tó ń lé àgbàlagbà tó fi ń sáré nǹkan kan á ní nǹkan tó ń lé tí ò bá dẹ̀ nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú because the hatred was there kò pe Wàsíù ó pe Sànní he has the jealousy also ege sàn ni ṣé èèyàn kan máa ń jẹ kí ló fẹ́ ni ṣé ẹnìkan máa jẹ kí ìlú máa fẹ́ kí wọn àwọn ẹlòmíì tí wọn ò mọ nǹkan tẹ́ ń ṣe ná torí pé kì í ṣe gbòyàn ló mọ irú ọ̀rọ̀ tá a sọ lónìí báyìí I don't know but I know there's some body that is there on this case ọlọ́ọ̀ Elédùmarè ń gbọ́ pẹ̀lú ọlọ́run àti ẹnu mi èpè tí mo múlẹ̀ níjọ́ náà ló gbọmọ náà lẹ̀ gbàtẹ́mi wá mú lẹ̀ tí mo gbèjà ẹ̀ tọ́nà ń lò mí láti gbèjà ẹ̀ wọ́n wá ní kó dojúkọ mí nítorí pé wọn ò ní rántí mú bí kéwọn máa ṣe ṣe our face instead of kó appreciate ẹni tó ṣe dáadáa fún yẹn aṣọ ẹni fake love at that moment then you go back to the problem. ṣé mo wí pé anyway let's continue. ìgbà tó parí show yẹn because kò rí turn up kò dẹ̀ rí support of àwọn celebrity and because of his support of your celebrity iṣẹ́ tó ń ṣe tó bá rí support àwọn colleagues ẹ you cannot for, you cannot move forward k1 k1 you are too wicked stop it pẹ̀lú gbogbo tó tún sọ lánàá yẹn pé you have not been to prison ohun tó wà lójú sọmọ yìí ti ìtajọ gbẹ o òrùn tó wà lókè yìí ó sì lè gbé ẹsẹ̀ ẹdì ẹ tí òkú sì lè jàgbàdo ẹdì ẹ tí òkú kí mo wí fún yín ó lè jàgbàdo. You have been committing all this crime and the wickedness to people and you are boasting you are not being good to. is a reason for you and not, if you not going to prison, if you not, kinikan, kinikan, it's not because the, Yeah, you, it's part of the corruption we are talking about that you corrupt the system, committing crime, and you are going scot-free. You go scot-free. Now the story continue. Àbí mo àbí Onisibemi, but eléyìí just to to tell you that nígbà tí mo gbọ́ pé tó ń ní kò ń sọ̀rọ̀ reason tó ń fi back up from being a celebrity I mean being a àwọn láti máa produce movie in tó ṣẹlẹ̀ yẹn ni because they show it red because wọn náà dẹ̀ fẹ́ wọ́n fẹ́ fẹ̀sẹ̀ out of it the same thing ní pé wọ́n ṣe máa ń jà pẹ̀lú gbogbo obìnrin nìyẹn mo tún sọ lẹ́ẹ̀kan kí ni múmi yín ṣe fún yín kí ni eh, odidi àlímọ́tò ṣàdíyà tó jìyà lórí yín kí ló ṣe fún yín ọdún o múmi kọ́ lọ́nba wa túbọ̀ lọ́rẹ̀ mi kí ni wọ́n ṣe fún yín tẹ́ fi ń bóbìnrin ìjà tó tó yẹn ṣé wọ́n ṣẹ̀yìn ni àwọn ló tọ́jú yín dàgbà náà with conjunction of um, Saheed Balogun. Meanwhile, Saheed Balogun also Wàsíù is part of àwọn tó jẹ́ kílé ẹ̀rún àwọn olórin wà ní àwọn tó jẹ́ kílé ẹ̀rún kó wó pẹ̀lú Fathia Balogun because wọ́n máa jọ wà papọ̀ lénìí wọ́n máa go more than what wọ́n máa lọ jùmọ̀ ṣe wà yẹn lọ wọ́n wá sọ wọ́n di kúnjọkúnjọ nígbà yẹn ó ń bá Lizzy jà Wàsíù dẹ̀ ló yẹ kó bá jà Wàsíù yẹn ló wá play fún ó lè má but ní pé Wasiu fẹ́ play ó fẹ́ enter ẹ̀ there is no amount of money and there is no amount of kindness and niceness that Wasiu will not render to some people just to fight you just like the way he is doing to other women nígbà tí mo sọ̀rọ̀ lórí social media instead of kó cool me down kó ṣe sorry kó dé happy kó dẹ̀ wo nǹkan tó ṣe kó má dẹ̀ ṣe mọ́ kó dẹ̀ jẹ́ kán fọmọdé rẹ̀ a máa lo capacity a máa lo power just to run you to bring you down what a wicked world. To be sincere, orin yín gift yín usher you to the front. I'm telling you authoritatively. The Lord bless but at the same time because sọ pé gift tẹ̀lé yẹn to, bá ti gbé yín déwájú kò sọ pé kẹ́ wicked àwọn èèyàn o. Wicked torí pé àwọn èèyàn like yín torí gift yín not like o. Your personal attitude is horrible. Your song two face ni two face báwo any double face Imagine paying two face Any negative negative you put the positive lọ k1 at that moment say bá offer more than we pé ẹ offer I because jẹ́ pé mc ló máa san owó Saheed gbà yẹn torí pé ń gbà yẹn mc Saheed Balógun close mọ́ mc ó lè jẹ́ pé Wàsíù ló máa sọ pé gbà mí fún kí wa akọrin fún mi ìwà ẹ̀yìn lógun tó ń jà mc be ya ilé ẹ̀ tó yẹ àwọn tó yẹ ẹ̀yìn tó bá yẹ kó sá fún náà máa rìn súnmọ́ what is life. MC fẹ́ ìyàwó ilé ẹ̀ bó ṣe fẹ́ ìyàwó ilé ẹ̀ tó pẹ̀ pàṣẹ olókọ́kọ́ fẹ́ mi ò bá yé ẹ jẹ́ o fẹ́tí àbálògùn kó o dẹ̀ jù mí lọ ti pẹ́ nínú industry ṣùgbọ́n at the same time i'm just telling you this and ẹni tó bá dẹ̀ létí kó gbọ́ tí ẹ̀mí ń sọ ni mò ń sọ di mi ìdẹ̀ bá anybody àmọ́ ti dáríjì MC torí ó ti ẹ̀ ń go through medicine a máa ti ẹ̀bẹ̀ dáàdì kó wá dáríjì tó ti ṣẹ̀ àwọn tó yẹ kó ń sá fún ni wọ́n máa rìn súnmọ́ kí ni ọ̀rẹ́ tó fẹ́ bẹ́ni tó ti dóyàwó ẹ̀ rí ọmọ tó bí fún àwọn ọmọ tó fi yan ọgàn yẹn Saheed Balógun fẹ́tíà ló bí àwọn tó jẹ́ ìṣòro tó wó ilé ẹ̀ nìyẹn kì í ṣe àwọn ẹlòmíì eré wo lajá fẹ́ máa bẹ́kùn ṣe bọ̀tí ń gbà yẹn they prefer kò sówó tí wọ́n ní náà kò sí level tí wọ́n ní lọ just to because wọ́n play game and then tó dé wà after náà ni ẹnìkan tó bìlì pé ẹni ìlà fẹ́ rùn ẹni number one ẹ̀ṣẹ̀ méjì ni ó wà nílẹ̀ number one aláàfin Ọ̀yọ́ ti yẹ kó fún Wàsíù lóyè ìgbà tó ti ń bèrè kó fún two Wàsíù Àyìndé wò pé Lizzy Anjorin lọ pe Ṣọ̀ní ní two thousand and seventeen yẹn kẹ̀dẹ̀dẹ̀ pàṣọ náà sì wà lọ́dà àtọ́ṣọ̀ nítorí ọmọ ẹ̀ tó ń jà lórí pé ó bá ọmọ òun sùn tó dìjà ó ṣojú mi kòrò ìkan wà ní oṣooṣù tó ṣojú mi kòrò tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ fi ìjà ìbá mi jagun ó ti yé so ó bìlìfì pé ìjà yẹn systematically bóyá Lizzy Anjorin dá sí ìjà yẹn ó dẹ̀ lè má dá sí ìjà àkókò jẹ́ pé òun kàn ṣe láàbù tiẹ̀ bọ́ nǹkan tó ti ṣẹlẹ̀ anybody tó bá bá wà sí ìjà tí wà sí wa ń bájà tó bá súnmọ́ wà tún ní problem a máa create problem fẹ́ kí ṣe rọ́ o àwọn research wọn ò sọ fún mi àwọn research tèmi gbà àti personal experience mi lèmi ń sọ fún yín they been telling me some but gbà tó tún mo tún wá wọnú ẹ̀ tẹ́mi náà tún wá wò mo ní yes tó tọ́ ni correct. wọ́n wá fi kọ́ wá play fún Saheed Balógun wọ́n wá fi tu Saheed lójú play tó fi play fún Saheed Balógun show sọ bá Saheed dolówó ni during that time no one náà wọ́n wá fẹ́ sọ Saheed di jùgólò nígbà tó ń separate lẹ́ẹ̀tàn Saheed Balógun tó sì mí rí mo wá sọ pé àbí ó yá wèrè ní báìbù rèé wọ́n dẹ̀ fẹ́ tó náà ní láti oṣù àti ọwọ́ wá sí gbogbo ẹ̀rẹ́ gbogbo wọn wá fẹ́ sọ di jìgólò bẹ́ẹ̀ ni wọ́n sọ di jì wọ́n ti kéde pé wọ́n sọ di jìgólò ó ní fámìlì Elégùṣì kan tó lọ fẹ́ gbà yẹn sísá sísá elébi wọn bẹ̀rẹ̀ wọn náà wá di olówó ló máa fẹ́ bẹ̀rẹ̀ sí wa ta sí tó gbé wọn ti sọ pé ó fáìn yẹ́sùn mo kọ́kọ́ ìbára tó wá kọ́kọ́ bá mi tí pati wo la lọ tí wọ́n wá tèmi àti taninú tó wá bá mi tó wá ní níbi ọ́fíìsì sáyà yẹn ló wá ń gba nọ́mbà mi mo rò pé wọ́n fẹ́ẹ́ lò sí mi wá ní ló bá di láàárọ̀ ọjọ́ kan lóòmí ìṣẹ̀ mo kò gba nọ́mbà mi wọ́n kàn pé nọ́mbà mi ni mo kàn rí nígbà yẹn wọ́n há nọ́mbà mi sọ wọ́n ní káwọn èèyàn oríṣiríṣi máa pè mí ṣe rí pàǹtì mi àbí ẹ bá mi sùn mi ò ń ṣe olóṣì dẹ̀ ń ṣe oníranù bọ̀tí nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n máa rán gbogbo wọn tó bá dẹ̀ já àwọn obìnrin kan tó bá rèé pé wọ́n kàn sí wà láàrin àwọn èrè wọ́n lọ́ọ̀fù wọn tó máa fi gba gbogbo pátánì gbogbo wọn tó máa fi ṣòṣì bí ẹ tó máa ba yí ẹ̀jẹ̀ tó máa tún gbé ní kẹ́dẹ̀ǹsì ẹ̀dá kò ó ní mo máa ń call attention yìí to attention yìí to some things she is blackmailing them o she is blackmailing them bí gbọ́ bí picture ẹ̀kúndí tí mo gbé sórí platform ni she is blackmailing them o we no dey blackmail I say the truth but it's too hard for people and a lot of people who are using that nonsense for living Tom shebi ṣe bí of course wọ́n máa rí mi bí they will hate me like anything but we don't mind because they have taunt me and I have my mouth to speak Tomato bá tún wá já ẹ e kan àwọn people tá a sọ àti wàsíù là ń sọ wá ń sìn á tún máa tawọ́ dínà fún ẹ pé ò ní kọjá àbí kan gbogbo tí mò ń là kọjá bí kò sí ètò wa wọ́n máa sọ fún ẹ pé ó dìgbà tọmọ ẹ bá ṣe tán tó bá lè help ẹ ló máa tó tún rí owó what a life ẹ jẹ́ ká break your breakable n tó bá sọ pé wọn ò lè break yẹn tó ń ba yé obìnrin jẹ́ yẹn let us break them obìnrin you are strong you are the mother of the men obìnrin ẹ̀yin ni ìyá ọkùnrin torí ẹ̀ wọ́n máa sọ pé lọ́gbàdúrà lẹ́nu ìyá ẹ ó ti yé because wọ́n mọ̀ pé there is a power you have authority sọ́jọ́ ìkúnlẹ̀ mi ni máa sọ fún yàn ló máa fi sọ fọ́lọ́run lórí ọ̀rọ̀ kan ni ò ní gbọ́ try to detect yourself. God bless you Adenike Kudi Olatunji. Hmm láàárọ̀ kùtùkùtù ọjọ́ kan báyìí báyìí nígbà tí mo parí ilé yẹn mo parí ní two thousand and fourteen I live my life I'm working I work secretly like I'm a I'm, I'm a good getter not a good digger I work like daki because my mommy they have taught me how to be myself I don't have any family ìjọ́sọ́ ti bí mi sáyé bí wọ́n ṣe gbé pé bàbá mi ní owó tó kó tó kú mi ń lọ sílé family ni mi ò mọ family ni àwọn gba tí mo dàgbà ni mo ṣe ń mọ majority mo mọ́lé bàbá mi gangan but i know they go people my sister go to family they go around pé kó kébí máa pa ẹ́ kó lọ bìkan mi níbi tí mo fẹ́ lọ nígbà tí ò sí tí mi ò tí mọ̀ mi gan bá travel tó fi mílẹ̀ fún oṣù kan tó fi mílẹ̀ sí ilé tí ebi pa mí bá mo lè wá lé four days mi ní jẹun yes and i won't go out mi ìdẹ̀ ní sálọ ńlé mi ìdẹ̀ ní kúrò nínú ilé yẹn but e just ọlọ́run ah yàríkà pàṣàtàyàbà <laughs> ọlọ́run babaláà ní baba ní tòótọ́ ìgbà tó bá ń lanú náà kọjá he knows you but don't worry tó o bá ṣe nǹkan burúkú he will pay you back in future ọ̀rọ̀ tí mo ń sọ is a grace of God that gave me the grace to say it kò ń ṣe anybody kò sálátìlẹ́yìn kankan yàtọ̀ sọ́lọ́run gbogbo ọ̀nà ni máa yẹn máa fi nà ẹ́ afaralé ẹ̀ nà ẹ́ kí wọ́n is not a good person is a bad influence in the society as well ó pẹ̀lú àwọn tó support yín ká ẹgbọ́n níjọ́ yẹn tó support àbáríkòlò àbí nǹkan tó ló ń ṣe yẹn pé ní tó ń ṣe yẹn gangan ni kó máa ṣe fún nàìjíríà kó máa ba ayé àwọn èèyàn jẹ́ ó support ẹ̀ bá ó lóun gbàm ní tó máa ba ayé àwọn èèyàn jẹ́ simply because ayé tí wọ́n ti wà rùn kì í ṣe owó nìkan ni ó máa ń jẹ́ káyé èèyàn dá o wọ́n live life ó ti sọ lójú mi rí kì í ṣe pé mo fi ń yẹ̀yẹ́ wọn ó sọ pé torí pé mo challenge Ni mi mímá tí challenge day one mo ti challenge wọn ọjọ́ tó lóun tó kẹnu sí ni mo challenge ẹ kì í ṣe mí bọ́dọ̀ mi ṣe dá mi àti kó ní nǹkan tí mo fe. ilé tó kọ́ yẹn gbogbo nǹkan tó ní kó jọ mí lójú àtorúkọ yẹn mo challenge ẹ ó wá máa ń sọ̀rọ̀ lójú mi a ní ẹni tó ti ṣe mistake láyé kò sí nǹkan tó ń fẹ́ ṣe sí mọ́ ẹni tí yàrá ti ṣe mistake laye kò sí nǹkan tó ń fẹ́ ṣe mo ní okay but wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lòdò fẹ́ ṣe o máa gbàdúrà ni ó dẹ̀ máa change wá make something kò ń ṣe pé wọ́n á máa fẹ́ kí ìgbàjẹ́ pọ̀ sí society nígbà tí mo gbọ́rọ̀ yẹn orí mi wú mi lè lómi jáde lójú mi mo ní o oh. so èpè tí mo ṣe ń jọ yẹn ọmọdé yìí máa padà wá bá mi jà tòótọ́ ni because kí wàá máa wò pé ó ń wéyàn kúnra ni tí n bá gbé anybody tó bá ṣe love fún mi i like lórí bíbá few time wọ́n máa sá padà kò pẹ́ nípẹ́ kò ní jìnnà wọ́n padà wá wọ́n máa ní mọ́mí ẹ kẹlẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí lọ máa gbé ìyàwó k1 wọ́n bẹ̀rẹ̀ sí máa kọrin k1 torí pé mo sọ a máa jẹ́ kí n kí n mọ̀ pé ti gbà ọ́ ìwà ìkà ní k1 wù ní àwùjọ ṣé pa ti gbẹnu kúrò ń bẹ ọ̀rọ̀ tí lísì sọ ń mo wá wò pé ní two thousand and sixteen àbí seventeen ọkọ̀ ni wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀ wá mi tó ń sọ pé òun dẹ̀ sọ pé ìsẹ̀mẹ̀ làwọn lọ àwọn ọkùnrin tó dẹ̀ ń ṣe irú déédéé tí wọ́n ń pariwo tí wọ́n fẹ́ ká sọ déédéé ìjọ yẹn <laughs> déédéé àti wàsíù wọn ṣe rí rèé wàsíù wà náà àwọn tó ń ba yorùbá jẹ́sẹ̀ but kò sí nǹkan wọn ní kò sí nǹkan tá a lè ṣe but tá a bá fẹ́ good share a fẹ́ changes we must do something òun náà ni pé a gbúdọ̀ sọ̀rọ̀ adẹ̀ gbúdọ̀ wà ní ìṣọ̀kan ẹni tẹ́ bá ń hate mi tẹ́ bá sọ pé mo parọ́ tẹ́ máa ń hate àwọn èèyàn tó bá ti sọ̀rọ̀ wàsíù tó pẹ́ lọ́fẹ̀ẹ́ ṣé wọ́n ní wọ́n hate ẹni Emi, ò ń ṣe olórin ẹ̀ gbọ́ mo ṣodidi kẹsẹ̀tì fún wàsíù wàsíù mean ó wicked máa yẹn ìwọ tó bá jẹ́ france ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ france ẹ̀ bíi ten years ago in fact at your risk ni tó bá ti yá wá tún sọ̀rọ̀ kọ́kọ́ fún ẹ of recent tí àwa ń sọ̀rọ̀ láti bíi seven years àbí six years saturday tó bá behave dáadáa sí yín tó yẹ pé o ṣe ẹ̀ mọ́ years ago àbí five years ago ọ̀rọ̀ tá a sọ wà náà tó ló wà náà nǹkan tó rectify ayé yín tó ṣe tó save yín from that bullshit. wọ́n máa ní when you destroy people life with lies is a borrow you will pay it one day. ó lè jẹ́ ǹjẹ́ mọ̀ pé ó lè jẹ́ fàyàwọ́ ló ń ṣe tòótọ́ torógbé custom wá sórí ibẹ̀ yẹn ṣùgbọ́n kò pè ní robbery torí pé àwọn robbery náà máa ń lọ sọ́nà bẹ̀yẹn ṣé wá ti rí ẹni tó ṣẹ̀ tó leak gbogbo secret ẹ̀ síta tí ogun fi bò bẹ́yẹn ṣé ti rí tó mọ àṣírí ẹ̀ tó mọ gbogbo nǹkan tó ṣe simply because kò pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn ó tún lọ sọ́dọ̀ aláàfin wọn tètè fún lóyè ẹ̀yin ò rí pé ńgbà tí Wasiu Ayinde kó àwọn celebrate kan dé àfo ẹ rí pé wọ́n lu kábíyèsí pa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n da gbogbo lẹ́rù yamayama ṣé kò ṣojú yín kòròkòrò ni bó ṣe lọ gba oyè yẹn báyìí àfi ò gbádùn mọ́ láti gbà náà gbàtọ́ wáyá wọn á ní ẹ aláàfin ṣépè fẹ́ nìkan ara sùúrù lérè ni wọ́n fẹ́ gbẹ̀san ẹni yẹn gbókú bí ajá oríṣiríṣi kan la máa ń gbọ́ mi ìbàlá kan máa máa jókòó la máa máa wòran ni wọ́n ṣe sọ pé wọ́n wá lọ ṣe kíní kan á máa fi tó bá ti ṣèkà yẹn tó wá fi nǹkan kan tí ẹnìkan tí wọ́n ṣe bóyá kò tiẹ̀ ń ṣàwọn ló ṣe bóyá nǹkan kọ́kàn ṣẹlẹ̀ á kàn kó sí torí ẹ àwọn kan wà gbogbo àwọn tó ń lò nígbà yẹn bírú bàbá láti ń sin lára àwọn gúrùpù tó bá ń ba ayé èèyàn jẹ ló wà ń sin mi lè sọ pé wọ́n ti ṣe ìṣe o but majority of them tó máa sọ pé kó pèsè fún wọn tí wàá tó bá pèsè fún wọn máa ṣe é torí bẹ́ẹ̀ jẹ́ kórìí ẹ̀ kó pé tó máa lò ẹ́ láti fa fáìtì kan ẹ gbọ́ nílé ayé mi èmi à lè jẹun kílẹ̀ ń tọ́lọ́run pé kákí sì máa di tẹ̀ mọ́ tabarẹ́ni tó ń ṣèrú ẹ̀ ìyá mi ò jẹ́ onítọ̀hún o búkì tẹ́ ń bá ta búkì tẹ́ ń bá ta yóò yẹ ò lè jẹ́ ó ń gbé mọ́ra mẹ́ ìgbà tó do oníjọ́ tó gbé tó bá lọ máa ṣẹ́sà lọ bá sùn ó ṣe fẹ́ lẹ́yìn náà ló ti gbé obìnrin oríṣiríṣi you sit down there just dey sọ orí àwọn èèyàn mọ́ra àtọmọdé àtàgbà obìnrin wọ̀nyẹn ṣàgbọ́dọ̀ wá kí ló dé kí lóbìnrin ṣe fún mi mo tún ah. lẹ́ẹ̀kan alájà àlẹ́mọ̀ ti ṣàdé ọmọ ìlú pé ju ọmọ àgbógbó mọ̀jà agbómọ́ni burúkú lójú ọmọ ẹ̀ṣọ́ oríta méjì òkèlè láti ta mọ́tò láyà ọmọ pápá olóṣùgbọ̀n rí kí ló ṣe fún ẹ ìbọ́bìnrin ló bí ẹ oríkì tí mo kì yẹn ìlú péjú tó níbi tí wọ́n ti bímọ mi ẹ̀ to máa lára ọmọ oko kan kò lè wá sí ní ọmọ mo ṣe sọ pé mo fowó lọ rà á ni mo fowó mo wá múnikọ́ bá mi wá wá kò kì í ṣe pé wọ́n ní kó fẹ́ràn ó máa dìde mú ẹ báyìí ni wàá máa bẹ̀ pé fi mí lẹ̀ má bàyé mi jẹ́ jẹ́rẹ́ èmi dá admission kó bàyé obìnrin jẹ́ tó bá yá tá bá ti sọ̀rọ̀ tí bá sọ tòní tá a bá rí change tẹ́ni kò bá rí change ni máa pè pàdé bẹ́ẹ̀ ni the spirit ẹ̀ máa kàn don't go host of heaven àwọn obìnrin á dìde sí ẹ gbogbo wọn bẹ̀jà lójú ìyá ẹ̀ wàá play game láàrin wọn wàá wá sọ̀rọ̀ ẹ ọ̀tá yẹn wàá sọ̀rọ̀ ẹ dọ̀rẹ́ fún everybody and you are the great enemy. ní ìgbà tí Saheed Balógun gbà kan lò òun ti instrument tí yẹn lòun bá dáríjì tó bá dáríjì ẹlẹ́dẹ̀ẹ́ ò lè dáríjì tó bá dáríjì ẹlẹ́dẹ̀ẹ́ ò lè dáríjì. tán lò ẹ́ láti ṣe nǹkan burúkú fún ẹni láti fa ẹni ẹ sẹ́yìn ní àwùjọ tó wà láti mú un kúrò níbẹ̀ láàárín àwọn èèyàn mo ti ń ta mọ́tò kí n tó mọ Wàsíù tí ẹnìkan bá kọ́ ilé ìwọ sọ̀rọ̀ ẹni katapila àwọn kan á máa kọ́ ìwọ ìwọ kan á máa wó dànù nígbà tó yá àfi dàrú ẹ ti gbàgbé ni Wàsíù mà ló lọ joyè nígbà tó wá jàjà fún lóyè yẹn ó wá wèé pé yes mo ti gba oyè tó rè bó fẹ́ fún mi bọ́tẹ̀ ẹ̀mí ẹ̀ máa pín sí Wàsíù Àyìndé ẹ mọ̀ pé mo sọ́njà wọn máa ní mo ń borúkọ ẹ̀jẹ̀ mi àwọn nǹkan tí mo mọ̀ nípa Wàsíù Àyìndé mo rí mi ọlọ́run dẹ̀ tún mi wọ̀n mi read my lips <laughs> mo rí mi ọlọ́run tún fi mi wọ̀n mi kì í ṣe tó torí ara tèmi nìkan láti gba àwọn èèyàn kúrò ní ìgbèkùn mo rí fídíò ẹ̀ lẹ́nu tó tó ń bọ̀ I've never been to prison ṣé àwọn èèyàn tó ti pa ní ó kó wà ní prison àbí olè àti gbogbo nǹkan wọn I never stole from people. <laughs> k one. I never stole from people. Ah. Mm. Dàfínú ó dàfínú gbogbo àwọn ọmọ yẹn wọ́n máa rò bóyá ṣe ni wọ́n láìkí ó láìkí àwọn kò mọ̀ pé pàṣọ tá a bá ti wá fi na àwọn tí òye kan náà yẹn wọ́n máa ń sọ wọ́n nù wọ́n wá fi ẹ nà ìyẹn lè ṣe rí <laughs> ìyá tòkè lọ́run tó mú gbogbo àfíngbà ẹ̀ náà tó máa sọ gbogbo sítórì fún ní ẹ̀tì ni pé wọ́n tún wá plan wọ́n tún ní kílísì ìpè ìyá yẹn èsì plan work yìí ìgbà tí wọ́n tó wá wà ń bẹ̀ mọ́ wọn wò dá ah, ìyá yìí náà ní ilé sọ òun náà lè lọ́wọ́ nínú ẹ̀ torí ìgbà tó bá yá tó bá yá wọ́n máa ní pé ah, ẹni ló ń ṣe nǹkan báyìí mẹ́rin ó lè máa wọ́n lè tó bá yá wọ́n lè lọ aláàfin ló yọ lẹ́nu wọ́n lè ní aláàfin wọ́n lè sọ fún aláàfin pé lè jáde òun náà máa wò pé kí ló dé wọ́n ti ti lé òun òun náà kàn darapọ̀ máwọn ọ̀tá yẹn bẹ́ẹ̀ ni this is a dirty game that the K1 lead kó máa ń lead the role tó máa ń play ó tọ́ ni ó lè lóun ò play ẹ̀ sí tó tọ́ ni tó all these things is a criminal into God to the kingdom of God mi ò tó sọ mi ò sọ pé to muslim or to christian o but to to the kingdom of god himself is a sin and is a taboo. bílí sì ṣe kúrò nínú ẹgbẹ́ yẹn nìyẹn bó ṣe bó ṣe quit ni ó quit torí pé gbogbo àwọn tó wà ní industry wọn lò láti kèé sí. Si tó bá jẹ́ wàsíù ló pè ní ọjọ́ yẹn wọ́n lè má lò náà wọ́n lè má wọ́n lè má tètè fi kìnì yẹn sílẹ̀ torí àwọn tó pe wàsíù níjọ́ kìnì àná náà majority of them náà ni wọ́n bú sí i. àwọn dàrú àwọn dàrú òru ara wọn dàbẹ̀rú lẹ́yìn náà wọ́n dẹ̀ tún wọ́n dẹ̀ tún mú ọjọ́ tí hmm, ah, kí wọ́n. K1 is the bad man. In fact, èèyàn ọmọ K1 ẹ máa gbàdúrà fún dáríjì ẹ̀ṣẹ̀ láti sin lọ. Ẹ mọ̀ pé ìwà láyé ẹ máa gbàdúrà fún dáríjì ẹ̀ṣẹ̀. Torí bẹ́ẹ̀ sọ pé mi ni Ọlọ́run bàbá tí máa ń gbẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìkẹrin. Ọ̀dọ̀ ìdáyà sọ pé wọn ò ní bẹ̀rẹ̀ ń sìn pé táwọn bá ti lọ táwọn pé ìran kẹrin yẹn náà ṣẹ̀ máa ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ẹ̀ṣẹ̀ wò kì í ṣe nísìn. <laughs> Ẹ̀ ń pa mí. kì í ṣe lórí ọmọ nìkan àti lórí àwọn fáǹsì tó máa ń support eh, K1 blindly àtàwọn tó ń sanwó fún tó máa ní kó ṣáà máa sọ kó máa support dá wrong or wrong or right or wrong kó ṣáà máa support good wọ́n máa bẹ̀ṣẹ̀ ìwọ̀n owó lò lórí ẹ̀fẹ́ jọ pin ni. ṣe rí bó ṣe dà sọ́wọ́ o bó ṣe dẹni tó wá di ìyàwó ṣẹlẹ bó ṣe bí Clayton náà ṣe dẹni tó wá di oríṣiríṣi má jẹ́ àsọ̀rọ̀ di play to some level. jẹ́ ń play díẹ̀ ń bẹ̀. ẹ ṣáà ti rí ẹ ṣáà ti rí ṣó ẹ̀yẹn tó ti wọ àǹkárá ẹ ti wo ẹ ti mọ fíọ ẹ inú ẹ ni ó ti ṣe. tíátà ẹni pé bẹ́ẹ̀ lọ lọ mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ àti Ṣadé yẹ̀pá Ṣáńdì ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí wú gbogbo ibi tẹ́ bá wà ojú òní tì mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ fúnkẹ́ adéṣiyàn hmm. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́tọ̀ mi èyí tẹ wá tẹ dúró tì mí lọ́jọ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín you social media has destroyed so many things social media has destroyed I can't ṣẹ́rí. let me tell you social media save a lot of lives don't believe it it destroy many things because when somebody confuse at times you be carrying good for bad yes And social media have curbed a lot of people, exposed a lot of people. Okay? Like mo ṣe ń sọ̀rọ̀ nípa Saheed Balógun níjọ́ yẹn. Bóyá ó rè pé bóyá mo jẹ́ oníranù kan. Àbí mo jẹ́ nìkan tó máa ń ṣe òṣì káàkiri bí ẹ̀rọ níwọ̀n. Tó bá di ní good money like that. Wọ́n pín fóònù nọ́mbà mi káàkiri lọ́wọ́ àwọn èèyàn. God bless you trending gist ok mi ti ẹ̀ dárúkọ trending gist láti ẹ̀kọ́ trending gist ìwọ náà ó ṣe o God bless all of us God bless our children home ọlọ́run ò ní fi wá sí ọwọ́ ọ̀tá o tolúwa ni mí tàbá ṣe tó rán mi létí jẹ́ kí ní tí mo ní kò jẹ yẹn ṣe gbọ́. Hmm. Nobody want good morning like that kí òun bá ẹmí ní Saidi bá pè mí báwo mo ṣe mọ̀ pé Saidi fóònù mi máa ń gbé orúkọ èèyàn jáde but ẹni yẹn kọ́kọ́ pè mí mo ṣáà ń cut gbà tó ṣàyà mo ṣáà ní kí n gbé ló ṣáà ń sọ jágbàjàgbà wọn ni excuse me ṣé ẹni tó fún ẹ ní nọ́mbà mi ṣó sọ pé mò ń wọkọ̀ ni àbò sọ pé mò ń wọkọ̀ that time yẹn. Yeah, èmi àti èmi àti bàbá ọmọ mi ká má ṣẹ́tù wọn wá àti ṣẹ́tù ẹ̀yẹ like mo ti fi kéwọ̀ sílẹ̀ mo sẹ́ni bọ̀ ẹ̀ tí understand bẹ́ẹ̀ but they be sending all these people around you because they are looking for a way to into ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ náà kò destroy ẹni and majority are you getting what i'm saying wọn sọ mo wá mo ṣàlàṣẹ ẹjọ yẹn wọn kí fún everyday ní ọjọ́ yẹn lọ́run tí bá máa jí láàárọ̀ kùtùkùtù ariwo ni oríṣiríṣi èèyàn máa pè mí tí wọ́n bá sọ ọ̀rọ̀ tó bá bí ẹ nínú wọ́n lè dédé kúnlẹ̀ sẹ́nu ọ̀nà ẹ̀kọ́ ni wọ́n wá gbowó kọ́ ní ìkọ̀kan afọ́jú kan ìyáláyà wọn kan ti kú sí hospital àbí ìkọ̀kan fẹ́ kú everybody just to come and have their own kéwọ ni wọ́n máa sọ fún mi pé lọ gbà á kó tó di pé ó tún àwọn máa bá yí ẹ̀jẹ̀ débi pé wọ́n sọ fún ọmọ mi náà ni pé lọ gba mọ́tò gbélé gbogbo nǹkan tó bá fẹ́ tó rà máa sọ di pé kò ní rówó mọ́ just imagine. Emi, gba ọmọdé ilé ń gbà mí ìmọ̀ pọ́wọ́ kí wọ́n ni ọ̀tọ̀ lọ́wọ́ ẹni tèmi rò pé wà ń bẹ̀ wàláì bọ́ mo mọ̀ pé mo wo dáadáa mo lówó ta ló wà nínú ọ̀rọ̀ ọmọdé yìí o tó fi ń dráàgì ẹ̀ bí pé wọ́n fẹ́ já okùn ẹ̀mí ẹ̀ but nígbà tí èmi ti rí pé ọwọ́ wà lára ẹ̀ ọwọ́ yẹn pé àwọn kan irú ọwọ́ tí wọ́n ṣe fún mi ni wọ́n fẹ́ ṣe fún tí bá ti sọ̀rọ̀ yẹn báyìí wọ́n á make sure pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí dojú ìjà kọ mí dojú ìjà kọ mí dojú ìjà kọ mí ọ̀rọ̀ tí wọ́n máa sọ fún mi á jẹ́ kí n gbẹnu kó bẹ́ẹ̀ á dẹ̀ jẹ́ kí n yé ti wọn because it's a tactics wọ́n á kọjú ẹ̀ tiẹ̀ tó máa tí ó jẹ́ pé tẹ́ bá jọ wà tó máa bọ́ nínú ogun yẹn wọ́n á kọjú ẹ̀ tiẹ̀ nìyẹn ẹni yẹn náà tó bá rí pé wọ́n gbà wọ́n á kọjú ẹni náà tiẹ̀ ẹ máa jà fún ni. nígbà tẹ́mi ti wá rí bẹ́ẹ̀ yẹn mo lè ti rí pé mo pàdé adéṣiyàn níjọ́ kan ní kò rántí mi ní sùúrùlérè ní ṣítà ó wà láṣọ lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi kan ẹ̀rí sí ó ní ṣọ́ọ̀bù kékeré kan báyìí sí ṣítà gbáyìí láwọn aṣọ tó máa ń rán tó máa ti rán sílẹ̀ yóò ti yé bẹ́ẹ̀ so adéṣiyàn wá ra aṣọ lọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn ṣe rí lórúkọ ṣé kí lórúkọ ọ̀rẹ́ mi yẹn nu aṣáájọ ń ṣe ọmọ bíi ará òkè báyìí ní lọ́rin but ó ń ṣẹgbẹ́ ní ìjẹ̀bóde náà wà lára àwọn ẹgbẹ́ kọ̀tàjọ ní ìjẹ̀bóde so ni ó ṣàwá ra aṣọ lọ́dọ̀ bèbí ẹ̀ yẹn náà ó ṣàkí wá ní kọ́sítọ́mà òun ni ó máa ń wá láti ìbàdàn pé ìbàdàn ló ń gbé wọn wá raṣọ ní Sùúrùlérè ní síta. pé ó dẹ̀ wá sọ ńgbà pé òun àti Saheed Balógun náà máa ń wá ìgbà míì ó wá nígbà yẹn pé kò ní mọ́tò pé káàbù ló máa ń gbé kò ní mọ́tò ó ṣàwá sọ̀rọ̀ ó ṣàsọ gbogbo ó ṣàsọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ mi yẹn ìgbà tó wá di sometimes mo wá rí pé ṣáìdì kọ́ òun pè mí báyìí mo kàn wípé àwọn ilé àwọn ilé ilé yàwó ilé ni kí ló fẹ́ fọ ilé ṣáìdì balógun they are all into this nonsense game nígbà yẹn tí bá tó jí láàárọ̀ báyìí ẹjọ́ oríṣiríṣi máa máa pariwo because they are just looking for a way to destroy you láti ba marriage ẹ jẹ́ láti ba ilé ẹ jẹ́ láti ba wọ kò sí nǹkan tó bá trend tó dẹ̀ gomi lójú èèyàn tí èmi ò ní sọ pé tó bá ti ń lọ báyìí tí mi ní òun pé kò sí bọ́n ṣe rò ó mọ́ àwọn kan àwọn kan ẹ máa rí ó máa connect àwọn kan tí bá sọ̀rọ̀ mi I know what I'm saying but ọ̀rọ̀ lísì là ń sọ lónìí ọ̀rọ̀ tó sọ yẹn it pains me Saheed Balogun jigolo olè wọ́n you drag ẹ̀ púpọ̀ you are also bad person why do you disappoint her why you don't feel ẹ́ láti ṣe tó bá jó lè ní ṣèbó lè ní kí ni gbogbo yín máa ń ṣe ìwọ tó wá tó ní o máa rí obìnrin kan tó bá ti wà òkè tó máa lọ bá àti fámìlì Elégùṣì kan tó fẹ́ gbà yín àbíọ́ ni tó jù ẹ lọ tó gbowó ọwọ́ ẹ̀ tán tó ṣàbà ẹ̀ ṣe fíìmù àbí báwo ni kì í ṣe owó lòun wá kiri ó lè kọ́lẹ̀ ń jà ní ẹ̀yìn jìgólò kì í ṣe olè níyìn ni ẹ kàn ń fi system já olè mi mi ò sọ pé kí Lizzy máa ṣe nǹkan burúkú láwùjọ good evening ó ṣe lọ já olè ọkùnrin máa ń họ́sù ni obìnrin á wá họ́sù tán ẹ máa gẹ̀rẹ́ sí ara yín ẹ máa lẹ fáyẹn yín olórí burúkú ẹ máa mẹ̀bẹ̀ sí máa bá yín obìnrin jẹ́ obìnrin dẹ̀ nìyá yín kí ìyá yín ṣe fún tí ìyá yín bá tiẹ̀ ṣe yín má bínú o ẹ̀yin tó bá gbọ́ lé o ẹ ṣáà mi àti mọ́mì mi iye gba àjàjà nǹkan náà ẹtí ọtí sàn bẹ́ẹ̀ ó dẹ̀ tiẹ̀ máa bọ́ta nísìnyí ẹni bọ̀ tó bá lóun fẹ́ pa mí ó máa bá wọn fíra mú mímí tó bá wà ń bí àbẹ́yẹn tó bá bá mi rí ẹ bá mi sọ fún mi ní sọ fún fúnra mi ẹ bá mi bá wọn fẹ́ ẹbẹ gbogbo àwọn abiyamọ àtọjọ ìkúnlẹ̀ yẹn àtìgbà tí bàbá mi ti kú gan tán ti ẹtọ ọdẹ sàn ẹ bá mi bẹ̀rẹ̀ sí wọn gbàdúrà Ọlọ́run ń gbọ́ tó ṣe ń gbọ́ tàjẹ ń gbọ́ tèmi ń gbọ́ ti babaláwo ń gbọ́ ta aláàfáà tó bá ti ṣe mímọ́ kì í ṣe àwọn tó ń pààyàn àtàwọn tó ń ṣèkà àwọn tọ́lọ̀ ń bínú sí láyé náà ni àwọn tó ń ṣe burúkú fún ẹ̀dá mìíràn tó máa wò pé ìwọ ò dá mi mi ò dí ẹ lọ́wọ́ ọlọ́run dá ẹ ó dé èmi lọ́tọ̀ọ̀tọ̀ lọ láàrin wa ó wá ló fẹ́ fọwọ́ agbára máa bà tèmi jẹ́ agbàdúrà mo fẹ́ gbàdúrà mo fẹ́ pé gbogbo àwọn tó bá ń sìn lẹ́yìn ilé ni mo ti kọ́kọ́ gbàdúrà fún yín bọ́tẹ́ bá ṣèyí láti ẹ̀ní lọ ẹ wò mí dáadáa ẹ ṣọ́ra yín o torí pé tí ọlọ́run bá ń kanlẹ̀kùn yín tó ń ṣe gbàgbàgbàgbàgbà wọ́n ní tìlù bá ti dún ní kólá kólá kólá kólá kólá ọlọ́run dẹ̀ fún yín ní oore ọ̀fẹ́ gan tó pọ̀ ó wá jẹ́ kílù yín dún nígbà àwẹ̀ ìrònúkúwàdà ló ń pè yín sí ṣùgbọ́n lẹ́yìn ìrònúkúwàdà kò sí ìrònúkúwàdà nínú ìsà òkú kò dẹ̀ sí ìrònúkúwàdà ní ìgbà tí ọlọ́run bá ti dé kó tó dé tó bá dé pé ìdájọ́ kó tó dìdájọ́ ó ní orúkọ àdáda òun náà ló dẹ̀ ń sọ fún yín bọ̀ kó tó dé ìyá máa kọlẹ̀ kù òun náà ló dẹ̀ kọlẹ̀ kù gbogbo yín ẹ ṣéǹjì kó tó pẹ́ jù fún yín. ó lè ẹjọ́ wo ni wọn rò mọ́ mi ná àwọn nǹkan tó ti rò mọ́ mi ní ìlú Canada ń bí láti Nàìjíríà wá àwọn tó dẹ̀ ń rò wọ́n dẹ̀ máa máa believe wọn pé tòótọ́ mà ni ẹ wo àwọn àdúrà àwọn èèyàn tó wà important láti máa rí pé wọ́n ní àwọn kìnìyàn náà ní politics Ọlọ́run ló ní Wàsíù àmì ọlọ́run ló ní aṣíwájú yẹn ọlọ́run ló ní kò jẹ́ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe sínétọ̀ ń gbà yẹn ẹ má máa pààyàn face to face ẹ̀ máa mọ̀ jẹ́ torí wọ́n láwọn tó bá ti lọ sí rúùlù nàìjíríà tó bá lọ fún senate president vice wọ́n bá ti dẹ́ṣẹ̀ wọn kì í mú wọn ó ti yẹ kán bá wa pa kínní yẹn gan rí constitution yẹn mi láìkì púpọ̀ gbàtàwọn China ti ń gbọ́lọ́pàá létí nàìjíríà yẹn sì kò yẹ kó máa kó sì fi kínní yẹn sí torí nílùú ṣáínà ń sìn gbogbo àwọn tó bá ti lọ sí pàtó má ṣe bí olóbùkún máa kàn ṣe kiri wọn má ṣe kiri yẹn fún wọn. ọ̀gá hmm. o kéwọ àti Saheed Balógun gbà yẹn Saheed Balógun kọ́ ló ṣiṣẹ́ yẹn torí òun kàn jẹ́ stupid man ni torí wọ́n ti fìfẹ́ fake wọ́n gbà yẹn wọ́n ló lórí ogun gangan <laughs> òun ni Wàsíù ṣùgbọ́n yẹn wá sọ fún yẹn tó bá pẹ́ pé ológun lolúwa ológun lolúwa ológun lorúkọ bàbá o ọlọ́run lológun ọlọ́run lológun olórí ogun tó dá ayé àtọ̀run o ọlọ́run lológun o ológun lolúwa ọlọ́run lorúkọ bàbá o ológun lolúwa. You are wicked. Saheed Saheed òun àtọ ìgbà yẹn náà ni yọrí kọ mi kúrò lórúkọ bàbá ẹ look at you tó bá jẹ́ pé wà tìyàwó ẹ jọjọ wà papọ̀ lónìí you go wire better than what you are doing today kan wà gbádé òṣì kan wọṣọ kan kọ ẹgẹ sí kan ṣàṣojú wọn náà ni irresponsible men dodging their responsibility supporting evil all the time trending gist oníwàsí ìsìnkà original one. ẹ ní mo rí ìmọ̀ yẹn ṣe ṣó ẹ rí i pé mo lè ṣe ṣó ten years no stop kí n kò má lọ i have a lot of things òun lẹ̀rú ṣe máa ń bà mí wọ́n máa fẹ́ ṣe ṣó wọ́n máa fẹ́ mú aláàjì Wàsíù Àyìndé àdúgbò bẹ̀ sí bú aláàjì Wàsíù Àyìndé. nísìnyí ẹ bó ṣe ń sọ̀rọ̀ yẹn you see Wàsíù can confuse people Wàsíù can confuse people o ẹ bá gbọ́ ọ ṣé kí ni mo ṣe ok. ó má dá ẹ pé wọ́n mú ọ̀pọ̀ ẹ̀mí mi dání ah, wọ́n bá lọ fẹ́ ṣe. iṣẹ́ ló wà lára ẹ̀ Lizzy lára àwọn ogun tó jà ẹ́ nì ṣe bó mọ̀ náà ṣe bí ìwọ náà mú tẹ́tí ọjọ́ pò ńgbà tí mo kọ́kọ́ dé yẹn tó mọ̀ tí bá ṣe ń sọ̀rọ̀ báwo wọ́n máa jù sí lábẹ́lẹ̀ ni bí tọ́lọ́ bá ti dé láti bàṣírí ẹ̀jẹ̀ láti má bù ẹ̀ láṣìírí ló ti dé nìyí wọ́n ti padà lọ túra mú ni odò ti gbárèrè ni ó ti lọ jíwọ́ padà tiẹ̀ ẹni ẹlẹ́ni ló rẹ̀rù sọ́ni wàá máa ṣe é wàá sí wàá máa ṣe é wàá tún máa gbàdúrà fún wàá sí wàá máa ṣe é wàá tún máa gbárùkù tì ẹni ẹlẹ́ni ló rẹ̀rù sọ́ni mẹ́sà sọ́ni tó ń jẹ́ Wàsíù. ẹ̀rí ìgbà tí jesus lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sórí àgbárígò I stood for àgbárígò pẹ̀lú gbogbo nǹkan tí Alhaji Wasiu Ayinde ṣe tọ́ bá bí mi pé ta ló jẹ́ kí n quit movie máa korúkọ alájú wa sọ ẹ̀yìn sí máa korúkọ bọ́dà mi tí mo gbọ́kànlé ní fíìmù ìdọ̀sùn máa kọ sí ìta ló jẹ́ pé máa korúkọ àwọn kọ̀ọ̀kan síbẹ̀ tí mo rí bí ọ̀rẹ́ tí mo rí bá sọ́dún mo invite wọn náà wọn máa korúkọ àwọn tí mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn síbẹ̀ tí mo tún send invite sí. ṣe gbọ́ ó ní tóun bá ní kó ń kọ àwọn tó jẹ́ kó ń quit the film industry orúkọ Wasiu Ayinde ló máa jẹ́ number one ó dẹ̀ máa fún yín ní reason. ó kàn gbà fọ́lọ́run ni when she is talking no matter makeup tó bá tí lizzy bá fi sójú ó ti sunkún ó ti sun ó kàn ó kàn gba kára rẹ̀ ni. bọ́tí nígbà míì ó máa wá le a máa dàbí pé àwọn máa sọ pé ìwọ wọ́n ti máa ṣe fún ẹ̀rẹ̀ wọ́n ti máa ṣe fún ẹ̀ ó sì máa wá anyway hmm, ìkàlẹ́sàn ọlọ́run gbà wá ń bẹ̀ ó dà pé wàsíù ni olórí àwọn ìka of Africa. ìka <laughs> of Africa. Àbí ìka of Lagos ni, àbí <laughs> ìka of Ìjẹ̀bú-Land. <laughs> Tí mi ò ṣàbùrú fún wọn, tí mo máa ń ṣe dáadáa fún wọn. Ṣé rí ogun? Ogun lágbára o. Tí mo bá sọ wípé ogun tó mú mi abandon industry, ogun yọ. Ṣé rí ta bá ń sọ̀rọ̀ ogun? ta ló gún èèyàn ló gún ọlọ́run lo oògùn oògùn èèyàn ló gún kéwọn àtàwọn tá a sọ bó ṣe ṣẹlẹ̀ yẹn àwọn náà ló gún náà wọ́n lọ sáàfin níjọ yẹn lọ́hùn ìgbà tí mò ń sọ̀rọ̀ nípa yẹn tó yẹ pé nísì ti sọ̀rọ̀ ilé jáde we could be able to back our story pé ìhàn tèmi kò wọ́n gbà kí ló dé tẹ́ fi wo àfin tá a fi dàrú ọmọ burúkú wọlé ìyá ẹ̀ bú sẹ́kún dádì mi dádì mi lẹ̀ ni wọ́n máa pè wọ́n my spiritual father anyway. Mm. tó bẹ́ẹ̀ láti mú mi abandon business they know what they are doing wọ́n ṣe attack business mi wọ́n rò pé báwọn ṣe ṣí mi nídìí ní film industry làwọn máa ṣí mi nídìí nínú business mi ìtàkùn tó bá dẹ̀ ní kẹ́ni máa lọ ni irin máa tẹ̀ mọ́lẹ̀ kọjá ni. nítorí jẹ́ iná ló jọ ń lọ. gbàgbẹ́ wọ́n fọ síta ayé ọ̀tá mi ìdí ẹ mọ̀ pé fíìmù indọ́sítì kéde ni wọ́n lè sọ fún mákẹ́tà pé má ra ọjà kò ní rà má ṣe lè kò ní rà wọ́n ti zoom gbogbo ẹ̀ but guess what Alhaji Wasiu Ayinde lẹ́nu wọ́n wà nínú ẹni tí mo fẹ́ràn jù jọ torí Ọlọ́run kí ló tó fi fẹ́ràn ẹ jù ṣó patronize yẹn ni kí ló ṣe fún ẹ ṣó fẹ́ níyàwó ni àbó fún ẹ ló fi ṣòwò àbí kí ló connect ẹ mọ́ of recent ìyàwó ẹ̀ ń ta léèsì ìwọ náà ń ta léèsì wọ́n ní káwọn ọlọ́pàá nàìjíríà fún ìyàwó ẹ̀ ní the best seller of kìnìún kan àbí kìnìún we are just saying this because tán bá ti bí ìgbà tí nǹkan fẹ́ bẹ̀rẹ̀ sí ogun yẹn fẹ́ bẹ̀rẹ̀ sí die down you have to join mouth to support the war against me join the war against Bola Afolasade and then they suppress your own battle you wage war against me this ó ti yé mi báyìí and then ìgbà ló máa sọ pé hmm. irú kílẹ̀ yìí ọmọ anífowó ṣe é ṣe ọmọ pé màá tó kọ́ ọ déédéé béèrè ìgbà yẹn lógun yẹn bẹ̀rẹ̀ sí í wálẹ̀ ìwọ náà wá yá ló wá ní òkè ó jẹ́ kó kúkú sẹ́ra jọpọ̀ sórí bíbá kó wá di èmi mo fún yín ní advice náà pé gbogbo yín ẹ lọ mú fóònù nọ́mbà ẹ lọ phone fóònù kẹdẹ open camera yín kẹbẹ̀ sí í ṣe ṣáàt èmi ni mo sọ gbà tó dẹ̀ ìyàwó náà dẹ̀ fi blog ó dẹ̀ blog So dẹ̀ sọ fáwọn èèyàn pé kọ́ lọ mú kinní káwọn náà di blogger èmi sọ mo máa ń ṣé ti you join the battle then to fight me and for your own to go down for your own to go down bọ kí n ṣe pé go down pátápátá náà wọ́n máa pín ìṣe lábẹ́lẹ̀ bọ̀ kò ní tóbi tẹ́lẹ̀ mu wọ́n máa gbàgbọ́ mí wọlé sí ẹbọ kò ní ṣe bí wọ́n ṣe ń tàgẹ̀ yẹn that is it jẹ́ àmà pray lọ onítòǹba ní tẹ́lẹ̀ ń jẹ́ kó ń quit iṣẹ́ iṣẹ́ mọ́tò èmi ò fẹ́ quit ẹ o iṣẹ́ ká ta mọ́tò tí n bá ń ṣiṣẹ́ mi gan mo fẹ́ ta mọ́tò mi o torí pé ìgbà tí mo àjọ gbogbo obìnrin tí wà tí ò tí ń mọ̀ orin ló lòun kọ láti gbà yẹn kò sẹ́ni tó gba orin lọ́wọ́ ẹ̀ kó sọ pé kó lọ máa ta ẹ̀kọ àti àkàrà kò dẹ̀ sẹ́ni tó gba orin lọ́wọ́ K1 kó sọ pé ó yá o K1 bẹ̀rẹ̀ sí ń ti ewédú àti ẹ̀fọ́ ẹ̀fọ́ ṣọkọ kó dẹ̀ máa tata sí kò sẹ́ni tó gba iṣẹ́ orin lọ́wọ́ K1 kó sọ pé òkè o níbi tó dé ògì àti àkàrà ló wọ́n máa dín tà ló wọ́n máa tà kò sẹ́ni tó sọ pé irú irú woro àti tẹ̀tẹ̀ ní kíkẹ́ wọn máa ta o látọjọ́ tó ti ń kọrin yìí kí wọ́n ti pa kádàrà oníkádàrà dà sí aburú lóríṣiríṣi àwọn tẹ́ ẹ tó kọrin gan tí kí wọ́n bá jà làbàràbà ẹ̀ ò tán lẹ̀ títí dènà kí wọ́n nù á máa rí ni a dẹ̀ máa jẹ́ kẹ́lòmíì kó má rí ni mọ́ tó bá dẹ̀ yà ń sin Auto Bola is a blackmailer o Auto Bola is a blackmailer o so Lizzy Anjorin ọdọ mo máa ń sọ fún ẹ pé màmá sọ pé èmi blackmailer mọ o kì í sábà sọ mọ ó máa dárúkọ àwọn kan but òun kà mí mọ blackmailer because nínú ẹ náà wọn náà mọ ṣùgbọ́n you have to love Wasiu Ayinde tipátipá kí ló dé tó fi love Wasiu Ayinde tipátipá torí ó sọ pé tipátipá la fi ń lọ́ọ̀gù fi ṣọ̀ǹgó kéwọn ò kì í ṣe ṣọ̀ǹgó ìṣèwàsíù ọmọ àlímọ́tò ṣàdíà èèyàn ṣe fún ó jẹ́ kó kú ìtì nǹkan tó yàn láàyò tó bá ń ṣe business ẹ thousand of majority of you today they are still in that industry and they are still doing business tó bá dáwó tó kú ìtì níbẹ̀ kí ló fi love. ẹ̀ because you don't go kàn gba kádàrá ni kó ba lè rọ́nà lọ kó ba lè wọ́n ba lè fún ẹ ní narrow way láti gbà fẹ́ràn aláàjì Wasiu Ayinde mo fẹ́ràn aláàjì Pasuma mo fẹ́ràn aláàjì Òṣùpá brọ́dà mi ìgbà yẹn náà mo fẹ́ràn wọn ìyàwó wọn ìyẹn mo fẹ́ràn jù báyìí I love everybody you have to I just love want everybody to be fine. okay because tí o bá sọ pé òun lọ́ọ̀fù lọ́ọ̀fù yìí nìkan èmi náà ń kọ́ sí àwọn èèyàn máa sọ pé you just love somebody if you don't love them the people who have want you who have destroyed your life you cannot do go well you cannot kinikan kinikan encouraging the wicked souls in our society is it possible for somebody to chase your career take your career away from you and then kó wá sọ pé òun ló love you? báwo ni lisi ìyẹn lẹ́bi máa mọ̀ pé kì í ṣe nǹkan téèyàn bá sọ lẹ́nu ló máa ń ẹ̀ eh, báwo ló ṣe máa jẹ́ òun ló love jù so o láìkí kéwọ̀n ju Florida lọ àti bàbá Florida. Mm. Mm. You have to wá o gbúdọ̀ wá sọ̀rọ̀ kọ̀ kó fi ṣàdá. Ó ti yé wa. O láìkì náà ni tipátipá ni. Àfi láìkì ṣọ̀gán. Wàsíù Àyìndé. Wàsíù Àyìndé. Má jẹ ntàn ẹ́. Ọmọ ẹ kò ṣe nǹkan kan fún ẹ. Sáìn ni gbogbo nǹkan tó ń ṣe yìí. Ó ṣò pé àwọn ọmọ ẹ wọn jẹ́ nǹkan kan sí i what a wicked A wicked is how A wicked ẹ máa wicked o The one is a wicked náà. I want everybody to be successful. Kò sí èrè nínú kẹ́ dàyàn lẹ́rù nù. Kò sí èrè nínú kẹ́ bá tèèyàn jẹ. Ẹ̀dì yẹn dà mí lóògùn ló máa fọ lẹ́yìn. Tó bá fẹ́ fọ lẹ́yìn tó bá yọ̀ ṣubú kan. Gbogbo bí ṣẹ̀pẹ̀tẹ̀ ṣe ń lé mi kiri. ìgbà kan bá ti wá sọ ẹ wíyá ìwọ náà wíyá létà létà ni wọn náà wá di ara àwọn alájàlẹ àwọn gbogbo èèyàn àwọn gbogbo tẹ́lẹ̀ yẹn bá dàrú lóògùn àfọlẹ́yìn tó bá fọlẹ́yìn ó tún píríṣì náà ni ó píríṣì fún wa èmi ló ń píríṣì fún yẹn systematically. Hmm. tí wọn bá lọ yọ̀ṣubú bí tó ti fẹ́ dá lóògùn ni ìgbà tí ò ní wọ bàtà tó ń jọlọf tó ń jẹ ò ní dúró lórí ò ní dúró lórí marie claim láti orí ẹrọ̀fọ̀ wàá dúró sórí àpáta wàá wọ bàtà tó jẹ́ magnet tó magnet òkúta ò lè ò tẹ̀ ní fọwọ́ rẹ̀ gan ṣe olúwa bá ń fọ́ lẹ́yìn lánàá ẹ̀dẹ̀ dáadéyẹ tó tàbí lóko bá fọ́ lẹ́yìn lọ fọ́ lẹ́yìn lọ fọ́ lẹ́yìn lọ fọ́ lẹ́yìn. àwọn ogun ọ̀rá kọ̀ dìde tí ni <laughs> ọwọ́ mi tó ti kọ́ ní ọwọ́ ti kọ́ ọwọ́ mi tó kọ́ àti kàbíyèjà àwọn òkú ọ̀rọ̀ ló máa fọ ẹ̀yìn náà wọ́n tún pẹ́ di yẹn dànù ìgbó kì í ṣe ìbọ̀sí owó tó pa ní o mi sọ pàwọ́ òṣìkà o hmm, ṣùgbọ́n ọlọ́run a máa ṣe bí ọlọ́run àdè máa tún ṣèkà fún ẹni tó bá ti ń ṣèkà so tó bá tí ọlọ́run bá ti lò ẹ́ fún àpẹẹrẹ burúkú púpọ̀ fún ènìyàn ó tọ́jú ẹ̀ sílẹ̀ tó òdẹ̀ ronú ó tọ́jú ẹ̀ sílẹ̀ fún ìparun ni k1 exchange ṣéǹjì tó bá possible. mo ṣe ń lé mi kiri ìdí tí òṣèré mi mú òun ni inú kan ẹ̀yin ènìyàn ẹ̀ ń wojú. tí bá ń sọ̀rọ̀ kan fún ẹ nísìnyí nísìnyí nípa gíslọ́bà tó ń sọ yìí mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ nípa gíslọ́bà kí wà náà wọ́n tó wọ́n control gíslọ́bà àlùkò rẹ̀. Wàsíù bá fẹ́ fi mí wé nǹkan tó bá fẹ́ bú mi tí Wàsíù bá fẹ́ bú mi tó bá gbọ́ ibìkan tó bá gbé cow sí tó bá ti sọ pé cow àwọn ọmọọṣẹ́ Wàsíù àtàwọn tó bá ń bá sọ àtòun ló wà ńbẹ̀ ìgbà tí wọ́n gbé Dino jáde ńgbà kan sọ́rí o Dino. Hmm. Anyway tí wọ́n gbé àwọn iṣẹ́ kan jáde tí mo fi sọ̀rọ̀ Gistlover Gistlover ò sọ fún mi pé kò dárúkọ mi tó mọ̀ pé máa wọ̀n vein mo mọ̀ mo mọ̀ bí mo ṣe wà yẹn wọ́n ń ṣe ní cobos um ìgbà tó bá gbé jáde nígbà tí mo ìgèsè tí mo ń pariwo tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ó wá nísìn ó wá gbé màálù ẹ mọ̀ pé wà sí máa ń ta màálù ó wá gbé màálù ó wá lẹ́yìn tó kù tí àwọn fẹ́ block ẹ̀ nẹ̀ táwọn fẹ́ silence sí ó gbé màálù síbẹ̀ tó sanra wọ́n dẹ̀ fi okùn dé lẹ́nu pé wọ́n fẹ́ kí shut up. gbàdánù mọ àwọn kan tó wà ní kí lára àwọn jísọba kan oríṣiríṣi jísọba tó wà gbàdánù mọ àwọn kan níbẹ̀ àwọn èèyàn mọ̀ náà bọ tí mò ń sọ àwọn tó ń kọ́ tọmọdé sọmọ ní Ìjẹ̀bú caucus kìnnì kan politician a part of the people èyí tí mo tún fi mọ̀ nígbà yẹn ni ìgbà tí mo sọ̀rọ̀ fún aṣíwájú tí mo ní story tí wọ́n ń gbé jáde nípa aṣíwájú ẹni tí ò sún máa ṣíwájú ẹni tí ọmọ kékeré kò lè sọ àwọn àgbà ọ̀jẹ̀. àwọn tó fẹ́ secretly tó ń fight wọn secretly tó ń rò pé ó ti ṣẹ̀wọ̀n tó ń dẹ̀ ti wà nínú click ló fight wọn. Um, before kí election tó bẹ̀rẹ̀ ńgbà yẹn tá a bá máa sọ̀rọ̀ Ìyábọ̀ ẹ rí pé Ìyábọ̀ náà lọ síwájú Wàsíù lọ gbòdì. Ìyábọ̀ ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn lọ síwájú Wàsíù tẹ́lẹ̀tẹ́lẹ̀. torí a ti sọ̀rọ̀ tó pọ̀ bóde ṣe lọ ń gbà yẹn náà tí wọ́n wá ní wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa búlọ́ọ̀gì Dino àǹkó. ó ti yé it's a game but let's leave this that one <laughs> wọ́n wá gbé síbẹ̀ pé ẹni tó fẹ́ nígbà yẹn tí mo fi ń sọ pé ẹni tó wà nídìí kìíní kan wà wọ́n báyìí báyìí ó lẹ́yìn tó máa silence sí nígbà tó ń tún sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ Mohbad dé ìgbà yẹn tí mo sọ̀rọ̀ tí ó ń sọ̀rọ̀ Mohbad tó lẹ́yìn tó máa cover ẹni báyìí ẹ lọ wo six months ago or five and a half months ago you will see that cow there pẹ̀lú tó kù táwọn máa kọ́ bá ẹnu ẹ̀ sí because ẹni tí ò ní sọ̀rọ̀ favour wọn tí ò dẹni compromise bọ́lá ni mi ṣe control for anybody because experience is the best teacher and my education is what I passed through I've graduated from some class I've been there I know what it is is better is better than those people tí wọ́n ń sọ fún wọ́n sọ pé wọ́n ní pé wọ́n sọ pé wọ́n ní pé wọ́n sọ pé wọ́n ní pé ti wà kémi nígbà mo ti kọjá stage kan gbà kan mo ti yàwá lọ nínú class yẹn mo ti yẹn kọ́ là ń sọ lónìí torí ẹ̀ ń gbà yẹn mi sọ pé Naira Marley o ó mọ̀ nípa ikú àbí kò mọ̀ nípa ikú o ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ ní bìgínì tí mo ti sọ pé wọ́n fẹ́ rán ẹni tó fẹ́ rán di ọ̀pù anyway ṣáà mi ò sọ̀rọ̀ yẹn sìn ọ̀rọ̀ Lizzy ṣáà mi àti K1 K1 stop your fush I mean sorry mo stop the bullshit okay stop the bullshit bó o dẹ̀ ṣe wà yẹn. sí agbo tán kó má gùn jù. ara social media ẹ máa ń wo ìwà ṣùgbọ́n olúwa ń wo ọkọ̀ I will protect Alhaji Wasiu Ayinde I will protect him I will protect anybody nílẹ̀ Yorùbá tí n bá lè fi ohun mi gbà sílẹ̀ lọ́wọ́ yín torí àforó yarọ́ kò kí n jẹ́ kó ló tán tí o ti rí pé oró wà ẹ wo ibi tó hẹ̀yẹ sí ẹni tó bá ti ń foró ya oró kò kí ń jẹ́ kóró tán bọ̀ kí ló dé tí àwọn kan máa kọ́kọ́ jókòó ó dá ẹnìkan lóró ó dá ìkejì lóró ó dá ìkẹta lóró ó dá ìkẹrin lóró ó dá ìkarùn lóró ó dá ìkẹfà lóró ìkeje lóró ìkẹsàn lóró ìkẹjọ àmì ìkẹjọ lóró ìkẹsàn lóró mẹ́wàá lóró eleven lóró ìkejìlá lóró kẹtàlá lóró gbogbo èèyàn lóró kí ló dé ṣé olóró ni ṣáàkì olóró lẹ́yìn ni ṣé wà sí olóró lẹ́yìn ẹ̀yìn gẹ́ ni kí ló tẹ̀ ń dáyàn lóró tẹ̀ máa ní wọ́n foró yarò wọ́n foró yarò tó bá ti di pé wọ́n fẹ́ rí i pé ìdájọ́ fẹ́ dé sọ́dọ̀ wọn gbà wọn máa bẹ̀rẹ̀ píṣà everybody máa gbogbo àwọn ìka máa wá di píṣà àwọn tó bá ti ń ṣèkà wọn máa di píṣà ẹ̀ ni wọ́n píríṣì fún kéwọ̀n náà ni pé wọ́n ń dá wọn foró yarò ṣé kéwọ̀n ti sọ fún yín pé òun ò ní dúró mọ́ ni eh? ṣé o sọ fún mi àbí gbogbo yín bo náà ti lọ wọ́n ti bẹ̀rẹ̀ patí nbì kan àbí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànní náà. àforóyaró kì í jẹ́ kí orí tán. ẹ kọ́mẹ̀tì ẹ bá ṣe ń wò mí àbẹ́ ẹ kọ́mẹ̀tì náà top up top up top up ẹ tiẹ̀ fún mi star ẹ fún mi. ṣé titun ni ok ó dà pé ibi tí a crop yẹn dé ni wọ́n ní àforóyaró kò kì í jẹ́ kúrò tán lẹ̀. it's a good one ṣùgbọ́n. Hmm ẹjọ ẹni tí ò bá ti ṣe birthday ẹ má máa sọ fún mi pé ẹ ń ṣe birthday ó ti ń irritate mi ẹ̀yin ẹ̀yin ọmọ onítíátà tẹ́ bá tún ti ṣe birthday ẹ má máa sọ pé ẹ ń ṣe birthday ẹ kú sí lọ jàre ẹ má bínú. tá a bá ti sọ pé ẹnìkan ṣe birthday lónìí bá tá a bá ti lè gé báyìí ẹlòmíì máa wá ni ẹ má máa wá ni ní ìráyè o ẹ má bínú ìjọ mo respect yín ẹ dúró ọlọ́run tẹ́ ẹ dúró ọlọ́run òun láì sọ fún yín. so you love am like that orí ẹ burú jẹ́ ìwọ ẹni tó dáhùn yẹn you love. Vamos embora. Adecon. Mm. What's up, my baby? Mm. It's with you. Mm. Mm. You did the same thing. Let me see. Well, you are doing that, but no. Okay. Which one? Please. ẹdẹ yà fi orí. What is the time in Nigeria now? Bọ́lá kí ló ṣe náà? Anyway. ẹ jẹ́ kó ṣì orúkọ lọ síbẹ̀. àwọn èèyàn sọ wípé ẹnìkan ní we like am like that ẹ bí wọ́n ṣe bí bàbá Mohbad ṣe ń ṣe bàbá Mohbad ò lè ṣe wọ́nranwọ̀nran bí ẹ̀kọ́ ẹ̀ kó bá ní ẹ fẹ́ bà gbogbo kéèsì jẹ́ ni àwọn ẹlòmíì wọ́n máa ń support ọkùnrin torí pé wọ́n ní wọ́n fẹ́ actually wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ jẹṣu bàbá yẹn àbí ọkùnrin yẹn ni some people wọ́n máa ń fẹ́ lọ. sínú ilé iye ogún ọdún máa ń. anyway gbogbo ẹ̀yin tí ẹ fọ́lọ̀ wá láti ibi ijọ́ mẹ́ta tí ẹ tẹ̀lé mi ẹ ṣé gan ni god bless you all a ò ní gbọ́mọ gbìnrín a ò ní gbọ́mọ sí mo kàn ń sọ fún yín pé àwọn ìwà tí ò bá dára kò dára ni ṣó ti yé yín ẹ jẹ́ ká gbogbo ìwà ìbàjẹ́ ṣó ti yé láàrin wa ó ti yé bẹ́yẹn. ẹ jẹ́ ká gbógun tiwa bàjẹ́ ẹ mọ̀ pé kì í ṣe pé bóyá mo máa ń bá lísì ṣe tàbí pé nǹkan kan òun gbà tí mo gbọ́ ọ̀rọ̀ tẹ́gbọ́n yẹn kò ṣe bákan ó níbọ̀ tòun lòún fẹ́ pé àforó yaró kò kì í jẹ́ kí ọ̀rọ̀ tán láwùjọ bó tẹ gbọ́ but kò ní láìpẹ́ níkọ̀rọ̀ níkọ̀rọ̀ yàrá ẹ̀ but níta gbangba torí nǹkan táyé fẹ́ gbọ́ nìyẹn but do we need to deceive ourselves ẹni lè tó bá rí kinní yẹn tó bá dẹ̀ rí gbogbo nǹkan tó bá ṣe fóun you think you be happy àforó yaró ó ti ṣe bẹ́yẹn bọ̀tẹ́ nígbà tá a bá ti sọ pé ká má fòrò ya ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká súnmọ́ àwọn tó bá ń dóró ẹ jẹ́ àbáwọn ò dóró wí láwùjọ wa ó ti yẹn ẹ jẹ́ ká báwọn tó ń dóró wí láwùjọ wa kò sí nǹkan kan tó máa fi ń ṣèyàn téèyàn bá sọ tòótọ́ ṣé ti yé bẹ́yẹn sọ tòótọ́ kò sí nǹkan tó fi ń ṣèyàn tí a bá sọ tòótọ́ ní àwùjọ wa yọ̀nà sáwùrẹ́ mi kò sí nǹkan tó máa fi ń ṣèyàn tí a bá báwọn tó ń dóró wí láwùjọ wa ẹ má jẹ́ ká gba òdòrò wú láàyè mọ́ láwùjọ wa ẹ jẹ́ abá wọn wí kò sí tó fi ń ṣèyàn kò sí tó fi ń ṣèyàn tí a bá ti lè máa bá wọn tó bá rebuke ó ní rebuke the devil will flee from you by you doing that you are helping the society you are helping your children helping ourselves helping them, them also okay so ẹ má gbàgbé o ẹ má jẹ́ ká ṣépè fún Liam anybody ò gbúdọ̀ ṣépè fún Liam anybody lè ṣe àṣìṣe láyé àṣìṣe ò ní master gbogbo story tí bàbá Mohbad dẹ̀ ń sọ mo rí clip yèyé kúdí kan ó ní pé ó sọ bí ó ṣe pàdé ó tiẹ̀ kọ́kọ́ sọ pé wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ pé wọ́n gbé pásọ̀ wá pé wọ́n sọ pé wọ́n lé Wùmí jáde pé Wùmí is a bad girl fún Mohbad mo tún wo clip yẹn ẹ jọ̀ọ́ èmi ò rí gbogbo nǹkan ọ̀wẹ́ torí ọlọ́run to God who made me mi ò kí ń rí gbogbo nǹkan I don't see things like that because wọ́n tẹ̀ máa ń prevent ẹ̀ ní orí platform Canada I don't see money news ọlọ́run kò tẹ̀ bá wa change news kò tẹ̀ bá wa change system yẹn gan nísìn I don't see many things o I see it àwọn máa sọ́ọ̀tì fún ni ká tó lè rí but no problem ṣá ẹ kàn jẹ́ kí ojú ogún ọdún ogún oyún ogún ọdún I mean ogún ọdún bọ̀ wá di ọ̀la tó bá dá ọdún tó sọ pé twenty years á jìnà bọ̀ tó bá yá ọkàn ló máa di ọ̀la tí twenty years ẹ máa pé ọlọ́run kò jọ kó jẹ́ ká máa rántí ọjọ́ ká dẹ̀ máa dunnú kọ́lọ́run má jẹ́ rántí ọjọ́ kan ká máa bànújẹ́ kọ́lọ́run kò ṣàánú fún wa. Hmm. so ọ̀rọ̀ tí mo sọ lónìí tí ẹ bá wo ojú tí Lizzy fi ń sọ̀rọ̀ yẹn ojú ẹ̀ pọ́n ojú ẹ̀ ṣe kí ni ojú ẹ̀ pọ́n ojú ẹ̀ ṣe kí ni ojú ẹ̀ pọ́n anyway all of you that feel pains that we are being hunted and being vandalized by one man or the other by one person or the other by some wicked people may Almighty God restore kó sojú àpàwádìràwọ̀ kọ́lọ́n kó ṣàánú fún kó gbà wálẹ̀. iye bó ṣe jẹ́ o mo kàn ní kí n sọ yìí ni mo sọ yìí náà mo dúró ná ó ti yé mo sọ yìí mo dúró ná hmm. ṣùgbọ́n pa mo sọ yìí mo dúró ná máa try láti studies àwọn surroundings ẹ I would love to study things that happen about the Mohbad case and all the kìnìsìn mi ò tí ì gbọ́ many things so I will listen to you because èmi ò ń many things o ṣé ti yé I will talk about that separately òde tí mo mú wá lẹ́nìí àbí tí mo mú wá ń sìn ẹ wa sọ fún K1 ẹni tó bá ti mójú wọn àtàwọn tó bá lè bá I have his number but I don't want the like familiarity like kó má dà pé èèyàn kan pé òtẹ́ tó bá gbọ́ tòró máa wà lábẹ́ iṣẹ́ àti àtàwọn ọmọ wọn ẹ sọ fún wọn èèyàn máa treat ọmọ èèyàn àtọkùnrin àtobìnrin ká treat èèyàn dáadáa torí níta bá ṣe lónìí ó máa dìtàn lọ́la ṣó ti yé bẹ́yẹn ìyẹn bó ṣe jẹ́ o èmi Fọláṣadé Bọ́lá o. Mm. Mama tó olúwa ni mí jésù tó fún mi ayọ̀ mi dé olúwa rẹ̀ mí lẹ́kún olúwa ṣèrè fún mi olúwa bàbá màmá olúwa ṣọlá bákan náà ọmọ bíbí inú adéyẹmí ọmọ ìkàrẹ́ àkókò ọmọ arógun máṣà ọmọ aṣọ̀tẹ̀ márùn-ún máa ti jẹ́ aláṣìbọ̀ ọmọ ìgbóná ọmọ òrùlé bàárẹ̀ ọ̀kọ̀rọ̀ ọmọ akọ́lẹ̀ àpò òrùn kó wá bẹ́ni wájú abòyàn wájú oyè bàbá rẹ̀ mo fẹ́ máa fi ilé ìṣe lọ máa tún padà wá ẹni bá ní má dé nìkan náà ni mi ní dé bá ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè àní gbọ́mọ mi àní gbọ́mọ sí i má Bye for now. Love you guys.